بسم الله الرحمن الرحيم ألف لام ميم صاد كتاب أنزل أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وكم من قرية أهلكناها فجاءها بأسنا بياتا فجاءها بأسنا بياتا أو هم قائلون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 eléyìí tún ni ìpàdé mìíràn nínú àwọn ìpàdé èyí tó jẹ́ ìpàdé ti mímọ̀ èyí tí máa ń wáyé lẹ́ẹ̀kan lóṣù ní àyè tí a wà yìí léyìí tó já sí wípé ètò wa ọ lọ síbi wípé topic tí a mú tí wọ́n fi ṣe àlàyé ọ̀rọ̀ òun náà ni khatarul bid'ah آثار ومخاطر البدع آثار ومخاطر البدع في الدين kí ni àwọn ipa tí ò dá sẹ́mẹ́ ní asar plural ni ẹyọkan rẹ̀ ní asar asar ó náà ní ipa ṣùgbọ́n tá a bá dérò àyè tá a wà yìí a ní pè nípa lásán a pè asaru àwọn ipa tí ò dára wà máa kọ́ pérò àti àwọn ewu ìwú ń bẹ lóko lóńgẹ́ tí ń bẹ lára <clears throat> bídíà ṣùgbọ́n bídíà gan fúnra rẹ̀ ipa tí ò dá ni bídíà gan fúnra rẹ̀ ewu gan lòun gan ṣùgbọ́n agbègbè wo la ti fẹ́ sọ̀rọ̀ yìí òun náà ni ewu àti ipa tí ò dá tí ń bẹ lára bídíà léyìí tí máa ń kó tí máa ń rọ́lu ẹ̀sìn lára tàbí tí máa ń kó ìdọ̀tí bá ẹ̀sìn tàbí tí máa ń kó èrè bá ẹ̀sìn gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ sí pé tọ́pìkì yìí ó pàtàkì gẹ́gẹ́ bá sí ń ṣàlàyé súnnà ìyẹn ni dáadáa bẹ́ẹ̀ náà ló sì yẹ ká máa ṣàlàyé aburú náà táǹpé ní dídá ẹ̀rí pé ọmọ ènìyàn world and opposite tí èèyàn bá ń kẹ́kọ̀ọ́ lọ yálà ẹ̀kọ́ kéwú ni àbẹ́kọ̀ òwe ni kódà èdè kéde èèyàn gbọ́dọ̀ máa world and opposite tó o bá mà ò létí ìyege nínú èdè bẹ́ẹ̀ náà ni nínú ẹ̀sìn tọ́ ọba mọ̀ tún tọ́ ọba mọ̀ òsì ò lè rọ́nà lọ o tọ́ ọba mọ̀ òsì tọ́ ọba mọ̀ tún ọ̀nà ó dì mọ́ o tó nípa báyìí bá a bá ń sọ̀rọ̀ Islam a máa sọ̀rọ̀ kúfùr àbí ká máa sọ shirk tá ń sọ̀rọ̀ tawhid a máa sọ shirk tá ń sọ̀rọ̀ iman a máa sọ kúfùrù bẹ́ẹ̀ náà ni tá ń sọ̀rọ̀ sunna ó ká máa sọ̀rọ̀ bidà kódà ó yẹ ká tẹnu mọ́rọ̀ bídíà torí pé aburú ni tí máa bá dáadáa jẹ́ mọ́nìyàn lọ́wọ́ ìdí nìyí ni tó fi jẹ́ sí pé yíyà lọ sọ́dọ̀ síbi tọ́pìkì yìí nínú àwọn nǹkan tó pàtàkì fún wa ni torí pé lómi yọ máa wo yí pé kí ni ẹ tó fẹ́ sọ pa bídíà àti ma bídíà ọ̀ ma bídíà o torí pé bídíà ń rìn ní ara rẹ̀ ní gbogbo ìgbà ni tuntun tuntun ní ń ṣẹlẹ̀ ìtò orí lónìí kórìí lọ́dún tí ń bọ̀ lọ́la nítorí náà Ramadan tọ́lọ́ nǹkan lórí inú Ramadan yìí ó tún tún tuntun mí ìdáhùn sí dálẹ̀ nínú ẹ̀sìn ìdí inú ni tó fi jẹ́ sí pé àwọn onímọ̀ wọ́n ń tẹ̀léra wọn lẹ́yìn àwọn ẹni ìṣáájú wọ́n kọ ọ̀rọ̀ nípa bídà àwọn tó tẹ̀lé wọn wọn sọ pé àwọn ẹni ìṣáájú ti kọ́ òtítọ́ wa àwọn náà tó ń kọ́ ọ lọ náà ni báyìí ló yẹ ká máa ṣe ṣe nípa báyìí láti lọ yí àṣí bí tọ́pìkì nínú àwọn nǹkan tí ó pàtàkì púpọ̀ fún wa nì nínú tí wọ́n ń pè ní bídà ọdá afọ́ká máa tẹ́ ń pè ní bídíà tí wọ́n ń pè ní bídíà òun náà ni gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́kọ̀ọ́ ti gbé kalẹ̀ al-ikhtira'u ala ghayri mithalin sabiq ní ọ̀bọ̀. al-ikhtira'u ala ghayri mithalin sabiq. òun náà ni ká establish nǹkan tó jẹ́ sí pé àwa gangan ládàálẹ̀ kò ní àpẹẹrẹ kan tó ṣáájú ẹ̀ kò sẹ́nì kankan tá a fi kọ́pì àwa ládàálẹ̀ fúnra wa òun náà ni wọ́n ń pè ní bídíà ká dá nǹkan sílẹ̀ ní tuntun ètò zẹ́ẹ̀díẹ̀ àwọn alágbé kalẹ̀ jẹ́ǹkù ìbídí àná kì í fi kí bọ́yá àwọn ká ti bẹ̀rẹ̀ rẹ̀ náà àwọn wa fẹ́ ọlọ́mú àfọ ẹ̀ wá ànábì mú wa ń tọ́jú ẹ̀ wá sallallahu alaihi wasallam yòókù tó fi wá pé àwọn wa pè kì í ṣe bẹ́ẹ̀ ní tí wọ́n ń pè ní àlùbídà iná nù náà ọlọ́wọ́n bá sọ́nà al-Qur'ani pé badi'u samawati wal ard badi'u samawati wal ard ayé al-Qur'ani ọlọ́ni èmi ni mo dá wọ̀lá bẹ́ẹ̀ náà èmi ni mo dá ilẹ̀ ẹlẹ̀ kò súntọ̀ ńlá yíyé bó ti wulẹ̀ kọ́lá rẹ̀ ó tó tẹ́ ẹ bá ti fọ̀rọ̀ lẹ̀ kún ọ̀rọ̀ rẹ̀ yọ sàtẹ́yìn ni tẹ́ bá ti fọ̀rọ̀ sẹ́mọ̀ kún ọ̀rọ̀ rẹ̀ yọ sàtẹ́yìn ni torí tí àwọn èèyàn máa ń halẹ̀ lórílẹ̀ ayé púpọ̀ pé èmi wọ́n sọ pé àwa la méjì lágbájá tó fi dèèyàn ṣùgbọ́n òun lè sọ pé wọ́n lọ da ilẹ̀ ọlọ́wọ́n bá fi ròyìn ara rẹ̀ pé bàbí ọ̀hún sàmà wà ti wà láàbù ẹnìkan kan ọ̀ya plan fọlọ́wọ́n ọba tó fi da ilẹ̀ bákan náà ẹnìkan ọ̀ya plan fọlọ́wọ́n ọba tó fi da sàmà náà. ويقال ابتدع فلان بدعة أي يعني ابتدع طريقة لم يسبقه إليها سابق انت ما tẹ́nìkan kan ò ṣerú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ni pé ẹni tá a máa wò kọ́ọ̀tì kankan ò ṣerú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní tí wọ́n ń pè ní bídíà nínú èdè ṣùgbọ́n nínú ṣẹlẹ̀ à òun náà ni tọ̀rí kọ́tún dídí ń pè ní torí definition bídíà yìí tí a bá gbọ́ yí nǹkan ti dàpọ̀ máwọn èèyàn lọ́wọ́ lákòókò sí i ẹlòmíì ti pe tí ì sí ní bídíà tí ì sí bídíà ó ti pè ní bídíà nípa pé kò mọ definition kò mọ túmọ̀ bídíà ẹlòmíì sì ti pé ó ti má pe tó ń jẹ́ pé bídíà lórúkọ rẹ̀ ń jẹ́ ó ti pè ní súnà torí pé kò mọ definition bídíà definition ìyá nìdí ká dúró mẹ́ dáadáa tún kà sí ń gbọ́ ó ní Imam Shafi'i rahimahullahu ta'ala nínú àwọn àgbà ọ̀jẹ̀ onímọ̀ tí wọ́n gbàgbọ́ yé bídíà dáadáa ni bó ti jẹ́ sí kí àkíyèsí mi rárá tí náà ẹ̀rí nǹkan ọlọ́run ọba lọba tó pé jùlọ àwọn yìí wọ́n kọ́ nípa bídíà púpọ̀ wọ́n dẹ̀ tu iṣu bídíà dísàlẹ̀ kòkó rẹ̀ tẹ́kù tó bá fẹ́ máa àṣírí bídíà dáadáa sáàtìlọ sínú àwọn tẹ́lá tí màmú wa Ṣáfi'í tí wọ́n kọ rahimahullahu ta'ala wọ́n ní tí wọ́n ń pè ní bídíà òun náà ni. tariqatun fi ddin mukhtara'atun tudahi ash-shar'iyyah يقصد بالسلوك عليها المبالغة في التعبد لله سبحانه. ó dẹ̀ bẹ́ẹ̀ ni pé tó fẹ́ pé nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí tẹ́ ò bá ti rí lára nǹkan kan ọ̀gbọ́dọ̀ lè bẹ́ẹ̀ lẹ́tọ̀ òbí díà rẹ̀ alákọ̀ọ́kọ́ wọ́n ní sọ̀rí kọ́tún fi dìn òun náà ní ìlànà kan tá a gbé kalẹ̀ lójú ọ̀nà ẹ̀sìn ìyẹn ní ìlànà kan tá a gbé kalẹ̀ ní lójú ọ̀nà ayé kò sí mbẹ̀ ìlànà kan tá a gbé kalẹ̀ lójú ọ̀nà kíni lójú ọ̀nà ẹ̀sìn òun náà ní foundation àkọ́kọ́ tagbọ́dọ̀ mọ̀ ká tó lè pe kíní yìí ní bídíà kọ́kọ́ béèrè pé ṣé torí ẹ̀sìn ni wọ́n fi ń ṣe nǹkan yẹn àbí torí nǹkan mi tí wọ́n bá ní torí ẹ̀sìn ni ẹ̀hẹ́n ó ti gòkè àkọ́kọ́ nù ó ti parí o kìí ṣe gbogbo nǹkan tí wọ́n bá ń sin torí ẹ̀sìn kìí ṣe gbogbo ẹ̀ pátápátá ẹ̀sìn bídíà ó di ìgbà tí àwọn amájẹmú yòókù náà bá tún tọ́ba pété ara rẹ̀ ẹlẹ́ẹ̀kejì mọ̀kútàrọ̀ àtùn tabawa rí ojú ọ̀nà táwọn èèyàn ń gbà sẹ́sìn yìí kó tó di páàtó máa lọ sókè ẹlẹ́ẹ̀kejì a ní láti wádìí wípé sáwọn ẹni ìṣáájú ṣe ẹ̀yìn ni pé sí ànábì tí wọ́n ní ah kò sí àwọn sàbí ńkọ́ ah gbọ́ àwọn tàbí ẹ̀yìn nínú ńkọ́ ah wọn ò débẹ̀ mọ̀kútàrà ìtumọ̀ mọ̀kútàrà òun náà ni pé ọjọ́ ń ta màámà dàálẹ̀ fúnra wa tí ò sẹ́ni láti tó ṣe síwájú ó di mélòó jama ó di méjì ẹlẹ́ẹ̀kẹta. tùdọ́hì ṣẹ̀rìíyà. ẹ ibi tí nǹkan wá wà jù nìyí tùdọ́hì àṣẹ̀rìíyàta nǹkan tí wọ́n dálẹ̀ yìí tá sì màgbójú ọ̀nà yìí ẹ̀sìn ni wọ́n fi ń sìn dandan ká tó pè ní bídíà tòdọ́hí àṣẹ̀rẹ̀ẹ́yà ọgbọ́dọ̀ mú àwòrán ẹ̀sìn dání ọgbọ́dọ̀ mú àwòrán ẹ̀sìn dání kìíní ìgbọ́dọ̀ jẹ àwòrán ẹ̀sìn tó bá jẹ́ sí pé nǹkan yẹn wọ́n dálẹ̀ ṣùgbọ́n wọ́n rò páwọn fẹ́ ti ṣẹ̀sìn lóòótọ́ kọ̀ mú àwòrán ẹ̀sìn dání àlébù mẹ́mẹ́ àti ìlépè ní bídíà kò mú àwòrán ẹ̀sìn dání ló fi jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n máa ń fi ṣe bídíà yìí táwọn èèyàn fi máa ń tá a máa ń pè ní bídíà nú ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló jẹ́ sí pé í máa ń dààmú onílé àtàlejò bí oríta mẹ́fà ni torí pé tíyàn bá wò dáadáa yóò máa wò pé tíyàn bá lẹ́kọ̀ọ́ yóò máa wò yí pé àkàtàkì tilẹ̀ sí ti yìí gbogbo nta àti máa wojú rí ọlọ́run ọba lẹ́tí pé bídíà tán torí pé tòdọ́hí àwòtòdọ́ àyín àṣẹ̀ríyà tó bá ké bídíà láwọn tó ń ṣe bídíà òkè rẹ̀ báyìí ọ̀pẹ̀ á ah, tíyàn bá ń se lé ìlọ á ah, yóò súnmọ́ lọ́n pẹ́kipẹ́ki tó bá wo àárín rẹ̀ ó wò pé á ah, tíyàn bá múra sí lé yìí á yóò dé mọ̀ káàmà láwọn ọjọ́ ọlọ́run ọba tó bá wo parí ẹ̀ bákan náà ọmọ wò wípé á á iṣẹ́ àwọn ẹni ọlọ́run là ń se gbogbo bídíà ṣe máa rí nù ìyẹn tó bá wá rí báyìí ó fi yé wa wípé ìwọ tó ń pè pèpè káwọn èèyàn má ṣe bídíà má ṣàfúnṣọ lẹ́nu má ṣàfún orúkọ tí ò má ti bẹ̀rù wọn ní wọ́n pé wọ́n pè ọ̀hún wèrè wọ́n pè ọ̀ pé wọ́n ti le jù wọ́n sọ wípé orí ẹ̀ ti yí wọ́n sọ wípé kí wà ṣètánì lókè wọ́n sọ wípé bàbá ẹ̀ ti ṣépè fún wọ́n sọ wípé ìyá burú ìyá rẹ̀ wọ́n pàtàn rẹ̀ wọ́n sì lọ ọmọ bìkan torí pé ní tí wọ́n ń pè ní fídíà yìí gbogbo àti a to z díẹ̀ àwòrán rẹ̀ gbọ́dọ̀ jọ ọ gbọ́dọ̀ jọ kí ni ẹ̀sìn ó tún wá ní sẹ̀rẹ̀ ayé yóò jọ al-ibadata ash-shar'iyyah nǹkan mìíràn nìyẹn nítorí yóò jọ nǹkan tá a rẹkọmẹ́ǹdì fún wa nínú ẹ̀sìn pé ká máa ṣe nígbà bá bọ́ sínú àwọn àpèjúwe kálukọ́ máa wò pé ha nǹkan dé bẹ́ẹ̀ lórí tòdọ́rí ash-shar'iyyah mhm. yuqsadu bis-suluki 'alayha al-mubalagha fi at-ta'abbud lillah ẹlẹ́ẹ̀kẹ́ni kókó ẹlẹ́ẹ̀kẹ́ni tá a máa rí lára bídíà àtàwọn oníbídíà òun náà ni pé àwọn tí wọ́n ń ṣe wọ́n máa ṣe nǹkan yìí láti wí pé a fẹ́ gòkè àgbà nínú ìjọsìn láti wí pé a fẹ́ ju ẹgbẹ́ wa lọ nínú ẹ̀sìn láti wí pé a fẹ́ ní wìláyà a fẹ́ di wòlíì ọlọ́run tó ju àwọn wòlíì kéékèèké lọ tí wọ́n fi máa ń ṣe fídíò àrìnrìn ló fi jẹ́ sí pé bí èèyàn bá wá ń sọ pé ní táwọn kan ń ṣe yìí kódà tí wọ́n sì rò pé náà làwọn fi di wàlíyà àgbà ẹ̀rì tí wọ́n gbógun tì ọ́ ó rí i pé wọ́n pè ọ́ lórúkọ tí èsì jẹ́ sọ nípa báyìí definition ǹjẹ́ ń pè ní fídíò òun náà nù ni tábà wà má báyìí pé ntí ń pè ní inú gbọdọ wà ní gbangba ọba kì í ṣe kíni kì í lójú ayé tó dáa jù lápè ìtòkù léwu náà ni tó fi jẹ́ sípa oníbídíà ó ṣòro dá padà ó ṣòro dá padà kó lójú ọ̀nà gbótọ́ wà padà sójú ọ̀nà tó dára ṣòro dá padà torí pé ẹni tí ń òun mọ̀ ni àwọn tó ń dẹ́ṣẹ̀ ó lati láti dẹ́ni tí ń dẹ́ṣẹ̀ padà ṣùgbọ́n ẹni tí ń ṣe bídíà ó ṣòro láti dá padà torí tí ó gbà oyin lòun ńlá ó sì gbà wípé wàrà lòun mú míìkì lòun mú ó gbà wípé inú ẹ̀sìn lòun wà tó bá wá fẹ́ dá padà yóò rí wọ́tọ́ fẹ́ dáhùn padà pé àṣẹ́gẹ́ bí ṣèyítán kódà yóò máa sọ pé àti tó fọwọ́ di tí báyìí nígbà tí wọ́n fẹ́ kéde fídíò àti wọ́n fẹ́ ṣe dáwà fún pé tó ń ṣe yí ọ̀dà ó ní ẹ máa wíṣ ó yìí ṣe báyìí ó ń bídíò àní o wọ́n fẹ́ ṣàlàyé fún ni ó ní gbọ̀yẹ bá wí tó bá wù yìí tán tí ajá ní gbó náà ló máa ṣe fún ẹ̀ ṣùgbọ́n àti wọ́n wí tán wù wọ́n tán kálukú ti lọ padà so nípa báyìí ọ̀rọ̀ bídíà definition rẹ̀ ó yẹ kó yé wa wípé pé tó wà lára bídíà nǹkan tó pàtàkì náà. وهذا التعريف يشمل كل ما أحدث في الدين مما لا أصل له في الشريعة يدل عليه نعم definition tí wọ́n wá yìí ìtumọ̀ tí wọ́n mú wá fún bídíà yìí ó kó ó ti kó sínú gbogbo nǹkan táwọn èèyàn bá dá sílẹ̀ tí wọ́n bá mú wá sínú ẹ̀sìn tí ò ní ìpìlẹ̀ nínú ẹ̀sìn nínú ṣẹ̀ríà ó ti kó sínú. فأما ما له أصل في الشريعة يدل عليه فليس ببدعة شرعا. ثم àwọn nǹkan kan bẹ tó dé kama ni asilu, nínú sẹ̀ríà kìí sí dẹ̀lílù sọ̀rí náà wọ́n wí ẹni tó bá kíw yóò ti máa gbọ́n tí mò ń wí dáadáa bó ti kíw náà já sọ yorùbá rẹ̀ kama ni asilu, ìwọ náà bàbá náà láti òyìn lọ pé asìlù ẹbí bẹ́ẹ̀ jama ẹ̀rọ ní asìlù kíní ní asìlù kòtù láàsì pé kíní yìí ní dẹ̀lílù evidence tó lọ sórí kíní ìsún gẹ́gẹ́ direct kòtù láàsì nítí wọ́n ń pè ní náà ni àfáà fi sọ wípé fa'amma ma lahu aslun fi shari'i yadullu alayhi ẹ̀ẹ̀rí nǹkan tó bá wà nú islam tó nípìlẹ̀ tí ń tọ́ka sí ló fi ní yadullu alayhi tí ń tọ́ka sí pé kì ní ìyá a ó nípìlẹ̀ nú ẹ̀sìn ìtọ́ba rí bá ní fàlàyé sábìbí àti ṣẹ́rìà a máa pẹ̀lú ẹ̀ ní bídíà nù ṣẹ́rìà ṣùgbọ́n a máa pè ní bídíà nínú èdè lárúbáwá ẹni pé tuntun ni máìkì tá a ti ń sọ̀rọ̀ ní ìsìn ó ní asílù fi ṣẹ́rà ó ní pilẹ̀ mo ti túmọ̀ asílù fún yín lẹ́ẹ̀kan túmọ̀ asílù ni pé ẹ ẹ lè rẹ́ẹ̀rí kan ní alukur'an tàbọ̀rọ̀ ànábì sallallahu alaihi wa sallam tí ó sọ wípé ẹ̀yin mú mi ní òdodo lọ́kùnrin àti lóbìnrin tẹ́bá fẹ́ fẹ́ sí dáwà ẹlòmọ́lò microphone ó lè rí ṣùgbọ́n asílù ẹ̀ wà kí ni asílù ẹ̀ ànábì alayhi salatu wa wọ́n máa ń lo ẹni tí máa bá gbé ọ̀rọ̀ sétí àwọn èèyàn tó bá pọ̀ tó lò bá pọ̀ á sì lònà nítorí tí wọ́n fi lo ẹni tí ń bá wa polongo ọ̀rọ̀ wa táwọn èèyàn fi ń gbọ́ àjẹsí pé tá a bá rí nǹkan tá a lè lò tá a ní máa lo ẹ̀jẹ̀ mọ́ àjẹsí pé àti kínú a lè lò á sì lònà. náà ànábì alayhi salatu wassalam wọ́n kírun lórí ilẹ̀ ilẹ̀lẹ̀ wọ́n á sì máa fọwọ́ túnlẹ̀ sí i tí òkúta nǹkan kan bá wà ń bẹ̀ ìsáwò ilẹ̀ àrùn a máa dírẹ́sì ilẹ̀ tí wọ́n lẹ́bọ̀ ẹ̀ kí irun kíkí ó lè bá rọrùn fún wa láti kírun nàám tí wọ́n bá ní sáà lè tẹ́ni kírun nàám tí wọ́n lè tẹ́ni kírun sallallahu alayhi wa sallam ò lè rí bẹ́ẹ̀ ń tẹ́ni wọn à lò tẹ́ àtàǹbẹ̀lẹ̀ àwọn ò lẹ́ni àtàǹbẹ̀lẹ̀ tẹ́ àwọn àsọ̀rọ̀ táì ṣùgbọ́n tí wọ́n bá ní sí kìnnìún ní ó ní àṣìlò ṣùgbọ́n ò lè rí evidence náà rẹ̀ Kùránì àti súnà ànábì tí ó sọ fún wa pé ọlọ́run ní àbí ànábì ní kọ̀ láìsí tẹ bá tẹ pipe àti tẹ bá tẹ ní sínú mọ́sálásí àti tẹ fẹ́ kíun. báyìí ìyí tí wọ́n ń pè ní bídíà a gbọ́dọ̀ fẹjú ẹ̀ ju bó ṣe rí lọ tó o bá ti fẹjú ẹ̀ kọjá àyè rẹ̀ ó tún da alákatà títí ẹ̀sìn o ò sì gbọ́dọ̀ má mú débi tó yẹ kó dé tó o bá ti mú débi tó yẹ kó dé ó tún di ìwọ náà jà sí bídíà padà ọkàn di kàlánkìnrin bó ṣe ń fi abala kan jọ súnà lọ́mọ fi abala kan jọ bídíà eléwu sì wà léwu pọ̀ torí pé mùtàlá wínú ní à ń pèrè ẹni bá ń nì ọ̀gá ọ̀gá ní à ń pèrè ẹni bá ń nì bẹ́ẹ̀ bá fẹ́ káǹtì àwọn súnà wọ́n máa káǹtì ẹ̀ pé àà ó wà mí nìhùn fáwọn bídíà bá fẹ́ káǹtì ara wọn náà wọ́n pè yẹ́s ó wà máa ó ti dọ̀gá náà nì tí léwu àti káyà tètè kágbàgbọ̀ yẹ bídíà bó ti tọ́ àti bó ti yẹ náà bó ti wá rí ìtúwọ́n pè ní bídíà yìí ó ní pínpín táìpù ẹ̀ tí a bá mọ táìpù ẹ̀ yóò dojúrú mọ́ wa lójú náà bí èèyàn bá jẹ́ sí pé èèyàn kan lèèyàn rí láyé rí èèyàn tó wá rí láyé ń rí àwọ̀ rẹ̀ jọ àwọ̀ rẹ̀ bóyá èèyàn dúdú nìwọ nìsín nítorí tí wọ́n rìn láyé ọ̀rí jẹ́ èèyàn dúdú lọ ó ọ̀dẹ̀ rí kà pé ọlọ́run dáhùn èèyàn kan tí wọ́n funfun tí wọ́n pupa ní ó tọ́ bá kọ́kọ́ rí èèyàn pupa àbí funfun ọ̀sà fún ó gbé eléyìí sí kí lọ́fà tó fi sá fún torí pé ọmọ iye ọ̀nà tọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ṣe kí ni tó pin sí ló fi dáa kọjá sí pé téèyàn bá fẹ́ ọ̀rọ̀ tán nìkan dáadáa àfikọ́ ọmọ pín ẹ̀ tó o bá mọ̀ pín ẹ̀ o ò ní mọbi tó yà sí ló fi dáa sí pé kábàbọ̀ yẹ ìfúntán bídíà ó ṣe pàtàkì níta ń pè ní bídíà oríṣiríṣi ni oríṣiríṣi táwọn èèyàn àwọn èèyàn àwọn onímọ̀ wọ́n fa kùmú òkun rẹ̀ jáde látara àgbọ̀yé àwọn nusus àwọn evidence nínú alukoran àbí ọ̀rọ̀ anábìwá alìbìdíàtú alìhàkìkìyà hmm. wàlìbìdíàtú alìdọ̀fìyà. ìpín àkọ́kọ́ tá a fẹ́ pín rìn àwọn bídíà kan bẹ gẹ́gẹ́ pé alìbìdíàtú alìhàkìkìyà bídíà tó jẹ́ sí pé ojúlówó authentic <laughs> ọlọ́run là wá àwọn bídíà tó jẹ́ sí pé ojúlówó gidi ẹ̀mọ̀ oyin gidi ń bẹ àwọn oyin fake náà ń bẹ àwọn bídíà tó gbópọn tó jẹ́ sí pé ah, olúwa rẹ̀ ó ti fẹ́ ìjánu ẹbọ tán díẹ̀ ló náà ń pè ní àlùbídíà

ojúlówó gidi nínú àwọn àpẹẹrẹ tá a fi máa dáàmà òun náà ni. tahrimu ma ahalla Allahu min at-tayyibat ta'abbudan lillahi azza wa jalla wa ghayru dhalika min al-amthila. kéèyàn sọ wípé nǹkan tó lọ́wọ́ bá ṣe ní haram lápèjúwe ọtí tahrim náà nǹkan tó lọ́wọ́ bá ní halal kéèyàn pé haram ni nǹkan tó lọ́wọ́ bá ní halal. kéèyàn pé haram ni kọ́ wá rẹkọmẹ́ndì ẹ̀ pé ẹ gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ táwọn èèyàn sì mọ̀ pé halal ní nǹkan yẹn ká sọ pé ẹ gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ ẹ ń bá ti eléyìí ẹ rí i pé bídíà ló torí pé ó mú nǹkan ó fi jọ́ ṣùgbọ́n ní o jẹ́ sí pé ó fẹ́ fi ọba o ìní pé yóò sọ pé kí ní ìyóò fẹ́ fi sin lọ́wọ́ ọba yìí àpèjúwe nínú àwọn nǹkan tí wọ́n máa ń lò àwọn nǹkan báyìí kí èèyàn kọ́wọ́ bàtà halali halali ní kí èèyàn wọ bàtà halali ní kí èèyàn wọ bàtà gbogbo aná ma bẹ ó sì sọ̀bá làákàyè mu kẹ́nìkan wá dé kọ́ wá ní òun ti sọ di haram léra òun àti gbogbo ẹni bá fọ́ lòun wọn gbọ́dọ̀ wọ bàtà eléyìí ẹ̀ pé bídíà àkìkíyà ni látòkè ẹ̀dílẹ̀ kọjọ nkankan. kan ń bá ń ṣeré eléyìí ẹ̀ rí pé kò lè lérò lẹ́yìn àwọn tó ní àwọn tí wọ́n ti jọ ti ni àwọn èèyàn yóò sì clear sáwọn èèyàn pé bídíà eléyìí àtà ní ọgbà ẹnìkan ò ìdí nìyẹn tó fi jẹ́ sí pé àwọn èèyàn sábà ṣe bídíà àkèkéyà ọ̀pọ̀ tó nǹkan ó kéré lórílẹ̀ naam ẹja lọ bí ntí àwọn èèyàn ti tàǹfààní dáadáa àlèbídíà òun náà ní bídíà ìtumọ̀ bídíà ìdọ̀fíyà òun náà ní àjàdálẹ̀ tá a fi kún ó ní pilẹ̀ ṣùgbọ́n bá a ti ń ṣe àfikún nílẹ̀ Yorùbá a ní pilẹ̀ fi káwẹ́wù mìíràn ṣùgbọ́n káfíkún òun náà ni a lè pè bídíà àṣà àjàdálẹ̀ àṣà so bẹ́ẹ̀ náà ni bídíà ìdọ̀fíyà nínú ẹ̀sìn òun pọ̀ àpèjúwe ẹ̀pọ̀ dáadáa nù sẹ̀ríà nínú ẹ̀ òun náà ni. البلاد الإضافية وهي التي لها جهتان أو شائبتان نعم إحداهما لها من الأدلة في الأصل م. والأخرى ليس لها دليل على الهيئة والكيفية وهذا النوع أكثر من الأول نعم ومن أمثلة ذلك نعم بجوء تافي ماما تافي ماما ليه هنا الذكر أدبار الصلاة ká ṣe àzíkìrì lẹ́yìn bàtà bá sálámà àrùn tán ilé yẹn pọ̀ ló sọ pé bíbí àìdọ̀kíyà bíbí àtà jọyìn mọ́ ìpìlẹ̀ ẹ̀sìn tá a jọyìn rẹ̀ má rẹ̀ ẹ̀sìn tó jẹ́ sí pé ìpìlẹ̀ rẹ̀ wà nínú ẹ̀sìn ṣùgbọ́n àwa fi kún bóyá nọ́mbà rẹ̀ la fi kún ni o àbí bá ti máa ṣe la ṣe ti àwa lọ́tọ̀ ni o ìyẹn ni wọ́n ń pè ní bíbí àìdọ̀kíyà nínú àpẹẹrẹ rẹ̀ òun náà ni àdìkírù àdìbárọ̀ sọ̀làwáyé kéèyàn ṣe àdúrà táwọn máa ń ṣe lẹ́yìn bàtà bá sálámà tàlẹ́yìn o ẹ̀rí pé onípìlẹ̀ ní ẹ̀sìn àfà onípìlẹ̀ àbí onípìlẹ̀ onípìlẹ̀ kí ni ìpìlẹ̀ rẹ̀ òun náà ní pé tá a bá ti sálámà tán ànábì máa ń ṣàdúà ní máa ń ṣe àzìká astagfirullah astagfirullah astagfirullah allahumma anta salam ẹ̀rí pé ìpìlẹ̀ nù subhanallah walhamdulillah wallahu akbar ẹ̀rí pé ìpìlẹ̀ nù lẹ́yìn ìgbà nù káwọ̀ wá dé bí ẹ ti ń ṣe lọ́dọ̀ wá ń bí báyìí tẹ́sìn ti di nǹkan mìíràn wá lọ́wọ́ mọ́ wọn lọ́wọ́ àníkò dì má wa lọ́wọ́ tẹ́sìn ti di nǹkan mìíràn mọ́ wọn lọ́wọ́ nípe tí wọ́n bá sálámà tán ìran méjì ni wọ́n yídà kí lè máa mọ̀ ojú títà láyé láì tí ikú kọkọjú sáwọn jàmá kọ máa wí ntọ́ba wù fún wa ó sì ṣeéṣe kọ́ lọ mú tinú tíra súnà náà kọ máa wí bòsùn méjèèjì kankan náà ní aburú méjèèjì wọ́n jẹ́ pé yọ́ máa kọ́ àwọn jàmá wọ́n máa wí tẹ̀lé lẹ́yìn kì í sì pé ń kọ́ wọn o wọ́n fi ń ṣe díkìrì ni níwọ̀n sálámà ta sálámà alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah subhanallah àwọn jama náà wùtẹ̀lẹ́ lẹ́yìn walhamdulillah àwọn náà wùtẹ̀lẹ́ lẹ́yìn eléyìí a rí pé ó nípìlẹ̀ pé a máa ń ṣe díkìrì lẹ́yìn ẹ̀rùn ṣùgbọ́n bí wọ́n ti òun náà ni. a ó fi ayé wákìtì ní ala hayhati lè ṣe máa di sọ́ọ̀tìn wáhid. bẹ́ẹ̀ ni òun náà ni gẹ́gẹ́ bí àníyà kájà níyàn bá kan náà ẹ̀rí pé ìpìlẹ̀ wà nbẹ̀ nínú ẹ̀sìn kájà níyàn kà tó kírun ó ní ìpìlẹ̀ nínú ẹ̀sìn ṣùgbọ́n báwọn èèyàn ṣe sọ àníyàn dà yìí òun náà lọ́sọ̀ di bídà. anabi ali salatu wa salam nínú hadith ọ̀dà làáfíà innamal a'malu binniyat kájà níyàn ọ̀ràn èèyàn ni ká lè gbẹ̀san lórí tẹ́ tí o bá ti sáníyàn lórí sẹ́dá bá ṣe àkànṣeré lásán ni àlẹ́sìn kankan tá a gbà níwájú ọlọ́run àníyàn yìí àwọn èèyàn wá dé tí wọ́n bá fẹ́ kírun wọ́n máa sọ pé nàwa ètò tàbí wọ́n wí sókè tàbí kó nǹkan gan wí lóhun nìkan fúnra rẹ̀ sórí eléyìí àwọn rèé wípé bídíà bídíà tó ń bíbá fún ìyà àwọn bídíà tí wọ́n fi kó nǹkan ni eléyìí lọ́gbàlẹ́ gboko jù láwùjọ dáwà yìí tìrún kíkí ni ó ní ọ̀nbẹ́ńbí adan ọ̀nbẹ ń bi àwẹ̀ ọ̀nbẹ ń bi àdìọ́kàn ọ̀nbẹ ń bi ìyàwó nìka ọ̀nbẹ ń bi ìkómà ọ̀nbẹ ń bi ìsọmọlórúkọ ọ̀nbẹ ń bi ìsìnkú ọ̀nbẹ ń bi mọ́sálásí ọ̀nbẹ ń bi àlùwàlá ọ̀nbẹ ń bi ìwẹ̀ ọ̀nbẹ ń bi eid ọ̀nbẹ ń bi juma ọ̀nbẹ ń bi zikiri ọ̀nbẹ ń bi asọ́láàt fún nabi sallallahu alayhi wa sallam gbogbo aspect àti ìjọsìn náà ní dídí àìdọ̀túyà làwọn tó ń ṣe ìyẹn màdúrà ṣe apply rẹ̀ síbẹ̀ ọ̀pọ̀ nàám eléyìí ni ìpín ẹlẹ́ẹ̀kejì ọmọ ìyá mi nígbà tó gbọ́ báyìí pé bídíà méjìlá tó ń bí báyìí bídíà tó jẹ́ sí pé àti a to z díẹ̀ kò lẹ́rìí kankan bídíà ẹlẹ́ẹ̀kejì ó ní pilẹ̀ ṣùgbọ́n wọ́n fi kún yálà wọ́n fi kún ní nọ́mbà ni o tàbí wọ́n fi kún ní ìṣesí bí wọ́n ti ń ṣe eléyìí tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì tá a gbọ́ yìí ó lè dé ká sọ́ra fún ká sì mọ̀ ọ́ wọ́n wá bí ká ṣe jọ́sìn tí wọ́n sọ bá ti ṣe fún wa ẹ̀jẹ̀ á pé ǹjẹ́ ní bá ti ṣe yìí sànà bí ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam. náà wàsárífà alìbídíà tó lè fàáyé níyà. yẹn ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn bídíà tààyè ká mọ̀ torí bí tí wọn bá pin wẹ́wẹ́ wà fún wa ni ó sì ti kọ́ máa dàrú fún wa òun náà ni alìbídíà tó alìbídíà òun náà ni bídíà tá a máa ṣe bídíà tá a máa ṣe ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni alìbídíà tó àtàrkìyà bídíà tí wọ́n ń fi sílẹ̀ nínú pé àwọn máa ń lúgbà bídíà látara pé ká ṣe àti ẹ̀ máa ń kọlu bídíà náà látara pé ká má ṣe ẹ̀gbọ́ yìí báyìí ká má ṣe ká ṣe ẹlòmíràn máa rò pé níbi ṣíṣe ṣíṣe nìkan bídíà wà no níbi ká má ṣe náà a máa di bídíà máa yàn lọ́wọ́ kéèyàn ọba sọ̀ra tó bídíà èyí tá a lè pé látara ká ṣe yóò ti máa wáyé òun lọ́pọ̀ jù bídíà èyí tó jẹ́ pé látara pé ká má ṣe yóò fi di bídíà máa lọ́wọ́ kò tó nǹkan kí ló fà á tó wọn fi tó nǹkan torí pé ọmọ ènìyàn tó fẹ́ ṣe bídíà ó fẹ́ ṣiṣẹ́ tó pọ̀ ni ẹni tó fẹ́ ṣiṣẹ́ tó pọ̀ kò ní ti tẹ́lẹ̀ ìdúró fi jẹ́ sí pé máṣe máṣe nì àwọn èèyàn pọ̀ nídìí ẹ̀ ṣùgbọ́n náà ń bẹ̀ náà àpẹẹrẹ àlùbídíà tó lè fẹ́ lè yà ń ṣe tó yẹ pé ṣíṣe ni àwọn èèyàn fi ń ṣe náà fi ń já sínú bídíà ìyẹn pọ̀ púpọ̀ ó náà ni kàṣíyàdá tó ìṣẹ́rẹ̀ ìdá máa lẹ́sàmínú bí kéèyàn ṣàfikún ṣẹ̀ríà ṣíṣe nù magrebi ní ẹni sínú àwẹ̀ onínú ni ó lè bá pọ̀ ìṣáyìn máa tó sí ó fi kún nínú bídí àánú ó jìyà ó ya níwájú ọlọ́wọ́n nípa báyìí bẹ́ẹ̀ náà ni kàzíyá dátọ̀rọ̀ kí a ti ń kíyàn ọmọ ọmọ kó fi kún rẹ̀ ọ̀pá méjì lọ́yẹ kó ọkì mẹ́ta mẹ́rin lọ́yẹ kó ọkì أو يدخل في الدين ما ليس منه أو يفعل عبادة على كيفية يخالف فيها هدي النبي صلى الله عليه وسلم هذا كل جوسن كاتو جاسي كوياتو سيبا النبي سيبوا صلى الله عليه وسلم إليه بدأ تون قيني الفعلية لا ترى سيسي lórí jẹ́ títí ọgbọ́dọ̀ tẹ bíréèkì fẹ́ ní ara rẹ̀ torí pé ọmọ ènìyàn afẹ́ràn ká máa ṣe afẹ́ràn ká máa kàyí pé mélòó mo ṣe wákàtí mélòó mo fi ṣe béèrè pé bóòlù ànábì ti ṣe ni sallallahu alaihi ilé yẹn ni olórí jù lóbi jẹ́ sí pé ó wà nù àṣàb lọ́dọ̀ àwọn sálàm ìpè bídà súnà ẹyọ kan tọ́ ọ bá ṣe tọ́ ọ bá ṣe súnà lẹ́yọ kan ọlọ àwọn àwọn onímọ̀ máa ń sọ pé al-iqtisadu fi súnà ahabbu ilayya min al-ikthar fil 'amal aw fil bid'a aw min al-wuqu' ìpè kí n máa ṣe súnà níwọ̀nba tọ́bálà náà nàdọ̀wà Muhammadu mu sallallahu alaihi wasallam ahabbu ilayya ọ̀tẹ̀mílọ́rùn ju pé kí sẹ́mi ọwọ́ apọ̀ kí n má ní ẹ́fídẹ́ǹsì lórí tí mo ṣe lọ. nàám lápèjúwe tí ọba sálámà kan lẹ́yìn o a ṣe astaghfirullah mẹ́ta astaghfirullah astaghfirullah astaghfirullah. àwọn ni àwọn sálàfù ni ká mẹ́ta yìí ọ̀tẹ̀mílọ́rùn mo fẹ́ràn ẹ̀ mo nífẹ̀ẹ́ sí ọkàn mi balẹ̀ sí bí kí n wá mú tẹ̀sán bá gbọ̀nà gbọ̀nà kan lọ́wọ́ kí n gbá pé one million astagfirullah àti tàbí lásìkò tẹ́ kí n ṣe astagfirullah mẹ́ta mẹ́ta nì mẹ́ta tán ní ká ṣe nì lẹ́yìn sọ̀láàtì yìí lásìkò tẹ́ ká ṣe nì ìbáàdà kan wà tí wọ́n kírètì kalẹ̀ tábà sálámà tán tí ó di wa lọ́wọ́ rẹ̀ tó sì pọ̀ náà wọ́n ní káwọn ọmọ lọ síbi ìbáàdà yẹn ọ̀tá wọn lọ́rùn káwọn ṣe onímẹ́ta yìí torí pé ọlá tó gbà lára kó o ṣe mẹ́ta yìí ó ti gbé gbogbo tí yẹn mú kódà tí yẹn gan òyìnbá dá tó wáyé pọ́ńtì bá gbàgbọ́ yẹ ẹsẹ̀ pẹ̀lú dídá ni. tò nípa báyìí àpẹẹrẹ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ẹlẹ́ẹ̀kẹrin àpẹẹrẹ bídíà ẹlẹ́ẹ̀kẹrin àlùbídíà àti tàkìyà bídíà tá a fi sílẹ̀ tá a ṣe òun náà ni àpèjúwe ẹ̀ ni tàtàríkò ìṣèlélàlì. gẹ́gẹ́ bí kó fi ń tọ́nà wọn bá fi níyọ̀ ń dábí ká ṣe kó bọ̀ wọn ò ní ṣe kí ẹ̀ sọ pé ní yes mi ò ní dé fìlà mi ò ní lọ́mbrẹ́là bójú bá ń rọ̀ mi ò ní lọ́mbrẹ́là bóòrùn bá ń ràn èmi kọ́ mi ò ní lọ́mbrẹ́là fìlà gan mi ò ní dé màá rìn nínú oòrùn ni bákan náà bí ìbá ṣe pé mo bá fẹ́ sùn lálẹ́ gbogbo ìgbà tí mo fẹ́ máa ṣiṣẹ́ inú òun máa ti máa ṣiṣẹ́ ó wá láníyàn yìí kó n fẹ́ sí máa súnmọ́ ọlọ́run ọba ni bídíàn ilé ìtìsẹ̀lẹ̀ láyé ànádọ́ Muhammad sallallahu alaihi wípé abu israel abu israel sọ́wọ́ àánú tí a yẹn àbí òtún ẹ̀ abu israel òní ànábì kana ala al-minbar yakhutubu sallallahu alayhi wa sallam àlẹ́bí ti khutuba àjọ jimá sallallahu alayhi wa sallam wọ́n alẹ́ nìkan lọ́ọ̀kan tó wà nù ó dìde ó wà nù ó sì lékè ẹni wọ́n ní man hadha tààlélẹ́yì láti mọ̀ pé bídíà nítorí tó fẹ́ máa lo àwọn ẹni ìsáájú àwọn sàhábì ànábì kí wọ́n bá nàbí lò gbà sallallahu alaihi wasallam ó yẹ kí wọ́n sọ́ra àwọn tó yẹ ká máa wò yí pé wọ́n mórí bọ́m̀bẹ̀ lónìí wọn wọn o tí ìbá ṣe pé ànábì máa pè wọn sákìyèsí sì máa ń kọ́ wọn lọ́jọ́ wọn mórí bọ́m̀bẹ̀ ló fi jẹ́ sí pé àwa gangan nídìí ká máa gbọ́rù lẹ́kṣọ̀ yìí ilé ìjókòó tó bá ti gbọ́ ànábìyẹ ta lé léyìí wọ́n ní ó wà abu israel ah abu israel òun yẹn ọwọ́ nàbẹ́ ni pé ànábì ọ̀mà sallallahu alaihi wasallam kò sí àwọn sàbí tó pọ́pùlà ó sì tó bẹ́ẹ̀ náà ẹni tí ó pọ́pùlà náà ni yọ kan lu ẹsẹ̀ bẹ́ẹ̀ ẹni tó pọ́pùlà tó súnmọ́ ànábì dáadáa tí máa wá lẹ́kṣọ̀ ànábì dáadáa irú nǹkan máa nù yóò ti yé wọn ìyẹn kì í ṣe tuntun fún wa ẹgbẹ́ bó fi ṣe bá máa rí ọmọ akẹ́kọ̀ọ́ tuntun tí ọmọ hùwà tí ọjọ́ sí pé tí àgbàlagbà ọmọ akẹ́kọ̀ọ́ bá hù níwà àbáwí púpọ̀ òun ti àní báwí akàn sàlàyé fún ni àwọn ìbìnrin kí ló ń ṣe ọmọ sì lè rí pòun fẹ́ jọ́sìn fọlọ́n pẹ̀lú nǹkan báyìí báyìí báyìí báyìí wọ́n kà nǹkan bíi mẹ́rin nǹkan alákọ̀ọ́kọ́ ó lè rí pé òun ó dùn nínú ọrùn wọ́n wà nínú ọrùn òun ò ní jókòó ó di mélòó àrùn òun sì ní bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin òun ó gbá àwẹ̀ ọjọ́ òní subhanallah ẹni tí ń gbá àwẹ̀ lónìí lókókó ní ọrùn náà ṣùgbọ́n gbà tí bídíà fẹ́ wọlé tí ṣètọ́nà fẹ́ wọlé ọjọ́ kí wọ́n rò yí pé bí èèyàn bá ń gbá àwẹ̀ tó bá tún wà ní oòrùn ládàá rẹ̀ ọ̀pọ̀ jẹ́ ń tó gbá àwẹ̀ tó wà lábẹ́ ilé lọ ẹ̀rí nǹkan wọ́n rò yí pé tí èèyàn ọba sọ̀rọ̀ látàárọ̀ títí dalẹ́ tí ọ̀bẹ nìkan kan sọ̀rọ̀ tí wọ́n bá ń bá sọ̀rọ̀ ó sì wà lọ́dọ̀ àwọn àfáà wa ń iná o. àbí òsì ni àwọn àfáà wa jẹ́ máa assalamu alaikum kí ló ń ṣe tó ń fọwọ́ gbálẹ̀ ànábì gan máa dán lórí ìrun sallallahu alaihi wasallam kì í kàn fẹ́nu dán sallallahu alaihi wasallam àwọn ti náfìlà kan ni ó bàbí ń fa tẹ̀sán máa kan lọ́wọ́ wọ́n ti wọ̀n fún pé wọ́n àwọn sọ fẹ́ lómi pé wákàtí mẹ́ta ló fi fa náà ó kọ yìí tó bá fà lọ́wọ́ ọ̀gbọ́dọ̀ sọ̀n kankan tó bá ilé sọ̀n kankan ó ti jánu ó tún bẹ̀rẹ̀ ntuntun subhanallah ó lè fa la ilaha illallah la ilaha illallah wọ́n lè pé one million yóò fà ọ wá débi nine hundred tán ní nǹkan kan bá dé tí ò jẹ́ pé O sọ̀rọ̀ bóyá ẹnìkan ń bọ̀ ọ wá fẹ́ já lukoto káìkáìkáì ah, ah, yóò tún bẹ̀rẹ̀ tuntun nù ìyàmáyàwó ń bídíà náà ni ó jẹ láyé báyìí so nípa báyìí bí kéèyàn olóhùn ni sọ̀rọ̀ òun wà nínú oòrùn òun ó sì wà lórí ìdúró náà ìyẹn làwọn onímọ̀ fi sọ wípé ẹni tí bá ń gbọ́ kútúbà àyàfi tí ọba tí kọ̀ǹdíṣàn bá gbé ni kó jókòó ni torí bí ànábẹ́ pa oúnjẹ yìí láṣẹ sallallahu alaihi wasallam ẹni tí ń ṣe kútúbà nìkan ni súnà pé kó dìde ẹni tí ó gbọ́ yóò jókòó ni ìpìlẹ̀ rẹ̀ nù ni tí kọ̀ǹdíṣàn bá gbé. nàá àhẹ́rì ìpálásẹ nísìn kó jókòó kókó nínú ọrùn kó sì yá máa sọ̀rọ̀ ṣùgbọ́n ààwẹ̀ tí ń gbà ń nì kọ́ máa gbà ń sò ẹ̀rín kan ẹ̀yinú nǹkan mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó rò pé wọ́n fi súnmọ́ lọ́wọ́ ọba ẹyọ kan péré iná ìrọ̀lọ́ náà lọ́wọ́ ajọ́ lọ́wọ́ ọba mẹ́ta yòókù igbó ni ẹ wá wò tí àwọn báwọn ṣe wà ń bẹ́ẹ̀ ni kẹ́ ẹ lọ́ mọ̀ pé billions of Muslims wọ́n ń bẹ lórílẹ̀ ní ìsìn tó jẹ́ sí pé tí wọ́n bá ń fi nǹkan ọgọ́rùn-ún jọ́sìn fọ́lọ́wọ́n ọba ninety nine point nine níbẹ̀ bíbíàn ó kù pọ́ìntì kan péré one pé ẹyọ kan péré tó kù nì onìkan iná ẹ̀sìn mẹ́ wọn ò sì rẹ́ni sọ fún wọn tàbí wọn ò rìn síbi tí wọn ò ti fi hàn àwọn ènìyàn láti sọ fún wọn sọ nípa báyìí bídíà ká pé a ṣe nǹkan èèyàn máa ń kọlu bídíà èèyàn máa kó sínú bídíà látara pé mi ò ṣe nǹkan náà mọ̀ ìwé ẹ̀yìn ni ká pé àwọ̀ bàtà kéèyàn bá fi ń sin lọ́wọ́ ọba irú ẹni pé ká pé mi ò ní fi nǹkan borí mi ẹni pé sẹ́yìn pé àmọ́ ń dé fìlà àmọ́ mi ò ní borí tí bá lẹ́nu yẹn yí pé tóun ọba borí òun fi súnmọ́ láwọn ọba irú ẹni ká pé mi ò ní fẹ́yàwó tọ́ba lẹ́nu yẹn yí pé àyìn ní fẹ́yàwó yẹn òun fi súnmọ́ láwọn ọba irú ẹ̀ náà ni kíkà pé olówó láti ra nǹkan gùn máa gbọ́ mi bá ní o gbọ́ yí dáadáa olówó láti ra nǹkan gùn kẹ̀kẹ́ machine car ọwọ́ ni mi ò ní rà ọwọ́ o rò pé àìrán àwọn òfin súnmọ́ náà ọba ni ó ti ti bídà o torí pé àtàríkù yìnyín iná mo sọ pé kí èèyàn fi nǹkan lẹ̀ èèyàn lè lu èèyàn lè jà sínú ọ̀fin bídà látara rẹ̀ tọ́ba jásí pé èèyàn bá fi ilẹ̀ láti fi wá ètò tó ti fi ilẹ̀ rẹ̀ èèyàn ti lánìyàn yìí ti kìíní yìí yóò sún ìyàmọ̀ lọ́wọ́n ọba ó fi sin lọ́wọ́n ọba tó jẹ́ sí pé mo bá hàn ẹ̀tọ́ ni ká ṣe nǹkan náà sọ nípa báyìí eléyìí ni ìran ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn ìran bìdíà ẹ̀yẹn lẹ́ẹ̀karùn-ún. àlè bìdíà tó lè kọ̀wé Bidia yà. bìdíà tó jẹ́ sí pé ọ̀rọ̀ ni bìdíà ọlọ́rọ̀ táyà bìdíà ń sọ pé bìdíà bìdíà bìdíà àwọn èèyàn kan máa ń pè bìdíà bìdíà àti bìdíà ọ̀rọ̀ ẹnu ní jẹ́ kí dùn ilé lọ pọ̀ dáadáa. gbogbo agbègbè ẹ̀sìn wa lẹ́sìn bá bìdíà pípé bìdíà pọ̀ níbi ìkọ́mọ̀ ṣíṣe dídí àlọ́rọ̀ pọ̀ mbẹ́ níbi kíka Quran dídí àlọ́rọ̀ pọ̀ mbẹ́ níbi kásì àzíkìrí dídí àlọ́rọ̀ pọ̀ mbẹ́ alikawuliya tábàní alikawuliya ọlọ́rọ̀ ọ̀rọ̀ tá a wí jáde gangan fúnra rẹ̀ ọwọ́ bẹ̀ àti ọ̀hún tá a fi pè náà ó ní àwọ̀ bẹ̀ ìyẹn lè máa ṣe díkìrì tó yẹ kó bá ṣẹ̀rẹ̀ àwọn ṣùgbọ́n ohun tó fi sí ìyìn ó lè sọ di fídíò àmọ́ lọ́wọ́ lápèjúwe náà كاتي سبحان الله والحمد لله والله اكبر تاتي تري تاتي تري لين صلاته المفروضة يمونايا سنة يتبدع سبحان وانا في سي سبحان تو في سي ياتو ان سبحان الله والحمد لله والله كان ابي سبحان صلى الله عليه وسلم اذا وانا في من سين كار فوا امام <coughs> يتبدع تي وانا راي تو ما سوبيا اسال tí wọ́n máa ń sòpinya láàrin tí wọ́n máa ń sòpinya láàrin tẹ̀kìdìrọ́t ẹni pé tí màmú bá gbọ́ wájú gbogbo àfa àtòjókòó àti lèmọ́mù àti ẹni tí ń tọ́nu náà ń tẹ̀lé lèmọ́mù lẹ́yìn ó rí pọ́pọ̀ mọ́sálásí tó ti wá ó rí pé tẹ̀kìdìr Allahu akbar tí màmú máa ń ṣe ìyàtọ̀ wà ń bẹ̀ àwọn ni a di àfa ilé yìí nìsín yóò sọ fún mi àbí ìyàtọ̀ ń bẹ́ ń bẹ́ ìyàtọ̀ wà ń especially tọ́bá jẹ́ sípọ́ bá fẹ́ dìde láti lẹ̀ sórí ọ̀rọ̀ká ẹlẹ́ẹ̀kejì àbẹ̀rọ̀ká ẹlẹ́ẹ̀kẹrin ẹni pẹ́lú mi ọ̀sọ̀ pé Allah kó lè bá àjẹ́ sí pé Allahu akbaru rẹ̀ yọ́ bá gbogbo òṣèṣí ẹ̀ láti lẹ̀ dé òkèrìn ìkan ìtọ́wà gbalẹ́gboko jù lọ́dọ̀ wa mímọ̀ yìí ni Allahu akbaru tọ́bá parí hàn <clears throat> Allahu akbar wàláhì bídí àtọ́n kọ́ ò lè yá gbogbo yòókù yà máa fi Allahu Akbar Allahu Akbar Allahu Akbar tó bá dé bí alákà àparí báyìí tó bá jókè Allahu Akbar bídí àná kódà ẹni tí ń rọ́ wá sí ọgá fún ara rẹ̀ òun náà ti mọ̀ pé báyìí kánà bí èsì ìṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wa lórí tó bá ṣe bẹ́ẹ̀ wọ́n gbà wá ìyẹn lọ́sọ̀ di fídíà ẹ wá wo nǹkan ẹwà àdánwò tó bá mi ènìyàn Allahu akbar tá a ṣe lórí ìwọ̀n ẹwọ́ bó ṣe pọ̀ tó a ti ń bá a bọ̀ dáadáa a wà fàbúrú parí ẹ̀ sí Allahu akbar inú ṣe ìtọ́nà ó dùn púpọ̀ ètò bí ṣe ń bá a bọ̀ tó dáa tó yìí ó ṣe parí ẹ̀ sí ibi tí ó ṣe kíni tí ó dáa àbọ̀dọ̀ sọ̀ra ìdí nìyẹn tó fi já pé bídí àkọ̀wéléyà wà nù choice wa kì í sí ń tá a wí nìkan tó jẹ́ sí pé kò nípìlẹ̀ nù sẹ̀ríà nìkan kì í sí yẹn nìkan bí èèyàn bá wí tó nípìlẹ̀ nù sẹ̀ríà tó bá fohùn ká wí tó ti nítumọ̀ pé àṣà ó ti fẹ́ di bí súnà ó ti sọ di bídí àná jẹ́ sí pé tábà ní bídí àtún kọ̀wéléyà bídí àtọ̀ jẹ́ sí pé ọlọ́rọ̀ ni ọ̀rọ̀ ẹnu la ti sọ àbọ̀dọ̀ fọ débẹ̀ náà pé ohun tá a fi ń wí náà ọwọ́ bẹ̀ sáǹdì táǹdì jáde lẹ́nu wa náà ọwọ́ bẹ̀ naam ẹlẹ́ẹ̀kẹ́ kẹfà kẹfà ó náà ni al-bid'atu al-amaliyya naam tẹwárí bídà qawliyya ni bídà tó ń qawliyya tí mo sọ lẹ́ẹ̀kan tó lọ́rọ̀ èyí tá a emphasize lé lórí ni pé ohun wa ṣùgbọ́n yìí tó jẹ́ sí tó ń gangan ni major point níbẹ̀ òun náà ni bídíà tó jẹ́ sí pé ọ̀rọ̀ la fi wí jáde ìyẹn pọ̀ tó jẹ́ sí pé kò nípìlẹ̀ nú ẹ̀sìn ṣùgbọ́n wọ́n lẹ̀ mọ́ nítorí nípìlẹ̀ lẹ́sìn lára ẹni tó fẹ́ pèrò ní ìsìn ẹlẹ́mìí sọ pé a'udhu billahi minash shaitani rrajim Allahu akbar Allahu akbar ẹ̀rí tẹ́lẹ̀ wá sọ fún pé ah, ah, wà àbá a'udhu billahi minash shaitani rrajim kò sí mbẹ̀ yóò tẹ́ tún dé o ṣé wọ́n ní ètò èlò èèyàn tí a bá ń pè wọn lọ́wọ́ mo ti sọ pé a'udhu billahi minash shaitani rrajim ló tún ní ká máa wù sọ nípa báyìí ibi bí akọ̀ òlé yàn jẹ́ sí pé ìpìlẹ̀ rẹ̀ kì sáré bẹ́ẹ̀ náà ní tó bá pè wọn tán the same thing gbogbo tọ́bàtọ̀ wàtọ́lọ́lọ́ wàtọ́lọ́mà alánàbí yína oríṣiríṣi náà wọ́n ń bídí àkọ̀ọ̀lẹ́yàn bẹ́ẹ̀ pẹ̀rún bẹ́ẹ̀ sì kọ́ mà bídí àkọ̀ọ̀lẹ́yàn bẹ́ẹ̀ níbẹ̀rẹ̀ rẹ̀ sáfù sáfù sáfù gbogbo sáfù sáfù ni gbogbo ẹ̀ pátápátá kò sí sáfù kankan nù sẹ̀rí islam tá a máa wí lórí irun iṣẹ́ ìmáàmù ni ni kọ́ kọjú tí ń pèrún tàbí tó fẹ́ ṣe ìkọ́mọ̀ bẹ́ẹ̀ bídí àti ń kọwù líyà ọ ń bẹ lọ́dọ̀ àwọn oníbídí ńláńlá àwọn tí wọ́n máa ròyìn ọlọ́run láwọn ọ̀rọ̀ tí ànábì òfin ròyìn rẹ̀ sallallahu alaihi bídí àná lélẹ̀ àmì ròyìn ọlọ́run lọ́dọ̀ àwọn bídí à àwọn súfí especially wọ́n a máa rò pé àwọn làwọn máa ròyìn ọlọ́run rò jù torí kí wọ́n máa rò pé àwọn ni ahlullahi wa khassatihi wọ́n máa rò pé àwọn alẹ́ ni ọlọ́run wọ́n á máa wọ pé ìròyìn táwọn bá ń fọ́lọ́run ẹ̀yin yòókù ẹ̀ lè máa ń wí wọ́n á máa kí ọlọ́run ní ìjẹ́ ìyẹ́ká kì í tẹ́ pé tọ́ba yẹn wípé ọba ayé gan ni àbá fi rí ẹ̀kì tọ́ba gbọ́ yí dáadáa yóò kú bẹ́ẹ̀ níbẹ̀ lẹ́jọ́ yìí wọ́n á máa ròyìn ọlọ́run wọ́n máa pọ́ ọlọ́run ló kọ tí ọ̀jẹ̀ wípé ọlọ́run ọba wa subhanahu wa ta'ala wọ́n tún gba wèrè ọ̀rọ̀ láti ròyìn ọlọ́run lọ́tọ̀dọ̀ àwọn ẹlẹ́sìn mìíràn wọ́n a máa ọlọ́run ọba arúgbó ọjọ́ alágbádá aná àní àwọ̀tẹ́lẹ̀ gíní oríṣiríṣi àwọn nǹkan tí ò sí máa ni wọ́n lè pé ọlọ́wọ́ gbọgbọrọ náà gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí yi àtúnpa ò lè yà bídí ẹlẹ́kẹ̀ẹ́fà onáà ni bídí àmàlẹ́yà onáà ni bídí àtàfàràṣe eléyẹn náà pọ̀ nínú ẹ̀ onáà ni kágbáwẹ̀ ara láti gbàwẹ̀ kì í sọ̀rọ̀ wọ̀dábẹ̀ kápá nǹkan ọwọ́ láti pa kì í sọ̀rọ̀ gbogbo nǹkan tá a bá ti ṣe lára nǹkan tá a ń fara ṣe yìí bíi kágbáwẹ̀ ẹlòmíì ń gbáwẹ̀ ó ń ṣe bídí àmàlẹ́yà ni iṣẹ́ ló fi gẹ́gẹ́ bí tí àfáà wa àfáà tó ṣe àkọsọ ọ̀rọ̀ mc tó sọ níbẹ̀rẹ̀ ó ní wọ́n máa sọ yí pé àwọn kan ń gbà àwẹ̀ rajab ẹni pé àwẹ̀ rajab tí wọ́n gbà ní bídí àtúnà àmàlẹ́yà bídí àfarasí ẹ̀lùmí ń gbà àwẹ̀ sẹ̀ríà gangan tó jẹ́ Ramadan gan tó jẹ́ pé lára àwẹ̀ náà ń ṣe bídí àmbẹ̀ náà ń ṣe bídí àmbẹ̀ látara wípé àwọn nǹkan tí èsì ìwọ̀ fáláwẹ̀ ọkà kí ìwọ̀ fúnra ẹ̀ àwọn nǹkan tó jẹ́ halal fáláwẹ̀ fẹ́ kó sí ọ̀bọ̀dọ̀ débẹ̀ so àwọn nǹkan yìí ó ti fi nǹkan mí kùn nù dídí àmàlíyà nù ọwọ́ àmì kápá ẹran dídí àmàlíyà ọwọ́ lára kápá nǹkan ìyẹn lè pa kọ́dárúkọ ọlọ́run ọba sí lára lóòótọ́ ṣùgbọ́n ó ṣe dídí àmì bíi kápá ẹran fún tí ọ̀yẹ apá ẹran fún tí ọ̀yẹ kápá fún àtìwé orúkọ ọlọ́run ọba lára rẹ̀ ṣùgbọ́n nígbàtà pátán àwò yígbé alájọ kan yígbé bẹ́jẹ̀ rẹ̀ ṣe pọ̀ náà ní ládàá ni ó ṣe pọ̀ tó ṣẹ̀wọ̀n àwọn míì máa ń wò pé tó bá pẹran tẹ́jẹ̀ rẹ̀ bá fòye pé yẹ́ àpẹẹrẹ wípé ládàá mi ti kínu ọ̀pọ̀ táǹsọ bẹ́ẹ̀ fún ẹ àti ṣèbídí àmì àti ládìí ọkàn tí ó yẹ ká ní iṣẹ́ wa ló ti fà sàní láti sọ́ra fún gbogbo àwọn bídí àtàwọn fara ṣe ẹlẹ́ẹ̀kejì onídìíyàtò alàkọ̀díyà alìbídíyàtò alàkọ̀díyà eléyìí léwu púpọ̀ onídìíyàtò jẹ́ pé kò ní hàn nínú ọ̀rọ̀ kò ní hàn nínú ṣe ṣùgbọ́n náà ọkàn lọ́wọ́ àdìọ́kàn nínú wọnú subhanallah gbogbo nǹkan tí súnà bá ti torí pé bídí àwọn ń lé súnà kiri ó sì ń lé ohun súnà káàkiri jẹ́ sí pé papọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn sálàfù lè dúró papọ̀ ẹnìkan ò sì lè mú bídí àti kẹ́ ẹ lọ́mọ pé ó ti wó súnà kan bẹ́ẹ̀ n'ti ti ń ṣe bídíà lé lórí yẹn ó ti wó súnà kan bẹ̀ yóò jìyà wípé ó ń ṣe bídíà yóò tún wá jìyà yìí tó wó súnà naam wọ́n ní bídíà àkọ́díyà àpẹẹrẹ rẹ̀ pọ̀ nínú àwọn bídíà kéèyàn máa ọkàn tí ó lẹ́sẹ̀ nílẹ̀ tí ó bá mu pẹ̀lú ànábì wa sallallahu pẹ̀lú ọba wa subhanahu wa ta'ala ẹ ọkàn pẹ̀lú ọba pé ọba kì í ó lè má yẹn lè má bẹ́ẹ̀ bá ládìí ọkàn pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alayhi wa pé àkùkù ah, mà bọ̀yá ó àbí òkú ó oku àbí òkú ń ṣe méjì tàbọ́ ọkàn pé ànábì wa Muhammad sallallahu alayhi wa kò lóòjì tẹmọ̀ pé gbogbo eléyìí ni àwọn ké káàkiri ńgbà tàbí wọ́n gbé tọ́ bá ń rìn ẹnìkan ò ní rẹ́sẹ̀ rẹ̀ ti gbọ́ òrùn ipa ànábì sallallahu alaihi wasallam tó bá ládìí ọkàn bẹ́ẹ̀ ń bò ló ti rí gbogbo àwọn àdìí ọkàn àwọn àyè ọkàn lọ́wà tí èèyàn bá tún sọ jáde ó ti gbé mìíràn ni ló fi jẹ́ sí pé gbogbo méjèèjì tá a wí gbogbo ìran méjèèjì bídí gbogbo ẹ̀ ló gbé wọ̀ bí ẹ̀wù ń tẹ̀ ní ṣe àhàkíkí ní ṣe ti ìrọ̀fíyà àkíkíyà ó ń ṣe kí ni ìdọ̀fíyà ó ń ṣe ojúlówó ó tún ṣe bídíà ìwò aláfarasí ó ń ṣe bídíà kọ̀wòlíyà aláfẹnusí ó ń ṣe bídíà tàríkíyà èyí tí wọ́n ń fi ilẹ̀ pé àti ẹni tó sì di bídíà máa lọ́wọ́ ó tún ṣe bídíà ìtàn farasí àti tí wọ́n fi ọ̀rọ̀ sí àti tí wọ́n fi àjọ kan sí gbogbo ẹ̀ ló pèsè ara rẹ̀ ẹ wá wò pé ńgbà bí n pé wàsá kí fa inna kulla muhdathatin bid'ah وكل بدعة ضلالة وكل ضلالة في النار قصوا بدعة فوق صلى الله عليه وسلم كل بدعة ضلالة كل بدعة أتككري أتنلا أتنتها أتنتقما أتنتجتن أتنوكا بوبوه النبي ضلالة صلى الله عليه وسلم وأن كيسان لسان يوم على ذلك يو ونبتن له wa kullu dalalatin fin nar àti mọ̀bí tí dọ̀lá lànà iná ni wàáyìn dùn nìyẹn ìdẹ́rùbà náà ni hadith yẹn wà fún kìí ṣe bí wọ́n ní gbogbo níbi dí àyàn wọ̀ náà sallallahu alayhi wa sallam. kùnàbàtò mhm. kọ́tọ́rì ni bídí á fi dì. náà eléyìí wá ní lẹ́yìn bàtà ti mọ̀ pé bídí àríbó ṣe rí ìyẹn pé ó pín yẹlẹyẹlẹ ni àwọn ewu tó jẹ́ àkórí ọ̀rọ̀ wa gan jù tèmi bí ta náà sọ pé ewu bídí à àwọn ipa burú tó kó bẹ́sìn agbọ́dọ̀ máa tẹ́ ń pè bírí àrùn yẹn náà rẹ̀ kàràrà sọ ní sókè fún wa nínú ọ̀rọ̀ yẹn náà kí wọ́n ní àwọn ewu tí bírí àkó sínú ẹ̀sìn tó kó bẹ́sìn àwọn ìnira àwọn òkìkí tí ò dáa bíbí apá òkìkí ìsìlámù lọ́nà tí ò dáa ó pọ̀ òkìkí ìsìlámù lọ́nà tí ò gbàdá bíbí ọ̀rọ̀ ìsìlámù lẹ̀ ọ̀la ló jẹ́ sí pé àwọn bàbá àtijọ́ tó máa ń ṣàdúrà ni wọ́n gbà wọ́n jọ ọlọ́run bá ní gbé súnà ànábì dà sallallahu alaihi wasallam wọ́n wàá parí ẹ̀ kí ni wọ́n wí lẹ́yìn ẹ̀ ọlọ́run bá ní ọrẹ bídíà sílẹ̀ wọ́n ní ọlọ́run bá pa ló ń bídíà rẹ̀ ó tó ní àdánwò fún ọ ní bídíà pé ọ ò tó bẹ́ẹ̀ kó pera rẹ ní áhùlù bídíà ó tó lábùkù fún ẹ sẹ́mọ̀ pé ó lè ò jẹ́ ló lè ó lè kò ní ó lè máa pè ní kọ̀rọ̀ ṣùgbọ́n kò ní láì fi kọ́ máa pè wọ́n ní olè ó tó lábùkù fún wọn ní bídíà yìí pé tí wọ́n bá ní inú ahlù ó pè ní ò ní gbà tí wọ́n bá lè pè ní máa parí gáyìn ó fún ó kọ lọ ń jẹ́ ló ń ìdí nìyẹn tó fi jẹ́ sí pé ka burú bẹ́sìn púpọ̀ ó sì kó àbùkù bẹ́sìn púpọ̀ ó kó ìnira bẹ́sìn púpọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn sílẹ̀ torí pé àwọn mìíràn ọmọ ẹ̀sìn yìí àyàfi tú àwọn ní bídíà ló fi jẹ́ sí pé bídíà ewu tó kó wá sínú ẹ̀sìn oní ọ̀la fẹ́ máa kà bíi fifteen lọ́wọ́ àmì báyìí alákọ̀ọ́kọ́ àlùbídíà ó dàbí ìlú kófò wọ́n ní ewu àkọ́kọ́ tí bídíà kó bẹ́ sìn ni pé bídíà máa fa okùn èèyàn lọ síbi kófòrò ni bídíà yìí okùn èèyàn kúrò nínú ẹ̀sìn yóò fà jáde kúrò nínú ẹ̀sìn yóò fà jáde sínú kúfúrú kúfúrú náà ni yóò mú yàn jáde kúrò nínú ẹ̀sìn Islam pátápátá bídí àmà fààyàn kúrò nínú ẹ̀sìn jáde sínú kúfúrú pátápátá anábì wa alayhi salatu wa salam wọ́n sọ nínú hadith tí Abu Hurairah radiyallahu anhu. Abi Hurairah radiyallahu anhu أن النبي صلى الله عليه وسلم قال لا تقوم الساعة حتى تأخذ أمتي بأخذ القرون قبلها شبرا بشبر وذراعا بذراع فقيل يا رسول الله كفارس والروم فقال ومن الناس إلا أولئك بين الحديث حديث أبي سعيد الخدري رضي, رضي الله, الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لتتبعن سنن من كان قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا جحر ضب لتتبعت جحر ضب حتى لو دخلوا جحر ضب تبعتموهم قلنا يا رسول الله اليهود والنصارى والنصارى قال فمن نعم hadith méjèèjì tí wọ́n kà fún àyè sọ́mà yìí náà ní pé anábì wa sallallahu alaihi wa sallam ó ní bídí àyè yóò gbé yín débi pé ẹ máa tẹ̀lé àwọn tí ó wọ̀ yín lọ síbi kúfòrò àwọn náà làwọn jù àtàwọn nàṣọ́rọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ bídí àti bẹ́ẹ̀ ní Islam tẹ́mánìkan kì í fún wa dáadáa délẹ̀ gbogbo kápẹ́ gbogbo bídí àti bẹ́ẹ̀ ní Islam wọ́n ti jọ àwọn méjèèjì náà nìkan náà méjèèjì náà làwọn èèyàn ti jọ bídí à ti ń bẹ nínú Islam méjì ni ìpìlẹ̀ rẹ̀ ti wá ìpìlẹ̀ àkọ́kọ́ wá látọ̀dọ̀ àwọn ẹjú ìpìlẹ̀ lẹ́ẹ̀kejì ó wá látọ̀dọ̀ àwọn kìrìsìtẹ́nì ìtọ́wọ́ látọ̀dọ̀ àwọn kìrìsìtẹ́nì yìí òun lọ́pọ̀ jù lọ́dọ̀ àwa mùsùlùmí tabani àmàdákọ̀ bídí àkànní ìsìn ẹ bá máa fẹ́ máa dákọ̀ bídí àmàmọ́ bá sọ bí tọ́jọ́ ìsìn àwọn ibi tó lọ ní ibi tó lọ ní ọ̀yá sọ bídíà kan sàlọ́mọ bídíà náà ọ̀yá bídíà kan náà ọ̀yá ẹ sọ̀rọ̀ òkè àsàlátù sunday <laughs> ẹgbàá báyà tí ìsọ ẹni ó ti yẹ́yìn náà pé àwọn kírísítẹ́nì ló fi kíni lọ́jọ́ wọ́n tún wá jẹ wọ́n tún yányán wọ́n tún wọ white àbí wọ́n tún wá kọrin lọ́nà báwọn náà ti máa kọrin ní church wọ́n tún jó ráwọn àti náà ṣe máa jó bóyá kí lùlù ní ìṣe àti mà ìlú ń bọ̀ abẹ́ náà tọ̀bá yà náà báyìí gbogbo bídí àti bẹ́ẹ̀nù ìsìláàmù yìí kò sí nítorí mú wa tí wọn ò ní sọ fún ọkùnrin ibi tọ́lọ ni lọ́wọ́n ma ọmọ ya mi kí n fún ní ìlànà méjì péré gbogbo bídí àtọ̀bá látọ̀dọ̀ gbogbo àwọn súfí àbí tẹ̀blíg àbí nkankan ni ibi táwọn ti mú tiẹ̀ wọn lọ́dọ̀ àwọn nàṣọ́rọ̀ kírísítẹ́nì gbogbo bídí àtọ̀bá látọ̀dọ̀ àwọn súfí àti gbogbo àwọn ẹ̀mí àwọn ìjọ tí wọ́n jọ sófin ní lórílẹ̀ láì bí tí wọ́n ti wá ọ̀dọ̀ àwọn kírísítẹ́nì nàṣọ́rọ́ ni wọ́n ti mú ló fi jẹ́ sí pé gbogbo sófin láyé téèyàn bá kó nú ẹ̀sìn christianity àwọn àwọn tó máa ń ṣe comparative ni tó bá kó nú ẹ̀sìn ni tó bá ilé bọ́wọ́ sí ọwọ́ àwọn ìjọ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ tó jẹ́ sí pé tàṣọ́wùfù ni wọ́n yóò kàn máa wá tíǹkì lé padà pé ẹ dákun kí wọ́n lè yàtọ̀ ibi mo ti wá síbi tí mo wà ní tí wọ́n máa rò padà ni wọ́n ń jó ń bí mo ti wá à ń jó ń bí iná à ń kọrin bí mo ti wá à ń kọrin bí iná gbogbo ń tọ́jà máa ń sì náà nǹkankan à ń sí bí a ti wá wọ́n ń sí bí iná kò sí haram kò sí halal bí mo ti wá níbi iná kò sí halal kò sí haram ló fi jẹ́ sí pé gbogbo àwọn sòfíà àtàwọn atọ́jọ́ wọn àwọn fòrókò wọn tí wọ́n ń bẹ lórílẹ̀ ẹ lọ́mọ àgbẹ̀ ibi tí wọ́n ti mú wà nù páàtì kanù ṣé wọ́n rí páàtì àwọn tó kéwú àwọn àfà àwọn àfà dídí àti mẹ́lọ́dọ̀ àwọn àfà tí wọ́n yẹn ṣe súfí tí wọ́n ṣe jọ́yìn àwọn à ń ṣe tẹ̀blìrì gàfàbá ní òtí ẹ̀sìn náà tẹ̀blìrì rẹ̀ so tí wọ́n jọ́yìn gbogbo bẹ̀ yẹn tẹ́ ẹ bá rí àwọn àfà tó yẹ sí pé ìmọ̀ pọ̀ díẹ̀ níwọ̀n bá bó ṣe lágbára mọ́ tẹ́ ẹ bá bá bídíà lọ́dọ̀ rẹ̀ dáadáa ẹ lọ́ mọ̀ pé kì í sáwọn nàfọ́rọ́ lọ́jọ́ àwọn ẹjú ni àwọn ọlọ́wọ́n ọba ròyìn wọn ní alukoran suratul fatiha pé ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin àwọn maghdubi alayhim àwọn ni jù bọ́ọ̀lìn àwọn náà làwọn nàṣọ́rọ̀ ló fi jẹ́ sí pé ewu ló wá pọ̀ jù mo sọ fún ayé pé àwọn náà ọ̀pọ̀ kọjá ìtàlẹ́fẹ̀wé tàwọn yahood náà hadith yìí anabi wa ń pè wá sákìyèsí sallallahu alayhi wa ó sì tó fún wa ó sì jẹ́ ìfàlétí fún gbogbo wa anabi wa ń sọ nínú hadith hadith Sa'id al-Khudri pé latattabi'unna sanana man kana qablakum shibran bishibrin anabi ní ẹfẹ́ kọ̀ ẹfẹ́ kọ̀ ẹ tẹ̀lé ìlànà àwọn tó síwájú yín ẹ tẹ̀lé ìlànà àwọn tó síwájú yín àwọn tó síwájú wa ń mí báyìí ó kó inú ó sì kó nàṣọ́rọ́ inú ó sì kó àwọn yahood okò sínú ṣùgbọ́n ànábì padà sallallahu alaihi wa sallam pé àwọn ẹlẹ́bọ ò sí ń bẹ àwọn ẹlẹ́bọ wọn à ń bẹ. jẹ́ ọba Yorùbá kan nínú ọ̀rọ̀ kan tẹ́nìkan ó sì sọ̀rọ̀ tó dá lóòótọ́ tó a pé wọ́n máa sọ̀rọ̀ kú sọ dáadáa wọ́n ní àwọn ẹlẹ́bọ àwọn elégúngún àwọn nǹkan nǹkan wọn wọ̀nyí ayé gan ọ̀fẹ́ yín mọ́ ayé gan ọ̀fẹ́ kí ni yín mọ́ ti di tí ọ̀bá gbà mú mọ́ ó kúkú bẹ́tà kẹ́ kúkú gan torí pé ayé ọ̀kọ̀ arúgbó ọ̀rọ̀ tó dáa lọ́sọ̀ ló fi jẹ́ sí pé ẹ̀ lè rí bídíà nínú Islam ẹ̀ lè kò lè sábà wà nínú ẹ̀sìn Islam tó wá jẹ́ sí pé ìpìlẹ̀ rẹ̀ lọ́tọ̀dọ̀ àwọn ẹlẹ́bọ̀n gbogbo bídíà ti máa bẹ́ ní Islam bídíà aláriwo ọ̀dọ̀ àwọn nàfọ́rọ́ láti mú ẹgbọ́n lọ́n tó bí káké Allahu Akbar tó bá dé chọ́ọ̀kì ní ìsòní Sunday ọgbà hallelu hallelujah wọ́n pariwo gbogbo bídíà gbogbo bídíà máa gbà wẹ̀ lọ láì láàlà má sínú ọ̀dà àwọn nàṣọ́rọ̀ gbogbo ká máa tẹ̀lé èèyàn lẹ́yìn ìdí ẹranko tó ní sí ọpọlọ rẹ wípé kílọ̀ ọlọ́run wí nàbì wí ní bá sí náà láàmà ṣe ni gbogbo bídíà sínú ilé kápá ní lọ ibì kankan ibi tá a bá wà náà ló ń jẹ́wọ́ tí wọ́n wá bá wa káwọn afáàní díkìrí kan tá a máa fà gbogbo bíbí a kásítọ̀ nǹkan ní ìdọ́lọ́wọ́ ọba máa wa lọ́wọ́ ọ̀dà àwọn àṣọ́ra ni wọ́n ti mú náà tó nípa báyìí ànábì ní ẹ máa tẹ̀lé wọn sallallahu alaihi wa sallam shibran bi shibrin wa zira'an rí nu wọn tẹ́ máa tẹ̀lé wọn tó súnmọ́ wọn tó close pẹ̀lú wọn tó yányá sì rí nu wọn tó yẹ sí pé òun náà tó close máa wá díẹ̀ náà ní zira'an bi náà حتى لو دخلوا zuhra rabbin tabi'tumuhum òwe lẹ́sìn ọ̀rọ̀ rà nábìsí mẹ́ sallallahu alaihi wasallam ó ní àwọn tí à ń sọ̀rọ̀ wọn pẹ́ máa ṣe bí wọ́n yìí tí wọ́n bá wọnú ìsà òkété tó kété bá níta tí wọ́n bá wọnú ìsà òkété lọ lápèjúwe tí wọ́n bá wọ bẹ̀ lọ báyìí tí wọ́n bá ní ibẹ̀ ní àdúrà tó ti ń gbà ní ìsìn ẹ̀yin mùsùlùmí náà sọ pé yẹ́ẹ̀ wọ́n níbẹ̀ náà ní àdúrà ti ń gbà ẹ ká máa wọnú ìsà òkété lọ ká lọ máa ṣàdúrà mẹ́rin sẹ́mọ̀ pé wọ́n kírètì kálọ̀ ọmọ ṣàdúrà ní òru láwọn ẹlẹ́sìn nàṣàrà níyà àwọn mùsùlùmí náà kírètì tàhájúdù rọ tí wọ́n dá sílẹ̀ àwọn náà lọ wọ́n sáìsàn wálé ẹ̀ka lọ́sẹ̀ ni àwọn ọlọ́jọ́ méje náà ti wà báyìí àwọn nàṣàrà wọ́n lọ sórí òkè láti lọ ṣàdúrà ya wèrè rẹ̀ náà pé yes àdúrà ń àwọn nasọ́rọ́ wọ́n láàyè tí wọ́n pè ní prayer ground tí wọ́n dálẹ̀ bí yìí lójú ọ̀nà títì káàkiri kálukọ́ da tiẹ̀ lẹ̀ yọ sọ tó bá fẹ́ jẹ́ fọwọ́ kàn mí kìíní kan kàn mí kan kàn kálukú ń so àti àwọn mùsùlùmí náà ya tiwọn náà lẹ̀ àwọn náà ń da tiwọn lẹ̀ pé ààyè ibi táti lọ́ máa ń ṣe àdúrà mùsọ́lá làwa mùsùlùmí máa ń ní fún Eidul Fitr àti Eidul Adha kò sí ààyè fáwa láti máa ṣe irú nǹkan báwọn ẹ̀ rí pé àjọ wọn tán àwọn àwọn tí àwọn náà máa ń gbé nǹkan kọrùn àwọn nàṣọ́ra wọ́n ní tí a máa ń gbé kọrùn sẹ́yìn náà ti morúkọ ẹ̀ kí lórúkọ ẹ̀ jẹ́ ẹ wí dáadáa agbélébú àwọn mùsùlùmí náà àwọn náà ní tí a náà àwọn náà fi ń kọrùn kí ni tí wọ́n. tẹ̀sán báà tẹ̀sán báà ní àtẹ́wù ọ̀kọ̀kọ̀mọ̀ àwọn tẹ́wù náà ti ń tijú wọn fi ṣéwù kọ́mọ̀ gbangba máa tọ̀wọ́n gbà kan tójú dúdú wọ́n gbé sígbà àtẹ́yẹ́ máa rí báyìí ni wọ́n ń wẹ̀ wù ú lé lórí àbí tí wọ́n bá ti ń lọ bí bíbí àwọn lóko. so tẹ̀sán báyìí àwọn mùsùlùmí fi rọ́pò ìdáwọn àti nàtọ́lá ń gbé kọ́rùn. náà láyé ìgbà kan àwọn tá a mọ̀ pẹ̀lú àwọn àwọn ẹlẹ́sìn nàtọ́lá níyà yìí wọ́n máa fi kíní ìkọ́mọ̀tò wọn náà àbí ní ìsìn àwọn mùsùlùmí náà ọkàn rí ẹlòmíì tẹ̀sán báyìí ó ti bu níwájú mọ́tò rẹ̀ pé ah sóun fi lè sẹ́sìn ní àbíkíní sí mìíràn ṣùgbọ́n yẹn ni gbogbo ohun tí wọ́n bá ṣe ni ó máa wu àwọn mùsùlùmí torí wọ́n bá kú gbogbo ohun táwọn ànàsọ́rọ́ bá ṣe ni ó máa wu wa pé ànàsọ́rọ́ wọ́n ń ṣe ọdún ọjọ́ bí wa Isa alayhi salatu na salam àwọn mùsùlùmí náà tún ṣe bí ti parí ọ̀rọ̀ bíbà sallallahu alayhi wa sallam pé wọ́n máa ṣe bí wọ́n a máa ṣe ó wá tura bí wọ́n bá bẹ̀rẹ̀ mí nísìn ànábì sọ pé bí wọ́n bá tún já mi ilẹ̀ lọ́la ẹ lọ mọ̀ pé àwọn mùsùlùmí kan ń wò wọ́n yìí ló bá yá àwọn ní wọ́n ṣe bí wọn ló sọ pé kódà tí wọ́n bá nínú ìsà nínú ìsà òkété làwọn ó ti lọ́ọ́ máa ṣàdúrà ní ìsìn ẹ máa wò wọ́n o nígbà bá rí gbà díẹ̀ ẹ ti rí mùsùlùmí àfáà kan náà tó ní ó kéde sí yẹ àwọn náà fi ní ọjọ́ ìjókòó àdúrà tá a ṣe nínú ìsà kíni nínú ìsà òkété bẹ́ẹ̀ sì wá wọ náà ànábì sọdí lẹ́bù pé kò sí tí wọ́n ṣe tẹ̀lé ṣe kò sí tí wọ́n fi ń ṣe tẹ̀lé ṣe eléyìí àti yé wa yé tó gbogbo táwọn èèyàn bá ṣe kì í ṣẹ̀sìn ànábì sọ pé ẹ máa tẹ̀lé wọn tó bá jẹ́ sí pé díẹ̀ ń bẹ nínú tí wọ́n ń ṣe tó jẹ́ ni ìbá àmà wò wípé kò yẹ kí gbogbo ẹ̀ wọ́ sí ìyẹn hadith yìí fi yé wa yé pé kò síjọsìn kankan tí àwọn ẹlẹ́sìn nàṣọ̀rọ̀ níyà àbí yahudiya tí wọ́n ṣe tó jẹ́ ọ̀dọ̀ ọ̀rọ̀ ọba tó náà nàbí sọ pé tẹ́ ẹ bá ti lè tẹ̀lé wọn ẹ ti tẹ̀lé òfò ẹ ti tẹ̀lé àdánù ìyẹn fi yé wa nàmú nípa báyìí eléyẹn ni ewu àkọ́kọ́ ti ń bẹ fún bídíà tó bá ti lẹ́yìn tí ń ṣe bídíà máa sọ fún yín pé ó ti tẹ̀lé àwọn àwo lẹ́yìn ní ìmọ̀ àkọ́jú àwọn nàṣọ́rọ́ tàbí kíni ó ti tún ní àdánwò fẹ́ tí ń ṣe bídíà ní ti àwòkọ́sí rẹ̀ onára àwọn Júù náà làwọn nàṣọ́rọ́ tá a máa fọlọ́wọn bá wá sọ́ra kúrò níbi ìlànà wọn nínú òun níjojúmọ́ nígbà seventeen times ó kéré tán اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم اوان غير غير يعني بي نو مي فتا ويليو غير المغضوب عليهم ولا الضالين bẹ́ẹ̀ bá tẹ̀lé ń bí díà ẹ̀sọ́ fún pé màgùdúbẹ̀ àlẹ́ ìjà kọ́ jẹ́ màgùdúbẹ̀ àlẹ́ yìí tàbí ìkànnà méjèèjì lọ́jẹ̀ bọ́ọ̀bà jókè ọ̀jẹ̀ kí ni ọ̀jẹ̀ kalẹ̀ eléyìí ewu ni o ẹ̀dá kan yàn yàn ẹ jẹ́ ká máa béèrè gbogbo tábà fi ṣe ìjọsìn fọlọ́wọ́n ọba kakọ́kọ́ béèrè náà ẹ méjì àmọ́ sí dáká tó máa sọ pé ẹ̀dá kan tí mo gbà á ọmọ yìí ṣe ìdánwò tí ó kọ́kọ́ fi kọ́ṣẹ́ náà àbí àbí á ń pẹ́ wàá ṣe exam láì kọ́ ní nǹkan kan ayé ìṣèjú kọ́ gidi béèrè tó jọ́sìn fọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ò sì ní gbà jọ́sìn tá a bá ṣe pẹ̀lú àìmọ̀ kan náà àsáníyá sábàbù ń lè bókó de súnnàtì wa áhìlìhà. ewu kejì tí ń bẹ fún bídíà láwùjọ yìí tó kó bẹ́sìn òun náà ni pé bídíà tí ń bẹ láwùjọ yìí bíbẹ tí ń bẹ yìí àti bíbẹ táwọn tó ń ṣe bídíà ń bẹ yìí ó ń jẹ́ sábàbí táwọn èèyàn fi ń kórìíra súnnà àtàwọn tó ń ṣe súnnà ṣe é di pé wu ńlá ni ẹni pé tó bá ṣe súnnà ànábì tá a lọ́jọ́ ẹ̀dá mi lóhùn tààlájọ́ ń gbà náà tàbá ti sún ànábì ànábì lájọ lásìkò tá à ń sí lọ́wọ́ ni títí tí a bá ti wà láwùjọ yóò jẹ káwọn èèyàn ń bá ànábì ti ṣe ọwọ́ afẹ́dá bẹni pé kánípa ànábì ń bẹ láyé ni sallallahu alaihi wa sallam bọ́ bá nǹkan ni wọ́n fi ẹ̀yẹ ni mọ́mọ́ nìkan nínú àwọn òkú àfa àlọ́wà aláàbàdàn ni ó sì ń bẹ láyé ṣùgbọ́n lọ́wọ́ ó fi bá ànábì ti máa kírun ó fi ẹ̀yẹ níbi sallallahu alayhi wa sallam onítọ̀ bá ti ráwọn ọmọ wọn tí wọ́n bá ti ń ṣe báyìí tí wọ́n bá ti rùkú dáadáa tẹmọ̀ bí ìjọba ti rún súnà ní ìjọba fẹ́ forí balẹ̀ ẹni pé kò ní í jọ forí balẹ̀ àwọn bàbá àtijọ́ fún àwọn bàbá àtijọ́ ti máa forí balẹ̀ dr bangbadi àwọn bàbá àtijọ́ ẹ bá àwọn bàbá àtijọ́ bóun ni wọ́n ti máa forí balẹ̀ wọ́n kà báyìí ni àbí ni wọ́n ti máa forí balẹ̀ ṣùgbọ́n ànábì ìka sallallahu alaihi wasallam ànábì máa ń nà ní sallallahu alayhi wa sallam ó ń tì í wọ́n fi lẹ́sẹ̀ ó ní tọ́ bá ti rí ṣòkòtò rẹ̀ bá ti jẹ́ pé kọ̀ọ̀kan kókó sẹ̀ kọ́kọ́ fún ní ten pupa àmì mẹ́wàá pupa pé dénjà mẹ́wàá ń bẹ lára rẹ̀ ó ní tọ́ bá tún wò ó tọ́ bá fẹ́ kírun tọ́ bá ka fún mẹ́wàá kejì níbi twenty sẹ̀mọ̀pọ̀ ń kàn jẹ́ ìrun tún ní public ní ti ń fi ẹlẹ́ẹ̀kẹta ó ní tọba wá rí tọba wá jẹ́ sí pé oòrùn kú tọ́nà tó sapá báyìí tó ṣe bí ìgbà ó fi wé nǹkan kan nígbà tí ń sọ̀rọ̀ fẹ́ẹ́ gbogbo wọn tán rẹ́rìn ń tọ́ba tó forí balẹ̀ tọ́ba náà oníkọ́ ọlọ́wọ́ pé kì í ṣèyàn kì í ṣe àwọn àwọn ọmọ burúkú tí wọ́n ti kékèkúkè tí wọ́n ti gbàgbàkúgbà mẹ́sìn àwọn nù mo ti lé bẹ́ẹ̀ lè sún náà ló fi jẹ́ sí pé bídíà ló débẹ̀ tí kì bá ṣe bẹ́ẹ̀ kí ló tí ó fi máa sọ̀sọ́kúsọ bá ní bídíà tí bá ti ń bẹ láwùjọ yóò jẹ káwọn èèyàn kórìíra ẹ̀sìn yóò jẹ wọn kórìíra súnà nàbì sallallahu alaihi wasallam mọ́sáàsì kan bẹ lákéde máàmù kan bẹ̀ kan gbà wà ń bẹ̀ wọn ò rọ́ wá sí wọn ò rọ́ náà ní ìṣe o ọ̀pẹ nìfọ́lá wọn bá níbẹ̀ àwọn òfòye tún ti padà abẹ́ tẹ́lẹ̀ tún ti ń rọ o wọ́n máa rọ́ wá Allahu máa wà á rọ bàbá kankan jáde nínú ilé ni kì í sí ìwà mọ́sálásí wọ́n jáde wá ní wọ́n ní báwo ni mọ́sálásí lè silence ìgbà tó fọ́ sẹ́yìn báyìí ẹ̀rọ bó ṣe lé bẹ́ẹ̀ lè súnà nàbì sallallahu alaihi ó ní pé ẹ̀ ń bá practice súnà òun ṣe bí ẹni tí kìíní tọ́pọ̀ sẹ́yìn onífẹ̀ẹ́ tí masáàtì ọmọ ahó kọ́ máa gbọ́ gbogbo ẹni tí lọ títí kọ́ máa gbọ́ evidence ẹ̀nu yẹn sàkóso gbẹ́sìn bẹ́ẹ̀ so ó kórìíra súnà ó sì pìrìsẹ́ǹtì lọ́nà tí ó gbà dà ṣùgbọ́n ẹlòmílì gbọ́ báyìí kọ́mọ́jẹ̀ sígbọ́n máa dààmú ọpọlọ rẹ jẹ́ ká ká ìdọ̀tí ń kúrò ní ọpọlọ wa ẹni tó sọ ọ̀rọ̀ báyìí ni ẹ sọ fún píkọ̀ gbà tó bá jẹ́ pé báyìí ni kò yẹ ká máa ṣe táyà jẹ́jẹ́ tàṣà tó bá ti kà á ká máa bá wí alhamdulillahi rabbil alamin kí gbogbo jàmọ́ sọ pé alhamdulillahi rabbil alamin kí gbogbo ayé lè bá a mọ̀ pé ọ̀fọ̀ sí kíni ọ̀fọ̀ sí wa kì í ṣe bí irun pa aláwọ̀ akíbábí nìkan ló yẹ kó mú kó wá lẹ̀ mọ́ lára ó yẹ kó jẹ́ ká hó ká ké ká máa kírun inú sọ̀rọ̀ láti zúrí wa kọ̀ yá máa kà jẹ́jẹ́ tó bá yẹ nítorí ọ̀fẹ́ ni pé ká máa dákẹ́ sọ̀rọ̀ láti zúhùr àti àṣùrì wa ó yẹ ká máa kà sókè ní níta fi kọ́ ọ̀rọ̀ sí lẹ́nu ni pé a gbọ́dọ̀ padà sínú pé bóòrà náà lè ṣe kí bóòrà náà lè ṣe ṣe sallallahu alaihi wasallam tó nípa báyìí ìmọ̀ ń jẹ́ kí èèyàn kórìíra súnà ìsì máa jẹ́ kí èèyàn kórìíra àwọn tó ń ṣe súnà kí náà sọ níbẹ̀. وهذا مما يدل على خطورة البدع. إمام إسماعيل بن عبد الرحمن الصابوني رحمه الله علامات أهل البدع ظاهرة على أهلها بادية. نعم وظهر آياتهم وعلاماتهم شدة معاداتهم لحملة أخبار النبي صلى الله, صلى الله عليه وسلم واحتقارهم له والله هم بدعوا لسنة وطن ومي ibá kan rẹ̀ ní ìṣẹ́ olójú lásán ẹnìkan ní kínníkínní pé ọlọ́mọdé lọ́ta mú ta bá ti gbé súnà lọ́wọ́ àti ní kínní lọ́ta àti lọ́ta bọ́ ọ bá ti gbé lọ́wọ́ tó lọ́ta rẹ̀ ó ṣe pọ̀ tó mọ́tàn rẹ̀ ẹ jẹ́ wípé ó ń bídí àsánà rẹ̀ ẹ jẹ́ àjọ máa ṣe ẹja fàjọ irọ́ ní irọ́ ní ó ń bídíà ò lè fẹ́ràn súnà nínú àpẹẹrẹ tá a fi máa mọ̀ pé ń bídíà lè yàn tí ó fi yanjú dáadáa pé bídíà rẹ̀ yanjú dáadáa ó náà ní pé yóò kórìíra ń súnà yóò sì kórìíra súnà nàbì sallallahu alaihi kìí tó náà kò gbọdọ̀ má kórìíra súnà torí gbọ́n máa pè mí máa kó wọn fẹ́ràn súnà yìí yóò takun tó ń fi ń jẹ́ èèyàn náà ní bídíà tó ń gbé dání òun sì fẹ́ kúrò mẹ́ ìmọ̀mọ̀ wa àgbà yìí wọ́n ní tá a fi máa mọ̀ wọ́n òun náà ni pé wọ́n kórìíra súnà wọ́n ti kórìíra àwọn tó bá gbé súnà dání wọ́n máa kórìíra wọ́n máa wá sí ṣubú rẹ̀ wọn ò ní fẹ́ gbọ́ dáadáa nípa rẹ̀ lóbi jẹ́ sí pé irú ìjókòó tẹ́ jókòó yìí tí o wá ń gbọ́ tá ń pẹ́ fẹ́ sọ̀rọ̀ bídíà àwọn èèyàn wá bẹ̀ wọ́n rẹ̀ ah nǹkan di tí ó ń bídíà bá kọjá bá ń lẹ́gbẹ̀ẹ́ ń bẹ̀ ní ìsìn yọ kàwọ́ lórí lọ́nà bó o bá sì kọjá béèrè fún kọ́pì lẹ́tọ̀ yìí wọ́n fún ẹ kó o báwọn èèyàn ṣe fẹ́ràn súnà tó lẹ́yìn sí kó lè ra kíni bídíà tó gbogbo nǹkan yìí àmọ́ fi jagun fáwọn kèsì fáwọn bídíà ẹ fún ìtòkọ́ tiẹ̀ lọ wò ó kì náà má tẹ̀lé ẹnu kó sì tó rí báyìí lásán náà ìbànújẹ́ ti dààmú ọpọlọ ẹ̀ apatẹ́sán lè gbé ń bẹ̀ lẹ́ẹ̀kan náà so kò sí láti mẹ́ torí pé wọ́n kórìíra ẹ̀ gbogbo nǹkan tí wọ́n sì fi kórìíra ni wọ́n máa sọ òfin ọmọ wọn ò lè lọ sílé ẹ̀kọ́ ń sún nàlàyé bàbá kan bẹ ó ní kọ́mọ wọn ya wèrè ó pè òun ju kọ́ kí ó ní Saudi Arabia lọ àpá náà sí oníkíni tí ó lọ di tí ó lọ dún tí ó máa di tí ò ní kúnlẹ̀ mọ́ òun àwọn a'udhu billahi kó kúkú gan tẹ̀wọ̀n lọ́rùn tó kọ́ lọ bẹ̀rẹ̀. ẹ̀ kàràhìn yàtọ̀ ìkórìíra ìsìn so báyẹn so ọmọ yára ní gbogbo bí kíbi tó bá wà ó ń bí díà máa bá gbé nígbàgbé ti mu'amala ni má bá gbé nígbàgbé wípé ti wúdú àti mawadda abẹ́rẹ́ ni láyé òkè kò sí èsì yàtọ̀ rọ́bà sobíkì ee eh, àkàbírù lọ́sọ̀rọ̀ ẹni tó ní ẹ̀sìpírẹ́ǹsì àgbà ni mọ́mú wa sọ bú ní rahimahullah àwọn ènìyàn sọ wípé àpẹẹrẹ tí a fi máa mọ̀ pé tó jẹ́ sí pé kò sún bíbí àṣeòsì lára rẹ̀ náà fi ní zahiratun ala ahliha badiya kí ni nǹkan náà ṣíṣàtú mu'adatihim bi hamlati akhbari nabi sallallahu aburú ẹlẹ́ẹ̀kẹ́ni àbí ipa tí ọ̀dà tó jẹ́ lẹ́ẹ̀kẹ́ni fún bídí aláwùjọ. Ah. anna amala sahibiha mardudun qat'an. ẹ aburú ńlá tuntun díńjà míì tuntun ẹni tó bá ṣe bídí à wọ́n ti fẹ́ pàwọ́ náà létí ni iṣẹ́ tó bá fi bídí à tó bá jẹ́ tó bídí à ló bá fi ṣe mardudun qat'an ọlọ́run ò ní gbà lọ́wọ́ rẹ̀ ẹni kí la wá jìyà sí àwọn náà sì mọ̀ pé tẹ́tà ṣe ni ẹnájì kan la agbára kan la tá a fi ṣe ọlọ́run wà ní fún nígbà lọ́wọ́ wa màdùdúdùn kọ́tà ọlọ́run ní gbà láéláé lọ́wọ́ ọdún ẹni bẹ́ẹ̀ hadith anabi wa sallallahu alayhi wa sallam sọ fún wa wípé. ahdasa fi amrina hada ma laysa minhu fahuwa raddun. ọ̀rọ̀ ńlá lélẹ́yìn mà ní ahdasa fi amrina hada ma laysa minhu fahuwa raddun. ẹnikẹ́ni tó bá mú tiẹ̀ wá tó fi jọ́sìn fáwa fọlọ́wọ́n ọba tó wá lẹ̀ mọ́ ìsìlámù lára kí ni ànábì òṣèré kọ́mẹ́ndì ẹ̀ fahuwa raddun. àní gbà e. ẹ̀ hadithi yìí ń sọ ni pé iṣẹ́ tó ṣe lọ́wọ́ ní gbà ẹ̀ fàhùwà rọ̀tún iṣẹ́ tó ṣe yẹn ọlọ́wọ́n bá wọn ní ẹ̀ ó tó ènìyàn ó sì tó ní ipa tí ò dára fún bídà nínú ẹ̀sìn káfí gbogbo wàhálà rẹ tó ṣe ọlọ́wọ́n mhm. muslim ẹlẹ́kẹ̀rin nínú àwọn aburú tí ń bá àwọn ipa aburú àti àwọn ìnira àwọn àbàjẹ́ tí bídí à ń kó wọnú ẹ̀sìn òun náà ní sóòhù sóòhù àákébátìlẹ̀ mọ̀tẹ́dẹ̀ ẹni tí ń ṣe bídí à àti bọ̀tán rèé dà yìí ni kí káwọn náà sọ́ra torí nínú ẹ̀sìn tí a máa ṣe bídí à nínú ẹ̀sìn ní kí a lè máa lẹ̀mọ́ lára ní pé àtúbọ̀tán rèé dà. ولهذا قال سفيان الثوري رحمه الله نعم البدعة أحب على إبليس من المعصية نعم فإن المعصية يتاب منها نعم والبدعة لا يتاب منها نعم وهذا في الغالب والله عز وجل يهدي من يشاء إلى صراط مستقيم نعم والخامسة بẹ́ẹ̀ni wọ́n ní àtúbọ̀tán oníbídíà kò ní dáa ẹni tó bídíà yìí máa sún yẹn lọ sí ibi kátùbọ̀tán èèyàn má dáa ni tòdí bí téèyàn bá ti lọ lu bídíà tí ó fi kó láyé má fojú kéré bídíà kankan wọn kódà tí wọn bá ní bídíà tàfẹ tàfẹ kékeré náà ní ebi kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí láàrin ìṣẹ́jú mẹ́rin òní nìkan náà ni tọ́ba ilé tẹnu bọ̀ àti jáde ló le ewu ńlá dẹ̀ nìyẹn ẹ wá ní àjọ kan náà ni bídíà ọjọ́ kan kò pé àmọ́ ti sún náà má wákàtí kan náà ni àbíjọ́ máa rí ó sí bí wọ́n bá ti wà á tó bá ti lè wọ bẹ̀ aburú wà mẹ́ nípa pé ìparí ọ̀rọ̀ yẹn lágbára làáfà wa ìmáàmù wa Sufyanu Thawri rahimahullah wọ́n ní al-bid'atu ahabbu ila ila iblis wọ́n ní bìlísì ṣètọ́n tí wọ́n bá ní nínú kéèyàn máa pa àyàn àbí kó máa jalè àbí kó máa jalè tàbí kó máa ṣe kéèyàn máa ṣe bídíà èwo lọ fẹ́ràn jù káwọn èèyàn máa ṣe ṣètọ́n náà sọ fún wa pé no kó máa jalè kó máa ṣe sìnà máa pànìyàn kọmọ sí bí dàlú wọn àsẹ́yìn Allahumma anta sàlámù lẹ́yìn ọmọ mọ́sálásí tẹ́ǹsí jama tẹ́ǹsí dì sí àsọ̀rọ̀ yín léwu jẹ́ǹtí ń pààyàn lọ ẹ̀tún sí Allahumma anta sàlámù wa minka sàlámù tẹ́ǹsí ní jama láwọn àṣà àwọn tí wọ́n máa kí mọ́lọ Allah Allah láwọn àṣà àwọn ni hù hù hù àbí ẹ̀gbọ́n yẹn ẹ̀sìn mọ́ yẹn húwà ààjẹ́ ẹ̀yẹ ká máa gbọ́ ha ha náà wọ́n fi ha ha wọ́n tàn pé ha ẹni tó kí dúró ní máa pé ha húù ni wọ́n ń pè ní húù yẹn o húwà húwà húwà húwà húwà húwà húwà húwà húwà húwà húwà húwà húwà àwọn yẹn nígbà tí wọ́n bá wá wí pọ̀ wọ́n pa wá rẹ̀ lẹ́fún báyìí lẹ́fún ní la ilaha illallah mọ̀wáyá wọ́n pè la ilaha lásán àwọn pè illallah illallah wọ́n bẹ̀rẹ̀ la ilaha illallah ẹlẹ́ẹ̀kejì illallah illallah illallah illallah mọ̀wáyá ẹlẹ́ẹ̀kẹta lẹ́fún ẹlẹ́ẹ̀kẹta allah allah allah allah lẹ́fún ẹlẹ́ẹ̀kẹrin huwa huwa huwa huwa huwa lẹ́fún ẹlẹ́ẹ̀karùn hu hu hu hu yọ́dẹ̀ mọ̀ra sí wọ́n wà pé ẹ̀mí ń lò ó èṣù ní ń lò ó bí èèyàn ọ̀bá wílé nǹkan tó bá dúró fíìd àwọn tó máa àwọn pléyà kọ̀ọ̀kan àmọ́ ti ní ẹnu orí ìjókòó mìíràn tó bá dé stadium Òṣogbo mẹ́rin tó bá sáré pọ̀ tó bá fò òkè púpọ̀ ó rí i pé tó bá fẹ́ stọ̀pù ara rẹ̀ ó tún ti fò kọjá ìgbà tó fẹ́ stọ̀pù ara rẹ̀ gan àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ǹgbọ̀n ń fò sókè báyìí ó ti wá sí fún bí wákàtí méjì ó wá ní mo fẹ́ stọ̀pù àsìkò tó fẹ́ stọ̀pù yẹn ọ máa sọ pé ọ̀yẹ́ máa ní kó dúró gan pé stop. stọ̀pù tí wọ́n fi fún ọ nìyẹn ó rí i pé ó ṣe é lé torí pé ó ti wọ kíni ó ti wọ inú ẹ̀jẹ̀ rẹ kí ló lù ọ́ mbẹ̀ náà sẹ́mi náà ni béèyàn bá ń wí Òṣogbo Òṣogbo Òṣogbo Òṣogbo Òṣogbo tó bá tẹnumọ́ lásán tó bá wí kọjá àlà ẹ̀mí èṣù ó lò ó kìí ṣe aláwù tó wí lọ́jẹ́ kọ́ ọmọ akú kìíní kan lọ nǹkan kan lọ ìṣù náà ní lọ tó nípa báyìí àwọn nǹkan àwọn yìí kí èèyàn máa ń tá a ọ̀rọ̀ ìléwu jẹ́ nǹkan ń pa àyàn lọ ó léwu ju bíbí àléwu púpọ̀ wà lájọ́mọ́ ló fi jẹ́ sí pé àwọn onímọ̀ wọ́n ìfẹ́ bá wọn jókòó àyẹ̀mọ́ yóò dé tí wọ́n bá pè yàn sí kéèyàn lè débẹ̀ kì í ṣe pé torí àwọn irú àwọn àjọ wà bẹ́ẹ̀ àwọn èèyàn wọn káwọn ẹsẹ̀ wọn ṣe wọ́n dẹ̀ sì wí ẹlòmíì sì sọ kò sì mọ̀ bóun sì sọ kò sì yẹ kó sì sọ ṣùgbọ́n tó jẹ́ kó sì sọ ni pé ọba àwọn ń bí díà ọba àwọn ṣe kí ni ọba àwọn rìn ọ̀dàrà dé wọn wọ́n jọ ń lọ wọ́n jọ ń bọ̀ wọ́n wá di lójú ọwá sọ̀sọ̀kùsọ̀ táwọn mímọ̀ máa ń sọ fún afẹ́ jìnnà láti jálìsù ahlal ahwa wal bid'ah ẹ̀ gbọ́dọ̀ máa bá wọn jókòó aláà gbọ́dọ̀ bá wọn jókòó gan sábẹ́ ibi tó fẹ́ wà ní tíjọba bá wà ní àwọn máa bá wọn yóò di gan bọ́ bá sálámà àyíndá ló tó bá yẹ pé àyíní dáhùn bá yẹ lẹ́kọ̀ọ́ tí ó sì kéré tá a bá rí ní bídíà kan tó bá kí yàn yẹn lè má dalóhùn fún bí ọ̀sẹ̀ kan ẹ káàbọ̀ salamu aleykum ní ọ̀dọ́ lóhùn bẹ́ẹ̀ bá wà lóde tẹ́ bá bá pàdé gbogbo yẹn bá ń kín ẹ̀ má dẹ̀hùn lóhùn àmọ́ sí kó lè ba àmọ́ lára gbé tó ń ṣe kí ni kódà a sì mọ̀ pé yọ̀ọ̀mọ̀ torí pé yọ̀ọ̀mọ̀ ti lójú lẹ́yìn ọ̀rẹ́ yìí láàrín ọmọ pé ah, torí pé virus wọn máa ń ṣe kíni máa ń tètè ràn àìsàn wọn máa ń tètè ràn bí àìsàn tó ní HIV lára yẹn tó wá ní kó máa pààrọ̀ ẹ̀jẹ̀ láti ẹ̀jẹ̀ rẹ̀ sẹ́jẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ ń bídíà tí wọ́n tún léwu jọ ń bídíà lọ tó ń bídíà tún léwu ju tiwọn lọ ìbáyé nìkan tẹléhùn ni tẹlé ìyá rẹ̀ kìámà ni ó kò bá fún yàn tó fi jẹ́ sí pé ó ń bídíà ọ̀rọ̀ wọn léwu púpọ̀ ju ẹlẹ́sẹ̀ lọ nàám ntòfin màárín sáà fi ewu tí ń bẹ fún bídíà láwùjọ àbí nínú ẹ̀sìn ọ̀fẹ́ travel ọlọ sí garage mọ́tò practical yìí agbọ́dọ̀ máa sọ máa ní seat méjì lọ́wọ́ àná bus ẹnìkan ti jókòó ní ẹgbẹ́ window side ní rírà ẹnìkan tó wà wájú náà jókòó ní ẹgbẹ́ window side ìkànnù wọn ó gbé dẹ̀sán báà kọ́ ọ́n làbọ́ fà lọ́wọ́ kẹ́rin gbàgbà báyìí ìkejì òun bóyá ó kàn mú sìgá lọ́wọ́ ni níbo ló ti jókòó àfa ọ̀dọ̀ tó tó ń sìgá lọ́dọ̀ kò sí àbò nítẹ̀sùmá nítẹ̀sùmá àti omi nìkún bídíà ẹmọ ilẹ̀ ìjókòó àfá ẹ mọ bí ẹ ti jókòó ti jẹ́ ń sọ fún ẹ lọ jókòó lẹ́gbọ̀ọ́ ń sìgá wọ́lá ìtẹ̀síbíìkù náà pírátíkà àwọn sálàfù nìyẹn nígbà tó ọmọ pé kò síbòmí ìdánwọ́fẹ́ jókòó sí mọ́jú ìkànnì méjèèjì náà lọ ó sì níbòmí ó sì ní káàdára rẹ̀ ó sì lọ bí tán lọ ẹni tó mú sìgá lọ́wọ́ òun jókòó lẹ́gbẹ̀ẹ́ kódà kò ní tó mú tẹ̀sán máa lọ́wọ́ kí wọ́n gbọ́n ogún kọ̀ọ̀kan kan dúdú ẹ̀ má jókòó tì ewu tí ń bẹ lára rẹ̀ ó kọjá HIV torí pé yọ wọlé sí ọ lára ẹni kó jókòó tì tó o bá sọ̀kalẹ̀ ó ṣe ṣe kí ó fi àbàwọ́n sínú àjọ ọkàn rẹ tàbí sínú ara rẹ tó ò ní rí wọ́n kó lára rẹ tó fi kó láyé bí sìgá bá bọ́ sí ọ ní mú ẹnu kó délé kọ sílẹ̀ mẹ́ta náà ni tọba sẹ́tàn ológun sí okò lára ẹ̀ bíjà léwo jama yìí táwọn ní sẹ̀rí àwọn kìnnì ló bí ẹgbẹ́ tẹ̀yìn bá ń sin kan gba mẹ́lẹ̀ mẹ́mọ̀ pé ah bó o lẹ̀ sìn wọ́n ti wá lé tó báyìí má sùn mọ́ ń bíjọ àwọn ayánu. nínú pé báyé ti wá rí yìí á máa kíní kan máa fọ́ọ̀sì wá ń gbà mí táàbà wọn jókòó wàlá ìta bá lọ sódò yìí nítorí pé kò sí bó ti fẹ́ ṣe àfikẹ́ ìjọ pàdé èèyàn mọ̀ wá sáré pé mo fẹ́ fi èèyàn méjì làmì láàárín sáré pé àga wa wọn gbọ́ kìí ṣe pé tẹ́rí ba nì mí àfẹ́ jókòó tì ní níbi àfáà máa bọ̀ wá jókòó bá ń jẹ kọ́ńtàtì ẹ̀ lè láàrin pé kí ni ọ̀fẹ́ jókòó tì lẹ́gbẹ̀ẹ́ gbogbo àwọn kan ìyá gbọ́dọ̀ sọ́ra o ewu ń bẹ lára bíbí àkọ́kọ́ àgbọ̀dọ̀ fojú kéré ẹ̀ àgbọ̀dọ̀ jìnnà sí náà nínú àwọn ewu tí ń bẹ fún bíbí à òun náà ni torí àbá ń sọ̀rọ̀ bíbí àtà ń sọ̀rọ̀ bíbí à ìyá ńlá ti mọ̀ dáadáa gbogbo ẹnikẹ́ni tí bá ti ń sin kankan tí ń jọ́sìn fọlọ́hùn tí ó bá ti ní evidence òun bídíà ló kọ ẹ̀ wọ́n ní a máa kọ́ bídíà láwùjọ yìí ọ̀pọ̀ gbogbo ẹgbẹ́ tí ń bẹ nílẹ̀ wa ẹ̀ òun bídíà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn gbogbo sẹ́mà pé gbogbo ẹgbẹ́ tí ń bẹ láwùjọ wa ẹ̀ òun bídíà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn sáńpẹ̀ níjọ òun bídíà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn àfikọ́ padà síbi àwọn tí wọ́n yìí sẹ́gbẹ́ Allah qala Rasul ẹgbẹ́ ìjọ máa dé ìyàmọ́lẹ̀ ni àti ẹ̀mọ́ tí máa mú ìyàmọ́lẹ̀ pé ìlànà ìjọ ìlànà ìjọ ìlànà ẹgbẹ́ ìlànà ìjọ ìlànà ẹgbẹ́ ó ní wọ́n ràn òfin ẹgbẹ́ wọ́n ha ju fatiha lọ òfin ìjọ wọ́n mọ̀ ju àdéhùn ànábì lọ sallallahu alaihi wasallam ìyẹn ni ni ó là wá kú ní bíbélì à tó bá ti lè pààkì ara rẹ mábì kan nì kò sí ní atẹ́gùn bídà ó gbọ́ torí pé kò sí àwọn akẹ́rìnrún kò sí náà. sábàbù fitinati wàjá alibatu sari wal muslim. náà ó tún tó ládàáwò fún bídíà pé bídíà máa ń fa fìtínà bídíà sì máa ń fa burú ẹni tó bá dẹ̀ sí bídíà náà ọlọ́run ọba ṣẹ́bi lé wọn subhanallah náà. alimubtada akifaru man yakun fi filipitan. bẹ́ẹ̀ wọ́n ní oníbídíà ní sábà máa bọ́ sínú fìtínà máa bọ́ sínú ní máa kọ́ ilẹ̀. oníbídíà ní sábà máa jẹ́ sí pé ìmọ̀ rọ́ọ̀lù fìtínà tí wọ́n ní fìtínà bá bẹ̀rẹ̀ láwùjọ kan báyìí ogun lọ́gùn ẹni tí ó paul síbẹ̀ ó ń gbé jáì àwọn máa ní fìtínà kan bẹ̀rẹ̀ báyìí ẹni tí ó paul síbẹ̀ jọ ń gbé jáì yálà ó fìtínà ayé o àbí fìtínà ẹ̀sìn náà náà ni ó fi jẹ́ pé ọlọ́run ọba sọ pé fẹ́lẹ́ àṣẹ́dárí alladhina yukhalifuna an amrihi an tusibahum fitna aw yusibahum adhabun alim nǹkan méjì ọlọ́run ọba sọ pé yọ bá ń bí díà ń rí báyìí ló fi jẹ́ pé àwọn onímọ̀ ní ayé yìí ayàtọ̀ ẹ̀kọ́ fi ó ti tó fún wa ní ká fi máa sá fún bídíà tí wọ́n ti pè nǹkan kan ní bídíà báyìí pé a'udhu billah àbúrò pàdé ká sá fún un náà ọlọ́wọ́n bá ní àwọn oníbídíà wọ́n máa rí fìtínà láyé wọ́n tún máa rí fìtínà nínú sàárè wọ́n tún rí fìtínà lálùkìyàmà wọ́n máa rí ìyà láyé wọ́n máa rí ìyà nínú sàárè wọ́n tún lọ́ọ́ ìyà níjọ́ àlùkìyàmà méjèèjì lọ́wọ́n bá ní ọmọ bọ́m̀bídíà ọlọ́wọ́n bá kọ́ làwà kúrò níbi bídíà náà. فهل هناك فتنة أخطر من مخالفة سنة النبي صلى الله عليه وسلم على الأعمال الصالحة قبل وقوع الفتن فقال بادروا بالأعمال فتنة كقطع الليل المجرم نعم يصبح الرجل مؤمنا ويمسي كافرا نعم أو يمسي مؤمنا ويصبح كافرا م. يبيع دينه بعرض من الدنيا أو يمسي مؤمنا ويصبح كافرا م. يبيع دينه بعرض من الدنيا بعرض من الدنيا نعم ففي الحديث الذي وفي الحديث الذي رواه أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال في من أحدث في المدينة من أحدث فيها حدثا أو آوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين لا يقبل الله منه صرفا ولا عدلا bẹ́ẹ̀ni àwọn ẹ̀rí tí wọ́n kà lẹ́rù àwọn hadith àtàyà gbogbo ẹ̀rí tí wọ́n kà fún ti ń fi rìnlẹ̀ fún àná wọ́n sọ fún wa pé olú ẹni bẹ́ẹ̀ ẹni ìyẹn tí wọ́n máa ń ṣe làánà rẹ̀ wọ́n pọ̀ nínú hadith mi tí ó wà nípa ìtọ́wà nínú sahih Imam Muslim ó ní àǹtọ́ àti sahih Imam Bukhari ó ní anabi sallallahu alaihi wa sallam man ahdatha fiha hadathan ẹnikẹ́ni tó bá ti bídíà tó bá dájú àdáda lẹ́lẹ̀ àwọn tó ń dá àwọn tó dá lẹ́

لا يقبل الله منه صرفا ولا عدلا نعم المبتدع استدرك على الشريعة نعم يوضع فبدع نكين تنسي بدع أصبح أولون بغبي أولا تنسي يقبي النبي سي مستيك صلى الله عليه وسلم nílẹ̀ náà nìkan gbà láti sọ pé ọlọ́run má gbàgbé nǹkankan nù ayé alukùránì tí ó sọ sẹ́nà nìkan gbà sọ pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ti mistake ń bi àwọn àdìsí kan bẹ́ẹ̀ nìkan bá rí bẹ́ẹ̀ gbangba sí wa ẹ̀rí pé àwọn yóò kéré lórí ni pé ah tí ẹ ti bàjẹ́ wàláhì ọ̀rọ̀ tó ní bídí à ń sọnù gbogbo gbàkígbà tí bá ti ń rí ní bídí rẹ̀ tí bá ti ń ṣe ní tí ń sọ lìsánù làhálì rẹ̀ òun náà ní pé ọlọ́run gbàgbé ànábì sallallahu alaihi wasallam òun náà ṣe mistake sallallahu alaihi wasallam kí ló tó fi rí bẹ́ẹ̀ torí pé tó fi ń jọ́sìn yìí ìwọ́kọ́ lẹ̀sìn ọlọ́run lọ́fẹ̀sìn rán ànábì sallallahu alaihi wasallam ọlọ́run sì ni mo ti parí ẹ̀sìn fún yín ìwọ́n wá dé ọwá ń fi kankan jọ́sìn ọwá ń rìnrìn láti máa jọ́sìn lọ àjẹ́ sí pé nǹkan sọ ni pé ọlọ́run gbàgbé ẹ̀kọ́ sọ fún wa nǹkan sọ fún àárín ni pé bóyá ọlọ́run sì sọ fún ànábì ànábì àìdí ẹ̀ ó fi pamọ́ kò jíṣẹ́ sallallahu alaihi wa sallam sèyí eré àméjèèjì yìí ewu ńlá ni o sẹ́yìn pé màkà tóru ni a pè ewu ni òun bídíà àwọn bídíà oríṣi méjì náà ní ọba kan náà a bíi dáṣin sọlẹ̀ kan níjà àwọn bídíà tó jẹ́ sí pé máa repeat sáásáásáásá àwọn bídíà tó jẹ́ sí pé bóyá ẹ̀kan lásán ló ń tún sí ní ọdún tàbí lóṣù àwọn bídíà wo lọ́wọ́ léwu jù náà méjèèjì ṣé n ti ń repeat ara gbogbo ìgbà ni àbí n ti ń wá ní bí ọ́fún ní eh, oṣù kọ̀ọ̀kan tàbọ̀dún kọ̀ọ̀kan àbí lẹ́ẹ̀kan ní gbèsè ayé yẹn èwo ló léwu jù n ti ń repeat ló léwu jù Ah, èyí tó léwu jù òun náà lè ń tàn sí gbogbo gbà lọ́wọ́ wá tọ́jú gbogbo bídí àti mẹ́lá àwùjọ yìí tó fi léwu náà nù ní tí máa ń rìpíìtì ara gbogbo gbà lọ́pọ̀lọpọ̀ gbà ẹlòmíì ó ní bídí àláàrọ̀ láàrọ̀ tí máa ń ṣe ẹlòmíì bídí ọlọ́sàn ń bẹ ọ pè láàzìmí àárọ̀ ń bẹ láàzìmí ìrọ̀lẹ́ ń bẹ wàsífà kínní alẹ́ ń bẹ ìdí òsì láàzìmí tí ọ wàsífà òun náà ní ìtúnáǹtì tí máa kà ní ilé rẹ̀ náà ayatul kursi ìlàlálẹ́ eh, mọ́kànlá mọ́kànlá lámàkà ń bo ló ti rí mọ́kànlá náà ìjọ monday monday tí mo bá ti gbà wẹ̀ báyìí láti aago tí mo bá ti fẹ́ sínú màá ṣe àṣìbúnà Allahu wa ni'mal wakil three thirteen ń bo ló ti rí tó ti mú lásà àtúnfún nọ́mbà eléyìí ewu ti ń bẹ ń bẹ nọ́mbà eléyìí ewu ti ń bẹ ń bẹ òun náà ni pé gbogbo ìgbà tó bá ti ń rìpítì ẹ̀ gbogbo lọ́ọ̀hì àlẹ́ìkì àtàbí lọ́sọ̀ bẹ́ẹ̀ sọlọ́lọ́ lóbi tó ní bídẹ́ ìmúrí bọ́ kò lè escape wọn àlẹ́ lọ́lọ́ lóbi tó ní bídẹ́ ìmúrí bọ́ kò lè escape wọn àlẹ́ escape títí pé ọ̀rọ̀ wọn léwu púpọ̀ ìní pé àwọn àdánwò ló mú kẹlòmí ò sì sọ tó fi ló ń bídíà gbogbo wọn ni kíni kèfèrí náà sọ nípa báyìí àṣìṣe ànábì sallallahu alaihi wasallam ó lẹ́nikẹ́ni tó bá ti ṣe bídíà ó dá bídíà sílẹ̀ tàbí gangan support àwọn tó ń ṣe bídíà láàrin ilé àdàtúmọ́ wàlùmọ̀láàkàtì wàlùmọ̀láàkàtì ọlọ́run tó wá ní gbàṣẹ́ lọ́wọ́ rẹ̀. sọ́ọ̀fà wàlà àdìlà. naam ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn ewu tí ń bẹ fún bídíà ó dáná ní pé ní bídíà ó lé ó ti sọ pé ẹ̀sìn Islam kò pé pé ànábì òjíṣẹ́ pé sallallahu alayhi wa sallam náà. فعن حذيفة بن اليمان رضي الله عنه قال والله لا تفشون البدع حتى إذا ترك منها شيء قالوا تركت السنة سبحان الله حذيفة وانا ما حذيفة انت ما بير انقع فتن رضي الله تعالى عنه أبي صاحب سير النبي صلى الله عليه وسلم على سير النبي صلى الله عليه وسلم أني anabi sọ fún sallallahu oní sọ̀rọ̀ ó ní wàllá olùkọ́lọ́n búra látàfṣù wọn nà bídà ó ní bídà ọ fànká bídà ó gbalẹ̀ gboko bàbá gbórí òkè bídà ni bó gbórí ilẹ̀ bídà ni bọ́ ń lọ bídà gbogbo àti torí ká ti sunna. níbi pé yóò dé lẹ́fọ̀ pé táwọn èèyàn bá fi bídà lẹ̀ gan àwọn èèyàn máa gbé ah wọ́n ti fẹ̀sìn ilẹ̀ wọn ọ̀sẹ̀sìn mọ́ àwọn èèyàn bàjẹ́ lẹ́fọ̀ pé wọ́n ti fẹ̀sìn ilẹ̀ wọn ọ̀sẹ̀sìn mọ́ tó yé wa báyìí àfa àwọn àgbègbè wọ́n ti fẹsẹ̀ ilẹ̀ wọ́n ọ̀sẹ̀sìn mà tó yé wa báyìí àfa àwọn àgbà yìí títí sàbí àgbà yìí wọ́n ń sọ bí tí ọ̀rọ̀ bídíà tí ó parí sí wọn náà ní láwùjọ ìgbà àwọn èèyàn ó ti ka bídíà kẹsìn bẹ́ẹ̀ bá wá fi bídíà lẹ̀ wọ́n pè kọ́ máa ṣẹ̀sìn mà láti máa mú ní májẹ̀mú fáwọn èèyàn fún tó bá ti wọnú bídíà báyìí tó bá jáde àwọn séwù wọ́n ti ní nákàlẹ̀ tí wọ́n sàtọ́ ó kú dànù kó wọ́n bá ṣe kú mbẹ́yìn náà bẹ́ẹ̀ àfáà wá ní bídíà ọ̀fọ̀n kan débi jẹ́ sí pé táwọn èèyàn bá fi bídíà gan lẹ̀ báwọn ò sí bídíà mọ́ àwọn èèyàn pé súnà làwọn èèyàn ò sí mọ́ subhanallah bídíà ó lè lẹ́fún ní ẹlẹ́ẹ̀kẹjọ nínú àwọn ewu bídíà náà alimọ̀tẹ́dẹ̀ yahmelu ismahu ẹni tó ń ṣe bídíà àti bídíà ti ń ṣe yóò máa jẹ́ lẹ́sẹ̀ yóò sì máa jẹ́ sí gbogbo ẹnikẹ́ni tó bá fọ́lù ẹ̀ yóò máa ru ẹ̀ṣẹ̀ wọn náà ẹni bá mú bídíà kan lọ mọ́sálásí rẹ̀ ní ìsìn tó bá ilé dálẹ̀ tó bá rí establish tí wọ́n sì gbà lọ́wọ́ rẹ tí ẹ bàjẹ́ ọgbà ó jìyà fọ́ dáburú sílẹ̀ gbogbo ògbà kígbà táwọn èèyàn bá ti wá ń fọ́lò bídíàní gbogbo ògbà náà lọ́mà forí kó lọ́mà rẹ̀ rú ẹ̀sẹ̀ òjò sí pé tí èèyàn bá ń ṣe bídíà ọ̀rọ̀ ẹ̀ léwu púpọ̀ àwọn èèyàn máa kọ́pì ẹ̀ òjò sí pé àwọn olórí bídíà kan ń bẹ tó jẹ́ sí pé tí èèyàn bá wò wọn báyìí ó gbé ha ojúmọ́ láyé iye tẹ́ ń rú ẹ̀sẹ̀ tẹ́ ń rú lójoojúmọ́ ọ̀nà lọ́mọdé nọ́mbà rẹ̀ nínú àwọn ewu tí ń bẹ fún bídí aláwùjọ yìí òun náà ni pé alimọ̀bùtẹ́dì ahu yuhalu bẹ́yìn ahu wà bẹ́yìn aṣọ́rbi min hawli nàbí yìí sallallahu alayhi wa sallam. ẹni tó ń ṣe bídí à kò ní mú mi táǹpé ní alikawusar omi alikawusar kò ní mú ní àlùkìyàmọ́ kò ní bá nàbí mú sallallahu alaihi wasallam àwọn náà lámàkà inna a'tainaka al-kawthar ọlọ́run ni àwọn ọlọ́run àwálá fún wa nàbí ní omi ńlá kan tá ń pè ní kawthar tó kú téèyàn bá ń mú báyìí ògbé òní gbẹ̀yàn mọ́ láyé tó bá ti mú lárí kìyàmọ́ náà àwọn ń bídí àwọn ènìyàn mú ń bẹ̀ ànábì lọ sọ bẹ́ẹ̀ o sallallahu alaihi wasallam náà ẹlẹ́ẹ̀kẹ́ wa nínú àwọn ewu tí ń bẹ fún bídíà láwùjọ òun náà ni pé. alìbòtẹ́rẹ́ mọ́rin an dhikrillah. wọ́n ní ń bídíà tí wọ́n bá ní ẹ̀rí pa àwọn bídíà wọ́n máa ń pera wọn pé alázìkiri láwọn àwọn onímọ̀ máa sọ pé àwọn bídíà gan ni wọ́n ìta alázìkiri wọ́n láwọn gan ni wọ́n kì í ṣe alázìkiri kí lọ́pàá tó fi rí bá nì torí pé àwọn àyè tó yẹ kó ti ṣe zikiri sẹ̀ríà tánàbí mú wá kò ní ṣe kò ní ṣe àtọ̀ náà àwọn ibìkan máa tó yẹ sí pé ànábì rẹkọmẹ́ndì zikiri fún abẹ́kasí sallallahu alaihi wa sallam oníbídí àwọn oníṣẹ́ gbogbo èmi pé ó fẹ́ wọ tọ́ílẹ̀tì zikiri wà tó ń ṣe ó fẹ́ jáde zikiri tọ́wà tó ń ṣe ó fẹ́ wọ masalasi zikiri tọ́wà tó ń ṣe ó fẹ́ jáde masalasi zikiri wà tó ń ṣe ó fẹ́ wẹ̀wù ó fẹ́ jáde ńlé ó fẹ́ wọlé ó pàdé ara ẹni gbogbo zikiri salamu aleikum kankan yẹn ò lè ba lọ́dọ̀ ń bi dí àwọn kódà yóò máa fojú wo kékeré pé kí ni gbogbo jalajala tẹ́ ń kó kẹ́ ọ fàtẹ̀sán bá gidi tó wì fún ọ ìdí ni tó fi jẹ́ pé wọ́n ní wọ́n yìí ṣe alázìkiri torí pé ẹni tí ń ṣe alázìkiri gangan tó bá ṣe zikiri ìdánábì ṣe sallallahu alaihi wasallam ẹnu ẹnìkan ò sì gbà nínú àwọn bídíà kọ́ sọ fún wa pé ànábì ọba ti sí àjẹsí pé ẹn bá ṣe zikiri ṣe ṣe òun ni wọ́n ń pè ní ẹni tí ọba ṣe wọ́n fẹ́ bú aláṣìkiri bídíà wọ́n ní ah, ọkùnrin aláṣìkiri yẹn ni ó ń ṣe kiri lóòótọ́ náà nípa báyìí oníbídíà yìí aláṣìkiri onísúnnà aláṣìkiri gbogbo nǹkan tí ó jẹ́ kó jẹ́ aláṣìkiri kò ní sí lọ́jọ́ bí àwọn àpèjúwe tí mo mú fún wa ká wọlé ká jáde ká wẹ̀wù ká ṣe gbogbo zikiri sáà nàbí máa ń ṣe bí wọ́n fún wa ó ń súnnà ní ọkà kún ó ń bídíà kí lọ́ fẹ́ fi ṣe yọkàn wí nǹkan kan náà ni bí sájà wí nǹkan kan

àlàámà àpẹẹrẹ aburú tí ń bẹ́ẹ̀ bídí àníyàn ọlọ́run bá sọ pé innal ladina yastumuna ma anzalna min al-bayyinati wal huda min ba'di ma bayyanahu lin-nasi fil-kitab ulaika yal'anuhumullah wa yal'anuhum al-la'inun. ayé alukóraní yẹn ti rìn lẹ̀ fún ayé pé àwọn bídí à wọ́n máa ń pa òdodo mọ́ wọn kì í sọ. ló jẹ́ sí pé àwọn èrò ní fẹ́ máa àwọn kẹ́kọ̀ọ́ tó bá ti lè kéde àyìn kan báyìí pé kọ̀ lọ́mọ nù ọ fẹ́ ké sí kò ní fẹ́ torí kò ti mọ̀ pé tó bá ilé ké síwájú yóò rí nà àwọn bídíà wọn a máa ṣe zuhudu fún mímọ̀ wọn ìwà mọ̀ lórí ìjókòó tá a jókòó ní ìsìn yóò gbé àà gbogbo ìjókòó tẹ jókòó òun táwọn bá jókòó àá ti parí àlùkùránì nígbà ọgọ́rùn-ún tẹ̀fọ́n ha fúnra wọn ni kùránì wọ́n ha fúnra ní jùsù jùsù àbáláwẹ́láwẹ́ wọ́n wà máa kùn bí oyin ìbí gbogbo ìjókòó tẹ jókòó yẹn wákàtí méjì tẹ àbí three hours lónìí ah tó wáyé pàwọn alára wa kó jọba a ti sọ àlùkùránì ni seventy kalẹ̀ mo ló ti ń sọ kalẹ̀ tí wọ́n tó bẹ̀ kọ́ sọ àlùkùránì ni kalẹ̀ ó pẹ́ kí wọ́n bá tiẹ̀ pọ́ kí tún san sọ kì í ọmọ alùkùn anábì gan sọ alùkùn ránì kalẹ̀ máa má kọjá yìí bí púpọ̀ ah afẹ́ sọ alùkùn ránì kalẹ̀ fún ọ mú ló ti sọ kalẹ̀ ó kí àbọ̀ sọ kalẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin mo kí àti mo sí kíni mo sọ kalẹ̀ ìròyìn à ń sọ kalẹ̀ ọlọ́run nìkan lónìí o ẹ̀dá kankan ò nínú àwọn ẹ̀dá ènìyàn ẹgẹ́ bí àwọn tẹ́mọ́ ròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala tó nípa báyìí àwọn bídíà wọ́n máa pa òdodo mọ́ ara àwọn technique tẹ́sí máa pa òdodo mọ́ òun náà ní fún wọn ò ní jẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ wọn ò ní jọ mọ̀ tí wọ́n bá mọ̀ wọn ò ní kà fún wọn wọ́n sì jogún ilé lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn nàṣọ̀rọ̀ níyà ni torí àwọn náà yìí jẹ́ kí àwọn ọmọ ìjọ kí wọ́n ka òdodo tó nínú ìwé wọn tí wọ́n gbé dání wọ́n máa fọwọ́ bò wọn ò jẹ́ kí wọ́n wọ̀ bẹ̀ náà. الثانية عشرة عمل المبتدع ينفذ على الإسلام إيه إن كان لا للين دين جان لا نمبر 12 هنا هو يوتين بيفون على وجهه òun náà ni pé amadu limobtadi iná sílu ala islam. iṣẹ́ tó ń bídí à ń ṣe nínú ẹ̀sìn bídí à tó ń ṣe nínú ẹ̀sìn yìí tó gbé wọn ẹ̀sìn yìí a máa lé àwọn èèyàn kúrò ní ẹ̀sìn islam. ẹ̀dí náà mọ̀ pé bóun ni bídí à ti ń lé àwọn èèyàn kúrò ní ẹ̀sìn islam. ó ń fa àwọn èèyàn ní wàláhì ọ̀rọ̀ ni ó ń lé àwọn èèyàn ó ń lé àwọn èèyàn kúrò ní ẹ̀sìn islam. ẹnìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ẹlẹ́kọ̀ọ́ tìwé ayé ọwá rí àwọn mùsùlùmí kan tí wọ́n jọ ń bídíà tí wọ́n ń ṣe ìjọsìn wọn nílànà bídíà wọn ó ní subhanallah ó ní kìí sí mùsùlùmí o ọlọ́mọdé wọn ò nẹ́fà òun ọlọ́mọdé wọn ò rí tí wọ́n fi ṣe rẹ́ẹ̀sì rádaràdára bídíà tó rí lọ́jọ́ sọ̀sọ̀kúsọ. ìwọ náà fún alájáfún aláfojúwe nígbà tí èèyàn lòun ṣe Islam tó wá jó débi pé nígbà tó sì jó bàbá sì ṣe ọmọdé obìnrin ó sì hàn ọ̀gẹ̀ ó ń dì mà ń lò tán ẹ̀gbọ́n ó mú obìnrin olóbìnrin àbúrò ó mú àbúrò mọ́ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n mọ́ ọmọ wọ́n wọn níbi tá ti ń ṣe zikiri tàbí nǹkan kan tó ń ṣe lọ́wọ́ tí yàn bá rí yóò ni ọlọ́wọ́ àwọn tí wọ́n bá ń ṣe ọjọ́ abẹ́ mọ̀ wọn àwọn sáìtì tí wọ́n máa ń sọjọ́ kẹ àṣúrà wọn ó ti wà nàìjíríà náà àwọn náà làwọn tí wọ́n ń da kìnìún rú lẹ́nu jọ́mẹ́ta yẹn tí wọ́n máa ń sọ ọdún wọn ọdún wọn ọdún ẹ̀jẹ̀ wọ́n máa sọkọ́ pé wọ́n pa Hussein radiyallahu ta'ala anhu ọjọ́ ìwọ́n fi máa máa kì pé wọ́n pa Hussein àwọn náà wà sọ pé àwọn náà kù sí lọ́rùn náà àwọn náà fẹ́ kú torí Hussein èyí mú ọ̀bẹ lọ́wọ́ ntí ó mú sísọ́s lọ́wọ́ ntí ó mú mádà lọ́wọ́ ntí ó mú kínní lọ́wọ́ wọn àkóra wọn jọ wọn ó sì tilẹ̀kùn bẹ̀ pa pé ọba ti wọ́ ọbẹ̀ ò lè lọ mọ́ wọn a máa kọrin wọn máa dárò Hussein wa àgbà yọ gbàjọba mọ́ wọn lọ́wọ́ wọn a máa gún ara wọn ládàá wọn máa sọ́ra wọn lọ́bẹ ẹ̀jẹ̀ wọn máa sàn lára wọn ládàá ẹlòmíì ẹ̀jẹ̀ ó bù láti orí dẹ́sẹ̀ láyẹn kò tí ì kú o ṣùgbọ́n gbogbo náà wọn ó lọ sọ sí padà wọ́n sì láwọn ṣe ẹ̀sìn Islam pé àwọn sọ́nà ara alẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀dá kan imagine kí kẹfẹ́rí kan wá rí wọn tí ó ṣe Islam yunafiru anil Islam bídí àni láwọn èèyàn ní Islam ẹ̀dá kan máa pèjúwe náà bídí àwọn tẹ́ máa rìn káàkiri ni kọ́ máa lọ kí wọ pẹ̀lú èèyàn kan tó yẹ pé o ti ń fa ọkàn rẹ̀ sínú Islam lọ ẹ ti wà ní ọkọ̀ ẹ wá dé gbàngán títí expressway uh, ìbàdàn ìkiri ìfẹ́ expressway ìbàdàn nígbà tá à ń lọ lóṣogbo àwọn ará wọn kan jẹ́ ń lọ lọ́wọ́ ọ̀tún báyìí wọ́n kó gbá wọ́n kágbà lọ́wọ́ wọ́n sá ń lọ làwa ń ra nǹkan níbi tí wọ́n ti ń ta àgbàdo làwa ra àgbàdo làwa ra wúùs àwọn owó làwọn èyí ojúṣì tí èèyàn pé kéèyàn pé sára mùsùlùmí náà bìsẹ́sì náà ló ní kí ká máa ṣe yọ̀ọ̀ṣà wọ́n sàkóńgbẹ̀ẹ́sì. bidia ń láwọn èèyàn kúrò ní ẹ̀sìn sáìdì mìíràn bídíà ó ń láwọn èèyàn látara boko haram sẹ́wọ̀n pé àtàwọn tó ní fíkìrà pé ọ̀gbọ́dọ̀ kawe ọ̀gbọ́dọ̀ mọ́sùmọ́tọ̀ ti torí ilé ń pé ah lọ sílé ẹ̀kọ́ tẹ́sìn wá wà ń torí tí yọ ya irú àwọn abáwọn ẹjọ́ ara kọ́ bí ṣe kà á lásán tó bá ti máa lásán ó ti bí tí wọ́n bá ti mẹ̀sìn pọ̀ wọ́n máa yàyà kó yà ní kí lọ́fà tí wọ́n fi ń ṣe báyìí ni dídí àti wọ́n rí ni bí wọ́n bá ti mẹ̀sìn tó bẹ́ẹ̀ ló ti gbádùn kí ni ẹ̀sìn rẹ tó mọ̀ ní ìsìn gbà tó jẹ́ sí pé àwọn bídí àkán ti wà lẹ́yìn pé wọ́n ń kílèmù pé àwọn onímọ̀ náà wọ́n sì ń lẹ̀ mọ́ súnà náà lẹ́gbẹ̀ẹ́ ń àwọn èèyàn ń sá ló fi jẹ́ sí pé ó ń súnà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bọ́ bá ń ṣe súnà rẹ lọ má jẹ́ má fà á kọjá èyí táwọn tó síwájú ṣe o torí a tún ti rírì náà láwùjọ yìí wọn yìí gbé ìlẹ́yìn lóko bídíà àti wọn wọn yìí sì gbé e máa sọ̀rọ̀ pé lágbájá òun ti bídíà kò sì sínú ẹni tó lẹ́tọ̀ọ́ láti máa sọ bí gan láti máa ṣèdájọ́ lórí pé kíní ìbí ni kátó à ń pè ní bídí kátó à ń pè ní bídí á kátó à ń pè ní bídí á tù ó sì ń lẹ́fọ̀ọ́ ìtọ́ba rọ lójú ó béèrè lọ́dọ̀ ń tàn pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ló ṣàlàyé fún ẹ. sọ nípa báyìí bídíà ó present Islam ní àwòrán tí ò dá láwùjọ bídíà ó lébẹ́lì Islam pẹ̀lú àwòrán image tí ò tiẹ̀ dá rárá lọ́lẹ̀ mọ́ Islam náà ó wá ń lé àwọn èèyàn kó nínú ẹ̀sìn ara burú bídíà láwùjọ ni bàbá kan pè mí lánàá ó ní ẹ́ kí ló dé tó fi jẹ́ sí pé àbọ̀lọ̀ eh, máa kún ẹni àwọn ọmọ máa kúnlẹ̀ fún bàbá wọn mọ́ mo ní ẹ̀dá kùn torí ọlọ́run ta lẹ́yìn tó ń sọ̀rọ̀ náà ó lóun ní lábájá lábájá báyìí bàbá mo ní ipò owó lẹ́dì mo nínú ẹ̀sìn ó máa wọn bì kan lòun bí wọn lọ náà nìyẹn kí ni bàbá bí ń ṣe mọ́rọ̀ ó ní ṣé bó wà ní àti wà máa pọn sí káwọn ọmọ wa máa bọ̀ á lọ́wọ́ ni bó ti wí nù mú ní ha ah ẹ má ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ náà ibi ẹ̀fẹ́ béèrè béèrè ni ẹ má kọ́rọ̀ sí mi lẹ́nu pé sọ́mọ yẹn máa bọ̀yìn lọ́wọ́ ẹ kọ́kọ́ béèrè ẹ jẹ́ kí n ṣàlàyé nígbà mo lè ṣàlàyé fún ní subhanallah kó láwọn ọmọ pé bó ti rí nù ni ó torí pé wọ́n láwọn kan ti wà ní iṣẹ́ o gbogbo tí wọ́n bá ti di pé wọ́n bá ti bọ́ tí wọ́n bá ti kúnlẹ̀ fún bàbá wọn máa ti ya wọn mọ́ wọ́n wà lọ ra milk lálẹ́ àná ní sọ yẹn wọ́n lọ ra nídò milk eh, powder milk wọ́n ra wọ́n fojú dá dédé ọyàn tí wọ́n mú láyà ìyá wọn wọ́n wà lọ kó fún ìyá yìí gbà ní ìkìlẹ̀ yìí gbà lálẹ́ àná lélẹ́hùn ẹ wò ó tẹ́ mọ̀ pé ọ jẹ́ kókó rira súnà látara bó látara àwọn bídíà bídíà àwọn tí wọ́n pé wọ́n lọ ra mílíkì fáwọn èèyàn ní àwọn tẹkifiri yóò ní àwọn ènìyàn àwọn tí wọ́n máa ń pé gbogbo èèyàn ń kèfèrí báwọn lọ lọ. ìwọ náà tọ́wájú ń súnà yìí mọ́kùdọ̀tì bá káwọn èèyàn bá ti máa tó jẹ́ máa ní bíbíà ń èèyàn kúrò níbi ẹ̀sìn bí ṣe ń lé àwọn èèyàn kúrò níbi ojúlówó ẹ̀sìn bẹ́ẹ̀ náà ní lé àwọn èèyàn kúrò ẹ̀sìn tá a lè máa pè ní súnà tá a lè ní o torí pé ojúlówó ẹ̀sìn náà súnà ọwà tọ́jú ojúlówó ẹ̀sìn tọ́jú wọn náà tọ́wá jẹ́ sí pé ọba ń ṣe ènìyàn ẹ̀sìn ọ̀nà tó wá ń gbà ṣe ó ti di alákatakítí ó lé àwọn èèyàn kúrò níbi kí wọ́n ṣe ènìyàn ẹ̀sìn náà padà tàbọ́lọ̀ sọ́ra so bàbá ní bídíà ó ń kó bá ìlọsíwájú ẹ̀sìn láwùjọ bẹ́ẹ̀ náà ni àwa tá a wà nínú ẹ̀sìn náà tá à ń ṣe súnà ká jìnà sí gbogbo nǹkan tó lè máa kó dọ̀tí bá súnà lára bọ́ọ̀ bá fẹ́ pírátìsì àwọn ṣẹ̀ríà pẹ̀lú àwọn òbí rẹ̀ àti pẹ̀lú àwọn ẹni tó jù ọ lọ fi ẹ̀kọ́ ojú tì ìtẹríba ni wọ́n fi practice yẹ súnà ọ̀kọ́ yẹn lọ́yà jù o ẹni náà fi súnà bá ti fi súnà báyìí no ọmọ gbégi mú sókè báyìí ẹnìkan ní àgbà ẹ̀tẹ̀ ni wọ́n mọ́ àkọlẹ̀ fún amọ́ wọ́n tún ti ń gbégi mú sókè sí abáyìí assalamu alaikum wa rahmatullah tọ́ba dúró báyìí ọlọ́dà ó ní báyìí ní ó ṣe assalamu alaikum wa rahmatullah wọ́n lọ sábẹ̀ sọ yìí pé mi ò tẹ ọrùn kankan fún ẹ ẹ kí ló wá dé àṣejù lélẹ̀ nù dídí àlódún dálẹ̀ ọ̀hún torí pé àwọn sálàfù yìí ti báyìí pé àṣàlámù àríkùn aráàmùsọ̀rọ̀ padà ṣàdánwò ni bẹ́ẹ̀ náà ni bíbi bíbọwọ́ èmi a máa bú àwọn ọmọ tí wọ́n mí báyìí dáadáa láwọn tí wọ́n wá láti bòmí ni o bá fẹ́ bọ́ wọn lọ́wọ́ á nàwọ́ sáwọn ọmọ akẹ́kọ̀ọ́ ṣàlámù àríkùn bọ́ bá nàwọ́ mo wá notice pé àbísúnà bídí àmìlẹ̀ tó ti dálẹ̀ yìí àwọn wa sọwọ́ wọn bígbà tí wọn ò serious rárá tọ́ títí túmọ̀ síbi takaboru gàrú ní tọ́ bá ti bá ń sí bàbá rẹ̀ bàbá rẹ̀ tó ti gbọ́ súnà ìtọ́lọ́n pé ọmọ yìí bọ̀ díẹ̀ díẹ̀ tọ́ wa nà àfáà símábì símábì ẹ̀yẹn símábì kẹrẹ àbọ̀mí lọ́wọ́ kí wọ́n lè bá àmọ́ bó ṣe rí fara pé asalaamu aleykum wa rahmatulah ẹ̀sẹ̀ ìpẹ́ bọ̀lá aláwọ̀ ẹ̀mí wá fẹ́ practice bí wọ́n ti ń practice ẹ̀ ọ́yá salamu alaikum wa rahmatullah àdánwò míì tún nù wàláhì ọ̀nbẹ o mo ti ṣe nkárù lọ́sẹ̀ yìí mo ti takọ ẹnìkan lọ́sẹ̀ lórí ẹ tẹ bá tẹ̀ ti ń rí nǹkan ó níbi tí wọ́n ti ń pòdúùsì ẹ̀ jáde nù iná tá à ń lóye ní kọjá wa ẹnìkan ló ṣe ẹni tó ṣe bá ń ní tí bá ti ń wà ní ó níbi tí wọ́n ti ń pòdúùsì rú bá ń jáde ìyá sọ̀rọ̀ báyìí gbígbà tí iná lọ́wọ́ tó fẹ́ bọ̀ ní pé yóò jò bọ́ ọ bá bàgbàlagbà lọ́wọ́ òun ní kọ́ ojú túwọ́ kù lọ́wọ́ rẹ̀ kì í sí wọn ló ṣe kíni ló tu ọwọ́ rẹ̀ kù lọ́wọ́ kágbàlagbà bá náwó tó ṣùgbọ́n abáyìn bá a ṣe ń pé súnà dáa súnà dáa ẹ má lè bẹ́ẹ̀ lè súnà pẹ̀lú àwòrán tí ó dáa pẹ̀lú àwọn àtàǹsì súnà ibi kíkí la ti sọ̀rọ̀ òun ó kú bí ọ̀rọ̀ ẹnu ó kú bí bá a ṣe máa ṣe pẹ̀lú àwọn olùkọ́ ẹlòmíì náà kàá sí títà rẹ̀ ní gímú báyìí ọ̀dọ́ kẹfìrí títà rẹ̀ lóòótọ́ ṣùgbọ́n àbí ọ̀sọ́ bí ọyẹ yẹ títà tọ́ba kọ lẹ́kọ̀ọ́ sallallahu alaihi wasallam ní kẹfìrí pálí ni kẹfìrí wọn sọ báwọn nígbà wọn pé kẹfìrí ni kí ló jókòó wọn ajé ìṣètò nkẹ́kọ̀ọ́ mo bá ti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ó fún lọ́wọ́ àgbà ó sì fún lọ́wọ́ tí ò takò sẹ̀ríà ó lè kó bàtà ẹ̀ báyọ̀ pé ọ̀nkọ́ ẹlẹ́kọ̀ọ́ yìí ṣe wọ̀ fi bàtà àfa kì í ṣe dídíà kéèyàn òkú bàtà àfá ìwọ àfá náà mọ́jú bàtà alẹ́ ntọ́kàn kùnú mọ́jú bàtà alẹ́ pé ẹ̀yin ọmọ yẹn ẹ máa já sí ní kẹ́ máa já sí pé mi ní nkè mi ní nko nǹkan mi ti dénú kìí ṣe láì fi kábà kó bàtà kìí ṣe láì fi kábà sàlùwàlà ká sàlùwàlà fún ká ṣe omi àlùwàlà fún sùmọ́wọ́ náà má kalẹ̀ pé yá ẹ máa ṣe má ṣe bẹ́ẹ̀ ànábì ò ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe fún ànábì ni sallallahu alaihi yìí sì máa kọ́ sallallahu alaihi wasallam gbogbo àwọn nǹkan yìí dàbí ń sọ yìí ni pé tàbá sọ pé bídí àgbalẹ̀ àwọn sábàbí tí bídí àtúnfi ń balẹ̀ tí fi ń gbalẹ̀ àti súnà òfin dàgbà òun náà ni pé àwọn bídí à wọ́n fi bídí àtẹ́ǹsì wọ́n fi lé àwọn èèyàn kú nínú ẹ̀sìn yálà ìsìláàmù ni o àbí yálà ọjẹ́ súnà nàbíwá Muhammad ni sallallahu alaihi wasallam. albidi alimutadi yufarriqu al-umma. ah olórí kan rárá ewu tó lágbára jù mùsùlùmí náà wà ń galẹ̀ ẹ̀kọ́ wà ní wọ́n ní alìbídíà alìmọ̀bùtẹ́díà yóò fa rẹ̀ kò lè ó ewu ńlá ni bíbídíà tẹ́wọ́ ní tá à ń sọ ewu rẹ̀ tó lágbára ju tèmi rí inú gbogbo tá à ń kálà táàrọ̀ yìí ewu tó lágbára ju bẹ́ẹ̀ ni yóò fa rẹ̀ kò lè ó ti bídíà wọ́n jẹ́ kí mùsùlùmí ó pín yẹlẹyẹlẹ wọ́n sọ wá di táà ní nǹkan tó pa wá pọ̀ táà fi jẹ́ pé ọ̀kan náà ni wá ummatun wahida àjẹbẹ́ mọ̀ ọlọ́wọ́n bá ti kì fún nínú alukuran lẹ́yìn mọ́ yáyà bọ́yáyà kan bẹ́ẹ̀ nù tíra tẹ́ mú lọ́wọ́ ọyá kan. أعوذ بالله من الشيطان الرجيم إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء وكانوا شيعا لست منهم في شيء إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون دين الله بات فيه ولا تكونوا كالذين تفرقوا واختلفوا الله بات صنع فيه واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا الله ني يوكاني يجي اما بين يله يله eléyìí ní ìsìn bídíà ó gbogbo ìjọ tó bá ti sọ pé díìnì díìnì mọ̀ ń sọ̀rọ̀ mìkan mo ní àwọn olóṣèlú gan ọ̀fẹ́ kí pátì ọ̀pọ̀ àbí àfa àwọn olóṣèlú tẹ ètò ayé gan wọ́n ní pé kí pátì bá pọ̀ àdánwò ní fáwọn ẹ̀yin mùsùlùmí á ní máa dá díìnì díìnì káàkiri lẹ̀ wọ́n náà dá tẹ́lẹ̀ wọ́n náà dá tẹ́lẹ̀ wọ́n náà dá tẹ́lẹ̀ wọ́n náà dá tẹ́lẹ̀ dáyé di tẹ́lẹ̀ dájímọ̀ tẹ́lẹ̀ dáyé di tẹ́lẹ̀ dájímọ̀ dá dáyé di tẹ́lẹ̀ kẹ́ẹ̀sì dá wà lọ́tọ̀ọ̀tọ̀ àwọn elétò ayé gan ọ̀fẹ́ kí pátì ọ̀pọ̀ ọlọ́run wa sọ fún wa pé wà á tásùmù bí hablillahi jami'a pátì kan ní kẹ́ jẹ́ wà látàfàrọ́kù ẹ má jẹ́ oríṣiríṣi pátì ọlọ́run tún bú àwọn ẹlẹ́gbẹ́ ń bí báyìí innal ladhina farraqu dinahum wa kanu shi'a lasta minhum fi shay' ìwọ ọba wo ìsára wọn ànábì o sọ̀rọ̀ bàbá ẹni pé wọ́n ìsára ànábì sallallahu alaihi àyà àyà wà ìdíyà ni àwọn àyà tí wọ́n fi ń dẹ́rù bà wọ́n kì í ṣe bí wọ́n ti ti kèfèrí àtẹ̀ńtọ́ba ti kèfèrí láàrin wọn wọ́n sọ fún ayé gbé yẹ́bẹ̀ yẹ́bẹ̀ àrùn tó sọ pé laysa minna man ghashana fa laysa minna kì í ṣe pé gbogbo wọn ni wọ́n ti kèfèrí wọ́n tí wọ́n fi ń dẹ́rù bà wọ́n pé wọ́n à ní tẹ̀lé ní wọ gbogbo àyè tí ní ànábì bá wọ̀ wọn ò sì ní lẹ́tọ̀ọ́ sí gbogbo àyè tó dáa jù táwọn àjọ mi ọwọ́ sọ nípa báyìí èyí tí wọ́n ń sáwọn bíbáyìí òun náà ni pé bídíà ó sòpin yàrá mùsùlùmí ó sòpin yàrá mùsùlùmí ẹnìkan kú wọn fẹ́ sí ló sòpin bíbáyìí náà ni ọmọ rẹ̀ sì da ọmọ rẹ̀ da mọ́ lọ bí jàǹdà oúntàn ọmọ ẹni náà da ọ̀fẹ́rẹ́ ẹ̀sìn púpọ̀ ọ̀fẹ́rẹ́ ẹ̀sìn púpọ̀ ọmọ ẹni náà da àwa lọ bí jàǹdà rẹ̀ ní ìfẹ́ dárúkọ ọbẹ̀ wọ́n á ní àní tí èrò pé báyà ọmọ ó láṣẹ láti pé kí wọ́n sin ẹni náà nílànà sẹ̀ríàn náà ṣe délẹ̀ báyìí ọmọ sátẹ́yìn ni wọ́n yẹ kó kí ni òkú rẹ kọ́ kì í sí òkú rẹ mọ́ òkú kí ni ẹ pè òkú ìjọ à nǹkan dé àwọn náà yára tùsẹ́gbẹ́ kan asáwò wọn mo wá dúró wọn ò tètè ṣèkọ́ wọn ò tètè bẹ̀rẹ̀ ẹnu wọn ní ń ké àtẹ lọ́wọ́ ní bí wáyé náà ni ọmọ rẹ̀ dá ọmọ yẹn náà dá púpọ̀ wọ́n kéye àsìn àdúró àsún àkó mbẹ́ kọ́ wọ́n bá ṣe káàntì wa mẹ́tí ń kéye àsìn àsásùnmẹ́yìn èyí tí wàá dúró ọwọ́ á náà ró ó mú kùránì lọ́wọ́ báyìí àáfàá ló ń pẹ́ lára olóńtọ̀ náà o gbogbo àyàn wa pé tì wọn ń kágá yáàsìn wal Qur'anil hakim innaka lámì òun náà ti àmì àmì òkú lẹ́fẹ́ rà rèé wọ́n sì bó kalẹ̀ mọ́ wá kí àsìn tán lẹ́yìn ìgbà náà tó wá ní afẹ́kírun gbàṣẹ kírun sókò lára kí ló dálé ńlẹ̀ farrọ̀kú dìínà hùn bàbá sọ fún wa pé kò dáa wọ́n ní no ìlànà tàwọn nìyẹn ànábì sọ báyìí ìlànà tiwa nìyẹn ọlọ́run sọ báyìí àà ah, ah, píríncípù tí a ọyàtọ̀ sí ń mú wa ọ̀fẹ́ tújọ ni tìǹpa báyìí bídíà ó pín wa yẹlẹyẹlẹ yóò tún máa wà Tibiri bídí àbá ti ń bẹ ẹ̀ tí pín ìwọ́tọ̀ wà báyìí ní ìsìn tó bá bọ̀ wà nú bídí kan lọ mọ̀ pé bídí àtọ̀ wà nínú bídí àtọ̀ wà ń àwọn bídí àánú ó pín wọ́n ní kíní kan jẹ́ nasfat ń wọ̀ ya tapsat wà ń wọ̀ ya jafsat wa. ẹ máa lo alifábẹ́ẹ̀tì lọ afsat bafsat sapsat máa kà lọ tó fi dé z zsat gbogbo ẹ̀ tí ó ti máa pinnu torí pé ìpìlẹ̀ ni pé dídí àyè dúró kì í stable dídí àwọn máa pín ni wọ́n máa pín lọ́nà wọ́n máa pín káàkiri sí. tẹ́mà ní irinṣẹ́ tó dàárín àwa mùsùlùmí rújù láyé tọ́sọ̀wádìí yẹ́lẹyẹ̀lẹ kò sí tó dídí à dídí à náà ló lórí ẹ̀. bá a ṣe jókòó ìta ń gbọ́ra wa yìí ẹ̀ máa ń tọ́ dà wá pọ̀ ni. ẹni tó dúró tó tọ́ farabalẹ̀ yìí bóyá kò sí dídí à lọ́dọ̀ mọ̀ ń jẹ́rìí ẹ̀yin tẹ́ dúró nínú ẹ̀yin tẹ́ dúró àtẹ́ni tó jókòó wípé ẹ̀ sì nínú ẹni tí bídíà bá ń bẹ lára ẹnìkan nù yín kò lágbára tó nǹkan mọ́lọ́n ti wá bọ́ sí tí ọ̀lágbára mu ibi tó ti gbẹ ìtí ọ̀lágbára mọ́ dé bẹ́ẹ̀ mọ́ látòní lọ torí ọba tún ti dé bẹ́ẹ̀ yóò tún máa lágbára sí so bídíà dẹ̀ ni yóò máa pín ni o lè lẹ́nìkan tó já bídíà lẹ̀ kí wọ́n dúró wọ́n tún yá ẹni tó yá náà yóò tún yá nígbà nábì ní sallallahu alaihi wasallam tó dáwọn mùsùlùmí á kún seventy three zoro pé seventy three nìkan yìí seventy three ní àwọn igi ńláńlá àràbà lábẹ́ igi kọ̀ọ̀kan ee àìmọye ọmọ tó ti hù mẹ́ lọ́jọ́ bá gbọ́dọ̀ sọ̀ra bíbí à ó pín àwa mùsùlùmí yẹlẹyẹlẹ ọlọ́run ọba sì kórìíra kan fún yẹlẹyẹlẹ tẹ́lẹ̀ máa ní kò sí ewu kankan fún bíbí àjò pé ó ń sọ wá dọ̀tọ̀ọ̀tọ̀ lọ ó tó wà láburú lóbi jẹ́sí pé kí àbá jọ ń bíbí à tí bàbá bá jọ ń bíbí à tí ọmọ bá jọ ń súnà níjọ́ bàbá yẹn bá kú ọkàdánwò gbogbo tó fẹ́ ṣe lẹ́sìn wọn ò ní jẹ́ òsì àfi tó bá yarí délẹ̀ fún alóko ìyẹn sì máa yarí o máa gbọ́ mi o ìyẹn máa yarí o torí pé bẹ́ẹ̀ dé kóòtù ayé gan kóòtù ayé tètè ti ṣẹ̀rí à wọ́n sọ pé bàbá ọmọ ọmọ ló ní bàbá rẹ̀ rèébi tí mo bá rí ẹsẹ̀ nìkan nínú yín rí báyìí ẹ lọ ẹ̀wọ̀n ẹ pẹ̀lẹ́wọ̀n jọ̀bọ̀lọ̀ ẹ rèébi kálukú ẹ wò má dé bá o òun ló bàbá rẹ̀ o ìyẹn bóòsì ẹ̀lẹ́wọ̀n tó gbé lọ sọ̀rọ̀ akínjáde ó di pé wọn ò ní wí láwà ní yẹ̀yẹ́ kan wá sí ìdòkú bàbá rẹ̀ tó bá sì wà ẹ̀bọ́ sẹ́yìn lọ́nà ẹ̀bọ̀lọ̀ jẹ́ wọn gbérí ẹnìkan kú mi báyìí níjọ́ kan àwọn ni mi ò sì fẹ́ ráyè láti lọ torí pé kìí ṣe nǹkan tó wà màṣúhúrù bìdín wọn á ní káwọn kan lọ bẹ̀ wọ́n máa débẹ̀ wọ́n láwọn èèyàn ti dé níbi wọ́n fẹ́ ṣe bí wọ́n ti máa ṣe ẹni tí ń bá kọ́ọ̀lù ó lápá àwọn ò lè ka ìjókè lónìí o wọn ò ní jẹ́ wọn ò ní gbà pé kí n sáà máa bọ̀ náà ni kò búrò fáyà nìṣó bàbá débẹ̀ mo ti fáwọn èèyàn pé bá ti ṣe rí àti débẹ̀ báyìí ọba kírun sókù lára bá kírun tán lá mo ní wá gbogbo yín tẹ́ jókòó lábẹ́ kí n ẹ dìde àjọ sin òkú ni àjọ sin sẹ́kùn yìí lọ sìnkú tẹ́ ńlẹ̀ wá ń tó kù bá ti kú dábàá tán kírun sí lára báyìí àwọn àfáà àwọn àlọ́ jókòó wọn àmọ́ retí gbé tẹ́ ẹ bá sin tán tẹ́ ẹ bá dé ah! ọsọfanu tánàbí kéde fún wa sallallahu alaihi wasallam ìfàmẹ́jì lágbà ìrun tá a kí àti bá a ṣe sin òkú fàmẹ́jì mo ní ọyá gbogbo yẹn dìde wọ́n sì tẹ̀lé wa àbá lọ bẹ̀ nígbà sin òkú tán ẹ gbọ́dọ̀ lọ́mbí o àforíjì fún pẹ́ẹ́nì kan ọmọ ẹ ṣe iná ní báyìí báyìí báyìí báyìí a ṣàdúrà fókù yìí bá a ṣe wà ká tọrọ àforíjì fún kálukú ó sì ṣe ni kìdí pẹ́ẹ́nì kan ọmọ ẹ ṣe tí gbogbo wa máa ṣe àmì náà ànábì òṣèlú àwọn ka tó fi du àyìn kálukú ni lọ́ba ìṣẹ́ ń parí ẹ̀ máa lọ tó ọba ti wá parí ẹ̀ tán mọ́jókòó bí ìmọ̀ o ànábì ìjókòó ń jẹ o sallallahu alaihi sálámà kọ́ ṣàdúrà fún kó o sì máa lọ láti bí ìsì ilé rẹ lálàáfíà ọlọ́run pọ̀ òkú yẹn lẹ́jọ́ náà púpọ̀ ọ̀la àfáàn kú tí rí nǹkan lára rẹ̀ wọ́n kálukú alágbádá ńlá wà ní kálukú pápápápá ọkọ̀ ilé jẹjẹ rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni níbi kan ní Òṣogbo nígbà náà ni èyí ti pẹ́ díẹ̀ ní tiẹ̀ ìkan náà àwọn àfa tó jẹ́ àfa Òṣogbo lọ́mọ ọ̀hún ní àwọn àfa Òṣogbo lọ́wà bàbá rẹ̀ wá kú láyé àwa lọ bẹ̀ wọ́n ti sìnkú dáńsí mi tó débẹ̀ àwọn á ní àwọn tánísínà wà bẹ́ẹ̀ jọ náà wọ́n mẹ́rin náà wá mú a òkú ń bá a sìnkú tán à ń lọ abẹ́ máa lọ wọ́n á rí tẹ́ǹtì tí wọ́n ta wọ́n ní wọ́n fẹ́ ṣe ìjókòó àfa àìjókòó rẹ̀ ẹnìkan wá ní tẹ́ ẹ̀ bá yà bẹ́ẹ̀ ní tí wọ́n dánwò ń bẹ́ẹ̀ yọ kọjá bẹ́ẹ̀ nítọ́ tó tó àìkú tó lé lé mi àáyà láti nǹkan mo bá yà bẹ́ẹ̀ wọ́n bá bàgà fún mi mo bá jókòó àwọn yẹn náà wà ń bẹ àwọn bàbá kan bẹ́ẹ̀ mú ilé gbàgbé bàbá yẹn ọlọ́ntọ́ sọ́nà ìjọ náà púpọ̀ náà àwọn tí wọ́n máa jẹ ìjẹkújẹ lòun náà wà ṣùgbọ́n ọlọ́ntọ́ sọ́nà ìjọ náà púpọ̀ nígbà wọ́n bá bẹ̀rẹ̀ nìkan kí n ṣe wáyà sí mú àìsí wáyà sí nílò òde wáyà kò sì bàṣẹ rẹ ànábì wa Muhammad ṣùgbọ́n nítorí kálíbà pè ní sákèésì máa sọ̀rọ̀ ara sálà ìjókòó báyìí ti ń ṣẹ̀rí àkẹ́sígbá mc kankan bọ̀ bẹ́ẹ̀ ni ọba ní ah, lànà àjà tó ń wá lè gẹ́rì náà bí nǹkan wúwá dáadáa kí a máa wíyẹn ni ọ̀rẹ́ lórí wọ́n ní àṣà ilé ti àwọn kan ó lè má jẹ́ àṣà lọ́dọ̀ àwọn kan bó ṣe yí bàbá yìí bàbá tó jókòó ní káì ọ̀gbọ́dọ̀ sọ nǹkan kan mọ́ kálukú wọn máa lọ ilé ẹ̀ bí wọ́n ti sọ náà ní ká ṣe. àwọn ọmọ sì ti àwọn afáàtì rẹ kẹ́kálẹ̀ pé òkìkí ọ̀bà kan ló ṣogbóúnjẹ náà púpọ̀ wípé tí ẹnu bá ilé gbé tí wọn bàbá wọn bá sọ tí wọn ni àwọn ọmọ ti sọ wípé bí bàbá àwọn ló kú bọ́bá ti sọ tábà àwọn wà lọ pa jẹnẹrétọ̀ àwọn yọ ẹ́ńjìn gbogbo tẹ́ǹtì yẹn àwọn máa yọ irin lábẹ́rẹ́ pé bọ́bá wù ọ́ dúró <laughs> bàbá yẹn lọ́lọ́run fi bàtí níjọ́ náà fún wọn lọ́yẹ́ pé bàbá yẹn nígbà tí mo ń lọ padà mo ní mo fẹ́ lọ kí mo mọ̀ wọ́n gan ṣùgbọ́n nǹkan mọ́lé wọn ẹ̀ wò báyìí àmọ́ gbóyàwó ọmọ yàrá nípa bá dán owó A olùdíjẹ́ ọ̀sẹ̀lẹ̀ bí wọ́n ló ní bàbá ni bẹ́ẹ̀mí ni olùdíjọ́ náà máa bọ̀ wá ẹ̀rí pé kò ní wá sàmá gbogbo ló fi jẹ́ sí pé bídíà ni pé ó so yà wa kí ló fi ń jàǹbí àti fẹ́ sìnkú bídíà lọ́fà nígbà tí a bá ní kọ́lá kọ́lá yóò no kọ́lá ansọ́rù dín no kọ́lá nàwárù dín no kọ́lá tìjàníyà yóò wí kọ́lá míì dídí àǹtọ́ dára ni àwọn amọ̀sálásí a ní kíní iye ọ̀dẹ́ mẹ́jà sí ma àwọn kan láta máa sí náà ni ah, ọlọ́run sọ bẹ́ẹ̀ ànábì sọ bẹ́ẹ̀ olóhùn òṣè kí ló fà á dídí àná ibẹ̀ ni masáàsì ti ń yà àwọn ìbí nóò ó kó masáàsì wá ní òun bàbá ah tẹ́ bá ní máa lọ máa lọ máa lọ dá tèmi náà lẹ̀ ah, èyí tó yẹ kó jẹ́ masáàsì ẹ̀yọ kan ó di mélòó báyìí láàrin ara mùsùlùmí bẹ́ẹ̀ nìkan bá ń gbẹ́lẹ̀ ẹnìkan ó sì máa dì bẹ́ẹ̀ nìkan bá ń faṣọ ẹnìkan ó sì máa dọ̀tí ẹ̀ aláṣejù ni wọ́n ẹ̀ mú dáwọn yẹn lóhùn wọ́n kàn discourage àwọn tó fẹ́ gbòdodo ní sọ́nípa báyìí dídíà ó sòpin ara mùsùlùmí ó sì tún sòpin ya ẹ lọ yẹn ni pé ìwọ́n tó ń gbọ́ mi yìí tó tún máa gbọ́ padà gbogbo ní tí wọ́n bá ti pè ní dídíà fọ́ sá gẹ́gẹ́ bí yẹn ṣe máa sá fún wéré bẹ́ẹ̀ ni kò sá fún pé alọ́mọdé ń rí àbọ̀dọ̀ gbà tí wọ́n ti kà fún wa pé àdéhùn sọ báyìí bídíà bídíà bídíà àbọ̀dọ̀ gbàgbọ́ yé bídíà ọ̀rọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣàlàyé fún wa ká tó pè nǹkan ní bídíà àbọ̀dọ̀ wádìí ẹ̀ dáadáa ètò tí bídíà ní lóòótọ́ tí ò bá ti jẹ́ bídíà ká máa ṣe ń sọ tí wọ́n ti bídíà ní lóòótọ́ ká jìnà sí náà. الرابعة عشرة نمبر 14 المبتدع مبتدع لهواه وانا بديع وانا فانوني وانا فانوني بديع بديع اه يعني في ما صنع دوني فانوني èyí ò nífẹ̀ẹ́ nu òun bídíà bó ṣe nífẹ̀ẹ́ nu lọ́jọ́ kọ́ máa ṣe bídíà tó bá ti wá pẹ́ nu bídíà ìfẹ́nu yẹn náà wà nù gbèsè ayé rẹ̀ ni wọ́n máa lágídí òun bídíà àwọn ni àgídí tí ó ní agbára torí pé ìfẹ́nu gan ni tó establish tí ń ṣe tí ń ṣe ìdílé ń ṣe ìjọsìn fún ọlọ́run ọba number fifteen. المبتدع قد نزل نفسه منزلة المضاهي للشارع. إليه هنا له هنا نمبر 415 قال يعني wípé ẹni tó ń ṣe bídíà ó ti gbéra rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam torí pé ó ti di musharri' onáàtìdẹ́ni tí ń gbẹ̀sìn kalẹ̀ pé bá ti máa ṣe bá ti máa ṣe gbígbẹ̀sìn kalẹ̀ dẹ̀ ní ọlọ́run ọba ọ̀fẹ́ nìkan kan àyàtọ̀ àdọ́lùwà Muhammad sallallahu alaihi wasallam ọ̀fẹ́ nìkan kan tán gbogbo àwọn àyíma àwọn àfáàgbà gbogbo wọn ni a bọ́pá bọ́sẹ̀ pé àwọn èsì musharri' àwọn ìṣẹ́ tí ń gbẹ̀sìn kalẹ̀ àwọn ẹmọ tẹ́bí àwọn làwọn olùtẹ̀lé làwọn so gbogbo àwọn onídídí àní mọ̀ṣáré wọn ni wọn pèrè àwọn ẹni pé wọ́n dá ẹ̀sìn tuntun sílẹ̀ lọ́bí jẹ́ síbi dábàá ní tẹ́ǹsì yẹ ọ̀dà wọ́n wà lọ mọ́ nǹkan mìíràn sí kíní ọ̀dà ni níta ní ọ̀dà akọ́ ni náà wọ́n ń kọ̀ fẹ́nìkan tí ń kírun nídìí sàárè níjọ́ kan nídìí sàárè ó ń kírun ọkọ̀ yusuf kébìlà o aṣọ fún pé ah, n tó ń ṣe yìí kọjá torí pé tí kírun di sàárè tàbí tí ń sàdúrà ní di sàárè mẹ́ta ni wọ́n lẹ́sùn mẹ́ta ni wọ́n wà tí wọ́n rí ọkọ̀ ojú kébìlà ó sì ń kírun ní di sàárè lẹ́yìn tí ń kírun. ẹ̀rọ sọ fún pé káì aṣọ bídà láyé jùs kọjá ó ní kí ni ọ̀dà ó sì ń kírun ẹ lọ ń wò ó sì kí dán ẹni tó ń ṣe nǹkan àròyé tí ń ṣàtúnṣe rẹ̀ yìí kọ̀ rush ó wò yí pé bọ́yá ìrun tí ń kí yẹn mu lẹ́nu ní ọ̀jọ̀ ọdún lóhùn mo dẹ̀ kírun tán bó ti sálámà tàbá yìí ó ní kí lọ́n sọ́nà ó lòun sọ fún pé àní irun tó kí ní ìdìsàárè ìgọ̀dà ara ìtàlẹ́dì yẹni ha abudan ìdàsọ̀là ẹ̀rí tó mú wá fún ni tó ṣe ẹ̀rí nǹkan ẹ̀rí ó ní ara ìtàlẹ́dì yẹni ha abudan ìdàsọ̀là ó ní ó lòun wá fẹ́ máa ṣàlàyé fún pé ó ní ó ní wọn gbọ́n kankan fẹ́ sọ́mọ́ ayé àlùkò yìí ìwọ fi bá wí. أرأيت الذي ينهى عبدا إذا bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá wọn tẹ́ máa ń kí mọ́lọ́wọ́ ọba tẹ́ máa ń sàfikiri bídíà tẹ́ máa ń yẹ má sí máa kọjá yóò gbé ọlọ́wọ́ ọba sọ pé wazakirina Allaha kathira wazakirat kìí sẹ̀rí kìí sẹ̀rí rárá bí ìgbà tí èèyàn jalè ni táwa ní olè ni ó ní òun ọ̀já òun bá fipá mọ́yìn wàláì evidence wọn sẹ́yìn pé ẹni tẹ́ ká nǹkan wá lọ́dọ̀ ẹni tó ti jí nǹkan rẹ ẹ ká má lọ́dọ̀ rẹ wá ní ohun ah, tó wọlé jí kínní àṣìṣebà lọ́dọ̀ rẹ àá ah, ẹni ah, ò jí bọ́bọ́ ṣe kínní ọ̀bọ̀ òfin pamọ́ ẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ ń bí díà bọ́ọ̀lù ẹ̀rọ wọn ṣe rí nípa pé wọ́n ń dá ẹ̀sìn ilẹ̀ tuntun mùsàrẹ́ ọ̀hún náà ni wọ́n ewu ńlá dẹ̀ ni wọ́n bá nàbí ìfagagbága sallallahu alaihi wasallam ṣùgbọ́n ìyẹn tó fi jẹ́ sí pé lákòókò tá a wà yìí tá a bá wòye sí gbogbo ohun tá a fi ń jọ́sìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ tá a bá kà látòkè délẹ̀ dídí àti dominate súnà nínú ìjọsìn àwọn bídí àti wọn gbọ́dọ̀ yálà nínú ọ̀run kíkẹ́ ẹni o nínú tawhid ọ̀nà jìn bẹ́ẹ̀ ó bí tawhid púpọ̀ níbi ìrun kíkí níbi zakat níbi àwẹ̀ hajj níbi níbi eh, dáadáa níbi ọ̀rọ̀ ẹnu níbi iṣẹ́ ẹ̀rí tó àti gba gbogbo ẹ̀ ju ti súnà táàlẹ́ fi máa sọ wípé ewu ń bẹ lẹ́kọ̀ọ́ ló ń gẹ bídíà bídíà ọ̀nkọ́ aburú wọ inú ẹ̀sìn àti aburú tí ẹ̀sìn rí látara bídíà abẹ́lẹ́ wọn bá aláhùn jùlọ àwọn nǹkan tá a gbọ́ yìí kọjá kọ́sá àǹfààní fún aláyé lẹ́kùn wúlò fún aláàfin yàmà àwọn Yorùbá máa ń sọ pé tá a bá fi etí ọ̀tún gbà tá a bá fi etí ọ̀tún gbọ́ kọ́mọ́ gbà tí tá a bá fi etí ọ̀tún wọlé kọ́mọ́ gbà tòsí jáde àsámọ̀ ọ̀rọ̀ ní ọlọ́run tá ẹ̀ ó sì kọ́ máa yé wa káàsì lè máa lò nírọ̀rùn gbogbo àwọn nǹkan tí ó tì wá táàfi lọ jálò dídíà ọlọ́run má jẹ́ ti wá o gbogbo àwọn nǹkan táàní yẹ táàní gbòkó ń bẹ̀ ọlọ́run ọba kó pèsè ẹ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́run ọba gbogbo nǹkan tí ó fẹsẹ̀ wá rìnlẹ̀ sójú ọ̀nà súnà nábì táàní yẹ táàní gbòkó ń bẹ̀ ọlọ́run ọba kó pèsè ẹ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa àwọn tó ṣètò tó ń fi agbátẹrù ètò ọlọ́run ọba kan sanwó ayé sàrèrè látòrí alága wọn tó fi káàdì gbogbo àwọn àwọn yòókù náà ọlọ́run ọba àwọn tí wọ́n ṣe ṣe adarí ìjókòó ní tòní ọlọ́run bá kó san wọ́n lẹ́san rẹ̀ àti gbogbo àwọn àáfàá náà gbogbo ẹni tẹ́ wá náà ọlọ́run bá kó gba lẹ́sìn tẹ́ni kọ̀ọ̀kan wa kó jẹ́ kó wúlò fún aláyé kó tó wúlò fún alálùkìyàmà gbogbo ẹni obìnrin àtàdó àfẹ́yìn náà ọlọ́run bá kó gba lẹ́sìn fẹ́yìn náà àti fún gbogbo tiwa náà wa akhiru da'wana alhamdulillahi rabbil نعم بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد <clears throat> سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وتب علينا إنك أنت التواب الرحيم lórí ìbéèrè tí wọ́n béèrè jẹ́ ká mọ̀ dájú sáká yí pé kò tún láti kí ọgbọ́n á ń sàlẹ́nu mi lórí gbogbo ìbéèrè tí wọ́n bá béèrè ìtẹ́ àbámọ̀ á la adìrì á sọ pé pẹ̀lú mi yọ máa gbogbo bá béèrè náà gbogbo ẹ̀ àbámọ̀ tó bá yé wa ń bẹ̀rẹ̀ ìtẹ́ ìbá ti yé wa kí ni bèrè wọn. jazakumullahu khairan kọ́lọ́n bá ní san àwọn afọ́wà ní ẹ̀sán olóore. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹrú ọlọ́run kan béèrè wípé ǹjẹ́ ní inú oṣù shahaban tá a wà yìí ṣé nǹkan kan ń bẹ special téèyàn ó ṣe tó bá ti di ìdajì oṣù yìí torí pé àwọn kankan lọ ń gbòòrò lọ́wọ́ báyìí wọ́n ń pe náfìlà kan ní náfìlà akúnlẹ̀ mọ́ dìde so eléyìí tí wọ́n ti há flyer wọ́n ti há nítorí ẹ̀ so kẹ́dàkùn kí ẹ ṣe àlàyé fún wa ní orí ẹ̀ zakumullah khairan. naam ìbéèrè tí wọ́n béèrè lákọ̀ọ́kọ́ wípé irú aburú wo ni kí ni àwọn máa pe tí èsì ní bídí èsì bídí àrùn bídí à tàbí tí kìí ṣe ẹ̀ṣẹ̀ ká máa pè lẹ́ṣẹ̀ irú aburú wo ló lè kó bá ẹ̀sìn àbí àwùjọ ìdáhùn wọn náà ni pé anábìwa sallallahu alaihi wa sallam wọ́n sọ fún wa yí pé halakali mutanatti'un ẹ̀mẹ́ta yán rìpítì ẹ̀ halakali mutanatti'un halakali mutanatti'un ànábì ní àwọn aláṣejù bàbá àṣetẹ́ àwọn kólékólé ẹ̀sìn àwọn ọmọ fẹ́ ṣe gbogbo ẹ̀ àwọn apẹ́rẹ́ ọ̀gbọ́dọ̀ jù kankan ó ní halak ó ní wọ́n ti parun halakali mutanatti'un ṣe rí ẹ̀sìn islam tọ́lọ̀n fi rán ànábì wa sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ròyìn ẹ̀ ìfẹ́ wa kadhalika ja'alnakum ummatan wasata ọlọ́run ní ẹ̀sìn islam àárín agbede méjì lọ́wà kìí sókè kìí sísàlẹ̀ àárín lọ́wà ẹ̀sìn islam àárín gbèdé méjìlá wà ara àwọn èèyàn tí wọ́n máa fa lé ara àwọn ènìyàn tí wọ́n máa fa ńlẹ̀ àárín ni kí wọ́n gbé tiẹ̀ sí. òun bídíà yọ́ọ́ máa jó ń bídíà níbi àṣejù òun bídíà yọ́ọ́ máa jó ń bídíà níbi àṣeètò èyí tí wọ́n wí ní ẹ̀rí pé aláṣejù nù ó sì ń bẹ tí wọ́n ti wí ní lóòótọ́ bí wọ́n bá fi síbi jẹun ní ìsìn bídíà ló ti lọ́dọ̀ àwọn kan wọ́n bá fi spoon jẹun bídí àlọ́sí lọ́dọ̀ àwọn kan mo rò pé báyà àwọn tí wọ́n rí fáàsì náà nìyẹn. béèyàn bá pè irun nínú mọ́sálásí tá a fi máìkì pè irun nínú mọ́sálásí lọ́dọ̀ àwọn kan bídí àyàn. àwọn àṣejù mọ́ ń sọ yẹn o. bí ọba wa gbé máìkì lọ́wọ́ tó wá bọ́ síta bí ọba ti gorí nǹkan tó ga tó bá dún lẹ́lẹ̀ bídí àlọ́tàn sí i tẹ́ ń kà ẹ̀kọ́ ní a máa ń ṣe fídíò alọ́dọ̀dọ̀ ṣe gbogbo àwọn nǹkan àwọn yìí bí yàn bá ṣe àsọ̀látò khairu minan naum níbi ìpè ìrun ẹlẹ́ẹ̀kejì aláwọn èèyàn tá ń pè ní fídíò àṣejù ni gbogbo nǹkan mẹ́rin tí mo kà yẹn tí yàn bá pè ní fídíò àṣejù náà ni ìyẹn a gbọ́dọ̀ sá fún ẹ̀rú sì ń bá àyàn pẹ̀lú àwọn ọmọ kéékèèké kọ̀ọ̀kan táwọn ń rí pẹ̀lú madrasa tí wọ́n ń lọ ẹ̀rù ń ba ènìyàn pẹ̀lú àwọn ọmọ kíkì kíkọ̀ kan tá à ń rí pẹ̀lú nàwọ̀nyíyà táìpù rú madrasa tí wọ́n ń lọ ọmọ táwọn ọmọ yìí yóò bí padà lọ́la yóò lé o apá yóò ní ká mọ́ o torí pé wọ́n ti wúlẹ̀ lé láti age of seven àwọn ọmọ ọdún méje gbogbo àwọn nǹkan táwọn wíìn ni wọ́n ti gbà pé bídà bídà bídà bídà bídà wọ́n bá yá gbogbo ní tèsí bídà míì náà tọ̀ hàn yóò pè ń bídí àtọ̀báyà agbọ́dọ̀ sọ́ra so ewu wà ń bẹ ewu tó wà ń bẹ náà ni mo sọ fún ayé pé halak ìparun ní máa kángan orú ẹni tó bá mú mọ́ ní hajj bẹ́ẹ̀ naam àwọn àfáà wa tí wọ́n ń kọ́ ọ̀rọ̀ tí wọ́n ti wájú àmàrí inú wọn tí ó sì mistake àmàrí inú wọn tí ó sì sọ̀ńtọ́ dáa ṣùgbọ́n àwọn míì ti gba àwọn àfáà kan pé wọn ò ṣe ṣe mistake dáadáa ní ọ̀nà gbogbo tí wọ́n bá sọ especially ṣéèkù wa àgbà onímọ̀ tí gbogbo ayé gbà fún nípa ìmọ̀ hadith Sheikh Al-Albani rahimahullahu rahmatan wasi'a aláwọn èèyàn náà orílẹ̀ lákòókò sí ẹ̀ tẹ́lẹ̀ pé wọ́n ń ṣe ìtìmá òsì súnà wọ́n ti fẹ́ sọ bàbá ń da ìnábì ọlọ́run tán àwọn ọ̀nà sọ́ra òdodo ọ̀rọ̀ ni mo fọ́ lọ́wọ́ ọba búra tí bàbá yẹn bá ń bẹ láyé ní ìsìn káni pé ń bẹ láyé ni àwọn àdíìsì mi wà tí ó tún sọ pé ó ti wà dọ̀ àyínfò padà tó tún wà tó tọ́lọ́wà sàhéhù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ebí èèyàn ni wọ́n ṣùgbọ́n lọ́n bu wọn lẹ́bùn ni ó sì ràn wọ́n ṣẹ́ ó sì tọ́ wọn sọ́nà ó sì lò wọ́n fún ìlọsíwájú súnà nàbì wa Muhammad sallallahu alaihi wasallam kì í àti pàwọ́ àtàṣe ìjà àwọn àti fẹ́ dùn dídí àná táwọn ti gòlówó pẹ̀lú àwọn onímọ̀ báwọn bá wí nǹkan wọn pé bídíà ni wọ́n tó wí o ní tiwọn o ìgbìyànjú ló sì gbé wọn débẹ̀ ìwọ wà tó bẹ̀ ń tiẹ̀ torí pé báwọn ṣe wí tí wọ́n ní tí wọ́n tó wí ní ẹlòmínà tó tó wí tó ní kì í ṣe bídíà ìwọ wà dákẹ́ ń bẹ̀ ń pé ah àfáà báyìí sọ pé bídíà ni àfáà ìbá sọ pé kì í ṣe lè ṣe hikaya ó lè gba ọ̀rọ̀ wọn wá ń especially àwọn mọ́ṣáláà tó jẹ́ sí pé kò ṣèpìlẹ̀ ẹ̀sìn bí akẹ́tún kéékèèké kan lọ́wọ́ àmì abọ́dọ̀ sọ́ra o ó sì ń bẹ lóṣogbo ń bíbà yẹn bó ṣe ń bẹ ní gbogbo àyè náà nù ló fi jẹ́ sí pé àgbọ̀dọ̀ máa dákẹ́ láti máa fà àwọn èèyàn sílẹ̀ tó bá ti ń sáré jù ẹ̀fà padà díẹ̀díẹ̀ a kì í rìn báyìí so nípa báyìí aburú wà lára àwọn tí wọ́n ń pe ntí ìsẹ̀sẹ̀ lẹ́sẹ̀ tí wọ́n ń pe ntí ìsẹ̀sẹ̀ bídíà ní bídíà aburú àkọ́kọ́ ni pé ìparun bẹ fún wa gẹ́gẹ́ bá nàbì ti sọ sallallahu alaihi wasallam aburú ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé wọ́n ti fẹ́ di wọ́n ti fẹ́ di ẹni tí ń ṣe tẹ̀síríà náà tẹ̀síríà ni pé àwọn náà ti di ẹni tí ń gbẹ́gbẹ́ àwọn náà wọ́n ń gbẹ́sìn kalẹ̀ lẹ́gẹ́ bó ṣe tẹ́ wọn lọ́rùn bó ṣe wù wọ́n òyìn tẹ̀lé gbọ́dọ̀ sọ́ra nítorí pé bídíà tí ó bá jẹ́ bídíà ọ̀daràn nítorí pé ní ẹ̀ṣẹ̀ tí ó bá jẹ́ ẹ̀ṣẹ̀ ọ̀ṣọ̀fọ̀ ló fi jẹ́ sí pé ọ̀rọ̀ tó bá jẹ́ pé ṣubúhà bá wà ń bẹ̀ ọ máa sọ pé àwọn àfáà àgbà ni wọ́n ní ìdájọ́ àárín wọn ẹnu tèmi ò sí kíni kò gbà á ìtọ́ba wa mú bẹ̀ máa ṣe má sì kọ̀ndẹ̀mù ẹnì kejì tó bá ṣe àṣejù ní pé tọ́ba lẹ́nìkan tó pinnu níbi àṣàlátù khairu minan nawm mọ́ rántí ìjọ kan tí mo kọ́kọ́ sọ̀rọ̀ kan bíbáyìí nígbà náà nípa pé àgbọ́dọ̀ alẹ́ àsọ̀látò khairu minan naum kọ́ wà níbi àdánù sáni ìran ẹlẹ́ẹ̀kejì ó dáa jù kọ́ wà níbi ìran ẹlẹ́kọ̀ọ́kọ́ lọ mọ́ láwọn kan tó jẹ́ sí pé ó kú bá wọn gan ó dààmú wọn wọn ò gbọ́ rí wọ́n ti gbà pé bídíà ni pé ha bóòlù ẹni yóò ti máa sọ bídíà máa ń bọ̀ ya ara ṣe kíni ara rọ̀ wọn padà nígbà tí wọ́n padà lọ yẹ àwọn nǹkan mi wò bóòlù tiẹ̀ gbà yẹn kí ti gbọ́ wà wípé bídíà dúró láàrin méjì èyí tí mo mú nìyí ṣùgbọ́n ní mo lòpọ̀ dáa jù ṣùgbọ́n tẹ́lẹ̀ ká bá ṣe kejì ó náà ní kíni ó náà lẹ́rì tó fi ṣe bá ti ṣe nìyẹn náà. irun akúnlẹ̀ máa ń di irun akúnlẹ̀ máa ń di. béèrè lẹ́ẹ̀kejì yẹn ó jẹ́ mọ́ tọ́pìkì yìí gan ó náà ní pé bídíà láwùjọ àtàwọn aburú ẹ̀ nínú ẹ̀sìn nínú àwọn aburú bídíà láwùjọ nínú ẹ̀sìn ó náà lóṣooṣù àbárùn tá a wà yìí wọ́n lẹ àwọn bídíà kan mọ́ lára wọ́n yẹ kó ti jáde nínú sámàn lánàá ní kótóbà wọ́n lẹ àwọn bídíà kan mọ́ oṣù ṣàbán lára láwùjọ tá a wà yẹn nínú ẹ̀ tó hàn jù òun náà ni láyélátò nẹ́sìmì ṣàbán òun náà ni ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù ṣàbán wọ́n láti ọkàn pé ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù ṣàbán nìyí àwọn èèyàn láti ọkàn pẹ̀lú àwọn hadith tí ọ̀dà àti àǹfíńsẹ̀rì tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ wípé òun náà ni ọjọ́ láyélátò lè kọ́dìrì òun náà ni ọjọ́ lè kọ́dìrì ìdí nìyẹn tẹ́ fi ní ẹja mi sọ pé wọ́n yan náà fìlà akímọ́ akúnlẹ̀ má dìde wọ́n gbà ròyìn tí wọ́n fún wọn ò tún wá gbà akíkú lọ́yẹ kẹ́ẹ̀pẹ́ náfìlà akíkú téèyàn bá kì yóò kú dànù torí pé o ní one thousand raka ni ẹ mọ one thousand raka ẹgbẹ̀rún raka ọlọ́gọ́rùn náà ń bẹ tùmọ̀ mo jẹ́rìí àwọn àfa àtọ̀dọ̀ wa ń bí báyìí wọ́n mọ̀ ní owó dáadáa wọn ò ní yan náfìlà tó nǹkan díẹ̀ ni wọ́n rọra yàn wọ́n kàn fàkókò yòókù kówó jọ lásán ni wọ́n lè bá gbowó lásán 1.000 thousand raka ń bẹ alifu raka oní 100 hundred raka ń bẹ nínú oṣù sàbán ní oṣù sàbán ẹ lọ́wọ́ máa fi gbogbo ẹ̀ pátápátá kì í sí ìlànà àdàdùwà Muhammad sallallahu alaihi ààwẹ̀ nìkan iná lọ́wọ́ wá pé àmọ́ gbà ní oṣù sàbán gbogbo náfìlà kankan ò sí fún sàbán náà tó nípa báyìí kì í sí ìlànà àdàdùwà Muhammad sallallahu alaihi ẹ̀ ń bá ti lọ bírú náfìlà akúnlẹ̀ má dìde nì kọ́lọ́ mọ̀ pé gbogbo ewu tá a sọ ń bi dídí à ń nì ó ti ṣẹlẹ̀ sínú ọlọ́nkọ́lá wà kú mbẹ́ o. jazakumullahu khair oníbèrè béèrè pé ìrun júmọ́ wípé mọ́sáàsì kan wà tó já sí pé ìgbà tán bá fẹ́ kí kéwù rẹ̀ wọn kì í ké sókè bóyá fatiha rẹ̀ àti sura tí wọ́n tàtẹ̀lé wọ́n máa ń kí gẹ́gẹ́ bí ìrun dúrì ni. pé ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ ká máa kírun ní ká máa kírun júmọ́ nírú mọ́sálásí báyìí bákan náà ni pé ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ fún ìmáàmù kó máa ka suratul ikhlas lẹ́ẹ̀mẹ́ta lórí rọ́kà kan. na lórí sọlátùl júmọ́ èyí tó yé mi tí mo sì rí ká ọ̀nà ni pé tí mo sì máa mí ìyàtọ̀ sí ọ̀nà ni pé kẹ̀rá rẹ̀ jàhàríyà ni kẹ̀rá tá a máa ń kà sókè ni ìtì tá a máa ń kà jẹjẹ torí gbogbo àwọn tó gba hadith bá nàbí ṣe kírun sọlá sí jùmọ̀ àwà radiyallahu ta'ala anhum bí wọ́n ti gbà wá òun náà ni pé wọ́n sọ sóra tánàbí máa ké báwo wọ́n ti wá máa sóra tánàbí máa ké ó sì dídí kí wọ́n gbà wá pé sóra tánàbí máa ké ń bi sọ̀látù dórí rè sọ̀látù làásìrì wọ́n yìí gbà wá torí pé jẹ́jẹ́ ni lórí àtàásìrì wọ́n gba gbogbo bá tó bá sọ̀làyé fún ẹlẹ́nu fún ẹ lókun ṣùgbọ́n sọ̀látù jùmọ̀ bí wọ́n ṣe gbà wá látẹnu bá nàbí ṣe kí sallallahu alaihi wasallam tó bẹ́ẹ̀ ni àwọn ìrun tó jẹ́ ìrun tó kú gbogbo ayé jọ nínú ṣẹ̀ríà tí kìí ṣe kódà tí kìí sọ̀rọ̀ àyàn gan àmọ́ ké sókè sọ̀látùl ìdáyìn ìrun ọdún túnú ìrun ọdún léyà ìsìsíkà khusuf gbogbo àwọn àrùn nì táàfin máa wójò ẹ̀rì kan máa ké sókè bẹ́ẹ̀ náà ni sọ̀látùl jùmọ̀ àná ẹ bá wá rí ẹ̀rí tó dá lójú pé wọ́n máa kí jẹ́jẹ́ kó mú wá ṣùgbọ́n èmi ọ̀gbọ́ rí mi ò sì ká rí ìpìlẹ̀ sí ni pé jàríyà ni tó mú tẹ̀bá lẹ́rìí tó bá mú wá á gbà á lọ́wọ́ rẹ̀ Wallahu ta'ala àná. Jazakumullahu khairan kọ́lọ́mà nìsan àwọn ṣe ti wá ní ẹ̀sán lórí. wọ́n ní wọ́n ń pààrà Suratul Ikhlas lórí ọ̀pá ìrun kan pèsè ọba lẹ́ẹ̀mẹ́ta pèsè ọba ṣẹ̀rẹ̀ àmú sí àlè rìpíìtì Suratul Ikhlas lẹ́ẹ̀mẹ́ta mo rò pé ń tọ́ dààmú ó ń tọ̀hún gẹ́gẹ́ bí oríta mẹ́ta sí máa ń dààmú àlejò òun náà ni ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam tó sọ wípé innaha ta'dilu thuluthal Qur'an ibi Suratul Ikhlas qul huwa Allahu ahad ó sì déédéé ìdá kan nínú ìdá mẹ́ta al-Qur'an hadith yẹn lọ́wọ́ dààmú ẹ̀ láwọ̀ pé lórí ọ̀pá kọ̀ọ̀kan wọ́n fẹ́ máa sọ al-Qur'an kalẹ̀ bí wọ́n ti máa ń wí ló fi wá ní wọ́n máa rìpíìtì kó ló wà lọ́ọ̀lẹ́ kí ló wá mú mẹ́ta sí máa ké mẹ́sàn-án kókó pé kùránù mẹ́ta ló ń ké lórí ọ̀pá kọ̀ọ̀kan wọn ò gbà wá bá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ìtí wọ́n gbà wá bí kó ló wà lọ́ọ̀ mẹ́ta náà ni ìran mẹ́ta ni àwòrán ẹ̀ ìran mẹ́ta làwòrán ẹ̀ bí wọ́n ti gba ọ̀rọ̀ kó wà lọ́ọ̀ wá tó jẹ mọ́lá kó torí pé hadith tí wọ́n gbà wá níbi ọkùnrin tí ń kírun nù lẹ́yìn náfìlà ní kí ọkùnrin ọjọ́ kírun ọ̀ràn yẹn nù lé ẹ̀ mọ́sáàsì lọ́gbọ́dọ̀ ti lọ kí tí pé àbúrò rẹ̀ sọ pé káàna yọrọ̀ ha ha ni ronú dáadáa ó ń ha ó mú báà báyìí wọn kà wà ha ha ni pé lórí rákà kọọkan ló ti kò lówó aláwọ̀ sí kíni ní ti fi ń kírun ẹyọ kan tí a gbà wá àwòrán àkọ́kọ́ nù káfí aláwọ̀ gbogbo oorun tá a fẹ́ fi ṣe náà nínú ilé rákà alákọ̀ọ́kọ́ lẹ́yìn fatiha kò aláwọ̀ rákà lẹ́yìn fi kí gbogbo mọ́kànlá tá a fẹ́ kí tàbí lọ aláwọ̀ lórí rákà kí ni ó kí ọ̀ràn èèyàn ìran ni o kọ́ wá kí níbi ọ̀pá alákọ̀ọ́kọ́ tàbí àyà kọ́ wá fi kùlù hùwà lọ́hùn parí ẹ̀ ọ̀pá alákọ̀ọ́kọ́ mú tún wá débi ọ̀pá ẹlẹ́ẹ̀kejì kó kí kó fi kùlù hùwà fi parí ẹ̀ kọ́ wá fi fún àbí fúnra rẹ̀ àwòrán ẹlẹ́ẹ̀kejì nù eléyìí wọn tí wọ́n bá fẹ́ yan náfìlà nù lé kì í ṣe pé ọwọ́ àlóyún bẹ̀ ọ̀ràn yẹn lọ wá fún tiẹ̀ tí wọ́n bá fẹ́ practice dáadáa ẹlẹ́ẹ̀kẹta àwòrán rẹ̀ òun náà ni kí èèyàn kí ọ̀pá alákọ̀ọ́kọ́ kọ́ máa fi kò lówó ọ̀lá ọ̀pá rí sóra yẹn wọ́n bí ọ̀pá ẹlẹ́ẹ̀kejì kọ́ wá fi kò lówó ọ̀lá kó fi ṣe kí ni kò fi parí ẹ̀ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí àdéhìí ẹ̀ wà nípa kò lówó ọ̀lá ahad màkì èèyàn sọ́ di pé mẹ́ta bákan náà yìí tá a wí yìí má sì gbọ́ kìí ṣe pé òun gangan ni hadiyu nàbí yìí sallallahu alayhi wa sallam torí pé ìyàtọ̀ ń bẹ láàrin sunna nàbí àti hadiyu nàbí sallallahu alayhi wa sallam sàn pé sunna sunna sunna sunna sunna sunna kìí ṣe gbogbo sunna ni hadiyu ṣùgbọ́n gbogbo hadiyu ni sunna nàbí sallallahu alayhi wa sallam ló fi jẹ́ pé inú khutbatul hajj àtàwọn pé wa khayrul hadiyi ni hadiyu muhammadin sallallahu alaihi nítorí pé ní hadiyu ní ìtànàbí tẹramá tí sì máa ń ṣe jù òun náà ni hadiyu òun náà ni ìtànàbí ń ṣe jù bíyàn ọba tí ìgbàgbọ́ yí ẹ̀kọ́ dé lẹ́fún yẹn wọ́n máa ṣe sunna practice lápèjúwe ní ìsìn kásálámà lórí irun ẹ rí i pé àwòrán mẹ́rin ló wà fún láti fi sálámà asalaamu alaikum wa rahmatulah asalaamu alaikum wa rahmatulah ó ní number one first class nù ìtànàbí máa ṣe nù ìtẹ́ǹpẹ̀ ní hadiyu nù ẹ̀rí gbogbo mẹ́tẹ̀ẹ̀ta tó kù súnà ni ọ̀ lè máa sílẹ̀ kọ̀ọ̀kan ẹlòmíì tí wàá fẹ́ practice súnà ó ti wàá fẹ́ sọ súnà di hadiyu ìdánkejì tẹ́lẹ̀ fi ti sálámà salamu alaykum wa rahmatulahi wa barakatu assalamu alaykum wa rahmatulah ìdánkejì nu ìrìnlẹ̀ kẹta assalamu alaykum wa rahmatulah assalamu alaykum ó di mélòó báyìí jama ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní sálámà lásán asalaamu alaykum ẹlẹ́kẹ̀rin gbogbo àwọn tá a dárúkọ lẹ́yìn òun ni súnà ni wọ́n a lè máa sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti fi sóò fáwọn èèyàn pé súnà yóò kọ̀ gbọ́dọ̀ kú iná ni sùwéwò lànà bí máa ń ṣe ní kúlú wà lọ́wọ́ na mẹ́tẹ̀ẹ̀ta tá wáyé ni kì ṣe hadiyu rasul sallallahu alaihi wasallam kìí ṣe ṣáájú ànábì ṣùgbọ́n tá a bá rẹni tó ṣe àbọ̀dọ̀ ṣe kíni àbọ̀dọ̀ takò ó tìmọ́tí bá ń ṣe ń gbogbo ògbà a lè kọ ipò ọ̀gbá wáyé pé ó bá ti kírun tábà ẹ̀ kul huwa Allahu ahad bó tún kírun ọlẹ́ẹ̀kejì náà kul huwa Allahu ahad ó tún kí mọ́ ìṣáyìn náà the same thing ó kí fájì the same thing ẹ pé wá o má sọ súnà di kíni hadiyu. báyìí ní hikima nù àánú èèyàn fà wálẹ̀ pé no ó lè jù sílẹ̀ kọ̀ọ̀kan ṣùgbọ́n má sọ dáṣà fọ́ máa ṣe gbogbo ògbà sùn yẹn lọ́fà tó fi jẹ́ sí pé kúlù kò sáwòrán fún nínú ka ju kan lórí ọ̀pá àrùn bẹ́ẹ̀ ni àgbẹ̀yàn lè kó o kírun ka mẹ́ta àbí mẹ́rin kò sí láì fi kódà kò jẹ́ ṣùgbọ́n yàtọ̀ sí kó repeat sórí ẹyọ kan lẹ́ẹ̀mejì wọn ò gbà wá mi ò sì mọ̀ pé wọ́n gbà wá pọ́n ànábì sallallahu alaihi wasallam ó repeat súra kan lẹ́ẹ̀mejì lórí rákà kan ibi tó yẹ kó ti repeat ẹ̀ gan kò repeat ẹ̀ ànábì wà lórí ìrìn àjò ìjọ kan sallallahu alaihi wasallam wọ́n kí sọ̀rọ̀tò fàjìrì wá ànábì wá kí súratu zalzala idha zulzilatil ardu zilzalaha wa akhrajatil ardu athqalaha ila akhiriha anabi wa kí fatiha ó kí fatiha ó wá kí idha zulzilatil ardu níbi ọ̀pá alákọ̀ọ́kọ́ mo sì dìbí ọ̀pá ẹlẹ́ẹ̀kejì náà ó tún kí fatiha ó tún kí idha zulzilatil ardu àwọn èèyàn máa ń pè sunnatu salatil fajri lil musafir sheikh wa sheikh salih ibn salih sahimi habibahullah nígbà tí wọ́n wá táwa ń lọ wọ́n padà àwa yà kírun ní ojú ọ̀nà àwọn ẹni wá kírun fún wa mọ́sálásí kan ti ń bẹ ní táwọn kìíní kọ́ yẹn àwọn haramain níbi Ifẹ̀ níbi Ifẹ̀ road yẹn ibẹ̀ láti yà kírun jẹ́ náà wọ́n practice ẹ̀ fún wa ìdázórí ti látìlẹ̀ arúgbó fẹ̀sẹ̀ aláha níbi ọ̀pá alákọ̀ọ́kọ́ níbi ọ̀pá ẹlẹ́ẹ̀kejì tí wọ́n jẹ́ tí wọ́n bá lẹ́tọ̀ọ́ ká repeat sórí ẹlẹ́ẹ̀mejì ní àbí kìíní kan ànábì yóò ṣe sallallahu alaihi wasallam tó nípa báyìí àwọn bídí àlámọ̀ pẹ̀lú ká máa kírun lọ́wọ́ kó mú tẹ̀sán bá a lọ́wọ́ mo sọ fún anu sámánì lánàá pé tọ́ ọba ti rẹ́ni tí ń kírun tọ́ka wọ́n mọ́yà báyìí tó mú tẹ̀sán báyà lọ́wọ́ àbí káńtà àti ìgbàlódé ló mú lọ́wọ́ ni kò ló kọ́ méjì ìrun bídíà ní kí àyè fi tẹ̀sán báyà ka nǹkan lórí ìrun nínú sẹ̀ríà ọlọ́run ọba òsèré kọ́mẹ́ǹdì kankan fáánù ọ̀run tá tí ó kọjá làákàyè afẹ́ká kà á subhana rabbi alaazim mélòó ni jama mẹ́ta ẹ dákun ẹni tí bá ń fi káńtà ka àbí tẹ̀sán báyà ka mẹ́ta ẹ rè borí ẹ ti kú tẹ́ǹtì ẹ̀ náà bẹ́ẹ̀ tò nípa báyìí tọba ti tẹ̀sán bá lọ́wọ́ èèyàn lórí irun orúkọ rẹ̀ kì í tó kọ méjì ju lọ òun àná torí pé irun wa bùkátà kìnní rárá tó tò nípa báyìí bó ṣe jẹ́ nù ni wallahu ta'ala a'lam wa a'lam. jazakumullahu khairan lọ́ba ní sàn àwọn ṣèfù wa ní ẹ̀sán lórí oníbèrèbèrè wípé ǹjẹ́ ní obìnrin tí ó ń ṣe nǹkan oṣù tàbí ó sì wà nínú ẹ̀jẹ̀ ìbímọ ṣé ó lè wọ mọ́sálásí náà. náà bẹ́ẹ̀ ni ó lè wọ mọ́sálásí torí ìdí pàtàkì tó ní náà ẹ̀jẹ̀ tí ń bẹ lára obìnrin ẹ̀gbin ni lóòótọ́ ẹ̀gbin ni lóòótọ́ àwọn hajjá ọlọ́run ọ̀rọ̀ sọ pé ilà ábìrì sẹ̀bìlì ilà ábìrì sẹ̀bìlì àyàfẹ́ni tí ń fẹ́ kọjá ọ sọ àwọn jẹ́nàbà ó jẹ́ nọ́mbà lọ́wọ́ ọ̀gá mẹ́rin náà quran ṣùgbọ́n lẹ́fù kan náà ló ní jẹ́ nọ́mbà àti oní hairu àti nífàásì wà nínú inú ẹ inú ká pé ìmọ́ra àti ẹ̀gbin tí ń bẹ lára wọn wọ́n yọ̀ǹda fún nírìn àjò ẹni tó fẹ́ kọjá lójú ọ̀nà ní mọ́sálásí pé kó kọjá arábìnrin kí lọ́fà tí wọ́n fi ní kó kọjá mọ́sálásí ta fún mi ṣé hájà ni ó bùkátà rẹ̀ ni àbí kò bùkátà rẹ̀ ẹ̀ dáhùn ní jama ó bùkátà rẹ̀ ìtí ẹ̀ńlà nínú sẹ̀ríà èèyàn máa ń tọ́jú àwọn násù tọ́ba wa sẹ̀ríà ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànínábì pé kí ló fà á nígbà tí ẹni kìíní yẹn ọ̀dà kí ló fà á tí wọ́n fi ránṣẹ́ expression fáwọn abáyé pé kàn kọjá àwọn kí ló fà á kí ló fà á tí wọ́n fi ní kẹ́ńtún jẹ́ mẹ́bàá lára tó bá fẹ́ kọjá mọ́ sára sí ó lè kọjá mẹ́bàá torí pé ó bùkátà àti kọjá ni ó bùkátà àti kọjá ọlọ́run ọba òṣìṣọ́ yí pé tọ́nà míì sì wà ńlẹ̀ gan ẹni pé tọ́nà míì ọba sí ńlẹ̀ ní kó tó gbabẹ̀ wọn ò sọ bẹ́ẹ̀ gan torí pé náà sùn wá mutlaqan kò sọ fún wa pé ó fẹ́ kọjá kọ̀wá arọ́nà tí ó gbà àyàfi masalasi kò bá ń fọ́ àwọn ò fi jẹ́ akọ́ ó fi yá pé gbogbo wàkíwà tí ẹni tó ní jẹ́nàbà lára bá ní bùkátà sí mọ́sálásí ó lè ṣe nǹkan yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́ni tó ń ṣe kí ni haib àti nífàsì bùkátà wo lọ́wọ́ tó mímọ̀ jama bùkátà wo la ní bùkátà sí tó kákẹ́kọ̀ọ́ bùkátà wo la ní bùkátà sí tó kágbá mímọ̀ kámọ̀ nípa ẹ̀sìn wa tòtòbá ẹ̀kọ́ àkókò tó ní bùkátà ni láti wá kẹ́kọ̀ọ́ ó yàn ká Kùránì ni o àwọn kọ́ ni o láti wá ṣe àǹfààní kó o sì gbà wípé n tó jókòó yìí ò ní ráìtì ẹ̀ nípìnlẹ̀ torí n tó fi wáyìn ni tẹ́lá ti ń parí ẹ̀ ọ̀bọ̀dọ̀ dùn ó mọ́ tọba tún ti dúró lẹ́yìn lẹ́kṣọ̀ àjẹ́ pé o ti ń lù pa o ti ń tàpá sí kẹ́ni sófin ọlọ́run ọba ni so bùkátà yẹn tó bá ti tán àbọ̀dọ̀ dùn bẹ́ẹ̀ mọ́ torí pé ń tọ́ kọjá masalasi náà tàbá kàǹtì àkókò tó fi kọjá ó dúró náà ó lo masalasi náà kì í sá ó ni ní ìrẹsẹ̀ ti wa tọ́fẹ̀ díẹ̀ báyìí kó tó rìn láti bẹ́ẹ̀ dé bẹ́ẹ̀ ni àárẹ̀ bíi bóyá tẹ̀jú ka àbí méjì tó ṣẹlẹ̀ àrùn nù tó obìnrin lè wọ mọ́sáàsì tó bá fẹ́ gbọ́ bùkátà náà. jazakumullahu khayr náà oníbèrè bèrè wípé gẹ́gẹ́ bí ẹ ti fi kọ́ wa wípé tí a bá ti ní àlùwàlá tẹ́lẹ̀ tá a sì wọ sọ́ọ̀kì táwa fẹ́ tún àlùwàlá yẹn ṣe ó yá àlùwàlá yẹn já pé àá pa orí sọ́ọ̀kì yẹn pé ṣùgbọ́n tó bá ṣe pé sọ́ọ̀kì yẹn bá ti ya ǹjẹ́ ní ṣe a lè ṣe bẹ́ẹ̀ náà. báwo ló ṣe ya ṣe lẹ́yìn ìgbà tó sáàrọ̀ ara tán lọ ya àti hmm? kó tó wọ̀. kó tó wọ̀ kó tó di kó wọ̀. ẹ̀ tó bá jẹ́ sí pé ńgbà tó wọ̀ ìṣẹ̀rẹ́ abẹ ni pé tá a bá wò ó tó bá jẹ́ sí pé ńgbà tó wà lẹ́sẹ̀ rẹ̀ wọ́n sì tún ń pè ní sọ́ọ̀kì náà tí wọ́n bá ti lè pè ní sọ́ọ̀kì kò lè pa tí bá ti ń gba orúkọ sọ́ọ̀kì yọ pa ìdí bá ti ń jẹ orúkọ sọ́ọ̀kì yọ pa ṣùgbọ́n tó náà bá wò pé kíní yìí àwọn àbáwò ó pé èkìsà ọlọ́sìn. ẹ jẹ́ àfarabalẹ̀ dákun torí bí ọlọ́run ọba gbé ìdájọ́ ànábì wa sallallahu alaihi wa sallam wọ́n gbé ìdájọ́ lórí ẹni tá ń pè ní sọ́ọ̀kì ni téèyàn bá wà nílùú olòṣì tó jẹ́ sí wípé lọ́dọ̀ tiwọn ẹni tó ní sọ́ọ̀kì tuntun lẹ́sẹ̀ kò tó nǹkan sẹ́mọ̀ pé tí wọ́n ń pè sọ́ọ̀sì lọ́dọ̀ tí wọ́n àlè fi pé tí wọ́n pè sọ́ọ̀sì lọ́dọ̀ àwọn ìlú tó dáa bẹ́ẹ̀ nìkan bá wọ sọ́ọ̀sì irú tọ́dọ̀ wọn ń pè àìwọ sọ́ọ̀sì kí wọ́wọ́ yìí àyè pé léyìn sọ́ọ̀sì lọ́dọ̀ wa èkì í sà lọ so mẹ́sẹ̀ irú ilé òun kò ní ti mọ́sẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ sí pé ọ́njẹ́ sọ́ọ̀sì kò sí rí àwọn yíya kan wà tó jẹ́ sí pé kò sí bẹ́ẹ̀ ti fẹ́ sí tẹ̀ ní pè sọ́ọ̀sì náà lẹ́pẹ́ bí kò rárá lu kó ṣe gbá kankan kan àwọn owó ilé òun sọ́ọ̀sì ti máa ń wọ́n bẹ̀ ó kéré especially àwa tá a lò ó lọ́wọ́ báyìí ẹ bá sọ sẹ́kì tí kálukú bá yẹ ẹsẹ̀ jáde kó nu sọ́ọ̀sì ní ìṣẹ́ bá wá ẹ̀rì tó lu tàbí kó ti ràn kẹ́ ẹ ti máa rẹ́sẹ̀ díẹ̀ díẹ̀ sísàn jẹ́ sọ́ọ̀sì ìmùsà tí bá ti ń jẹ́ sọ́ọ̀sì máa pa tí wọ́n náà sì ń pé bá mú sọ́ọ̀sì yẹn ọmọ mi ó sì lọ́ọ́ mọ wá fún ẹ ó kọ sọ́ọ̀sì ní jẹ́ mi ṣùgbọ́n tí ọba ti lè jẹ́ sọ́ọ̀sì ò pa oníbèrè béèrè pé kí ni ìdájọ́ irun sọ̀látù tàṣbí hmm. bákan náà ni pé ẹ dákun ìbéèrè kan wà tí wọ́n mú wá bíbà yìí nígbà tí àwọn Dr. Lukman Idris wá wọ́n ti béèrè rẹ̀ tí wọ́n dáhùn. ẹ béèrè tí àwọn èèyàn mú wá nígbà tá a wà ń bẹ̀ ń jẹ́ àná ah, ah. ìbéèrè náà ní ṣe pẹ̀lú. ẹ lọ fún tọ̀hún kó fi ó fà ń sàrànṣẹ́ sí wa á fún àwọn ìjọba ẹ béèrè rárá kọ́kọ́ tẹ béèrè náà. kí ni ìdájọ́ ìrun sọ̀látù tẹ̀síbí. àtúntà tẹ̀síbí hmm, aláhùn sàn nǹkan ńlá lọ̀rọ̀ sọ̀látù tẹ̀síbí. ṣé ẹni tó jẹ́ kí gbèrè ọmọ akọ lórí ẹ̀ ni pé àwọn kan fẹ́ràn bídí àpọ̀ tẹ́mà tí wọ́n ara àwọn àfáà kan tó sọ pé hadith yẹn dáa ọ̀sá dáa lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n wà fẹ́ máa broadcast ẹ̀ ṣùgbọ́n mo kéfù táwa wà náà ni pé mọ́tì torí pé iṣẹ́ àṣegbọ́ rẹ nì tí hadith rẹ̀ mìí ẹ̀pọ̀n àgbo ni tó ń mì tí ò tí ì jàbọ́ lẹ̀ ní bó sì ti jẹ́ àmà hadith ni àwọn àfáà pín méjì mbẹ́ sọ́dà àbí ọ̀dà bí ọ̀rọ̀ ká fọwọ́ bọ́jú tá a bá ṣàdúrà ni àwọn bá bá ṣàdúrà tán ọlọ́run wa ọlọ́run wa àmín sẹ́mọ̀ pé ọgbà ilé lọ́dọ̀ wa ká fọwọ́ bọ́jú hadith sì wà fún lóòótọ́ ṣùgbọ́n ká gbà èèyàn tó bíi ọgọ́rùn-ún lọ́sọ̀rọ̀ nípa hadith yẹn àwọn bíi náìtì náà ní kódà àwọn bíi mẹ́wàá náà ní hadith yẹn ah, ah, ọlọ ọ̀dà èwo ni wọ́n wà mọ́ bẹ́ẹ̀ jẹ́mọ́ ẹni pé má fọwọ́ bọ́jú mọ́tò bá ti ṣàdúrà tán àǹdẹ́ńdà àbá fọwọ́ bọ́jú àdẹ́sẹ̀ káti ẹ̀ pàdé ìṣẹ̀lẹ̀ gan dà kánípa di ìsirẹ̀ gan da tábà fọwọ́ bọ́jú sọ́lọ́ ńlá adẹ́sẹ̀ ni ànábìlá adẹ́sẹ̀ ni àdẹ́sẹ̀ so káṣí wàá má ṣe ọ́pẹ́ wà torí tá a bá ṣe tó bá lọ jẹ́ sí ìwádìí ṣe rẹ̀ ọ̀dà kí ló kọ́ wọ́n máa jẹ́ òun bíi díàyà bẹ́ẹ̀ lọ́rọ̀ sọ̀láṣù tẹ̀síbíyà sọ̀láṣù duha ń bẹ́ńlẹ̀ tádìsí ẹ̀dá kìyàmù lẹ́yìn bẹ́ńlẹ̀ tádìsí ẹ̀dá náfìlà tí ò lo kọ́ ń bẹ́ńlẹ̀ tó lè máa yan lọ tọ́lọ́hún tí ò ní nọ́mbà tádìsí ẹ̀dá kí wá lóde dáwà awo kókó mọ́ sọ̀láṣù tẹ̀síbíyà tó jẹ́ sí pé ayé ha àwòrán bí wọ́n ti ń kí àmàrún kankan nù sẹ̀ríà tọ́wá bẹ́ẹ̀ ta ló kiri ọwọ́ dáadáa ìgbà àwòrán bí a ṣe kí àwòrán rẹ̀ kankan sí nínú kankan nínú sísẹ̀rí àwọn wa ó ní ọ̀tọ̀ lónìí ló kọ ẹ̀ tó nípa báyìí nàṣíhà mi ni pé ká jìnà sí ká mọ̀mọ́ kí sọ̀lá sọ̀tẹ̀ síbí ẹ̀ torí wípé àdìsí yẹn tí pẹ́pù kò ànábì tí ọba sì tọ́ sùkásì wà jìnnà sẹ́sẹ̀ ó pè é ju ká máa ṣe nǹkan kan tó jẹ́ sí pé kò dá wa lójú pé ẹ̀ṣẹ̀ ni yóò jẹ padà fún wa. ọlọ́run kó bá a san àwọn dọ́kítà wa ní ẹ̀ka lọ pé a wò pé àsìkò ìrun ti. salaamaleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu.